àti ìhà eléyìí tẹ̀sán ìsìláàmù tó kọ sí. àwọn òfin tí Allahu Rabbul Alamin tó fi ránṣẹ́ gbọ́wọ́ àwọn aránṣẹ́ rẹ̀ àwọn òfin yẹn máa ń ṣe àkójọpọ̀ ad-daruriyatul àwọn ad-daruriyatul yẹn òun náà làwọn nǹkan kò sí má mójútó kò sí mọ́sánná àti jẹ́kórìdìí jókòó fẹsẹ̀ walẹ̀ mú láwùjọ àwọn èèyàn nítorí kí ìsẹ̀mí ó lè bá rọrùn fún wa. àwọn ọ̀gbọ̀rọ̀ òrìyàtò hamsi báyìí àní nínú gbogbo ash-shara'i' gbogbo àwọn òfin tí Allahu Rabbul Alamin ti ń sọ̀kalẹ̀ iná ni ìpèpè lọ sídìí mímójútó wọn ti wáyé. àwọn nǹkan wọ̀nyí ni ṣèfùdù nàṣì ṣíṣe ẹ̀mí ẹ̀mí ọmọ èèyàn ó pàtàkì púpọ̀ nítorí pé ẹ̀mí tí ọlọ́run bẹ lẹ́dàá wa tó fi sí wa lára òun náà là fi ń jẹ́ tẹ́mi yẹn bá ń bẹ láàrin èèyàn yóò máa bẹ láyéláyè àyè àti àǹfààní wà fún láti máa mú òfin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa sẹ́yìn. tí ẹ̀mí bá ti kúrò láàrin yàn ara di ara bọ̀rọ̀ gidi ọ̀lẹ́ ẹni tó ti pa àní lè bá sọ̀rọ̀ àti ní retí àti pé kọjá wa lò ẹ̀mí yẹn ọ̀ràn yẹn ni pé ká sọ. ìkàlẹ̀ kejì hifdudin ká sọ ẹ̀sìn nítorí pé láì sẹ́sìn ọmọ èèyàn ò lè jẹ́ ènìyàn bí ẹranko àti nǹkan bọ̀rọ̀ gidi lásán ìlọ́mọ ènìyàn máa ń jẹ́ ìwọ náà tó bá wo àyíká rẹ tó wo àwọn ẹni tó ṣe pé àwọn òfin tẹ̀sìn ṣe wọ́n kàn gbélé ayé lásán ni ó rí i pé wọn ò fi nǹkan kan yàtọ̀ sí àwọn ẹranko dábàá àti pàtàkì gan bí nǹkan bọ̀rọ̀ gidi ni wọ́n á máa jọ. tẹ́lẹ̀ kẹta òun náà ni wọ́n ń pè ní hifzul aql kásọ́lá káì nítorí pé làákàyè tẹ́rí ó mà níbẹ̀ lórí yín lẹ́fi mẹ́ẹ̀tọ́ yàtọ̀ sí kọ̀tọ́ olómù yìí máa ṣe dáadáa tẹ́ǹjìnà ṣàìdá ohun gangan ni wọ́n ń pè ní mànàkó taklif torí pé téèyàn bá jẹ́ ni tó ṣe pẹ́ mi ń bẹ lára rẹ̀ àmọ́ tí ò ní làákàì ẹnìkan sí tí ọba sọ̀rọ̀ sí lọ. mànàkó taklif. ìkàlẹ̀ kẹrin òun náà ni wọ́n ń pè ní hifdhu nasab ká sọ ká sọ ìbí wa ká sọ ìbí wa ká sọ ẹbí wa lọ́nà tó fi jẹ́ pé èèyàn ọmọ ta lẹni tóun ní níyàwó látara àyàwó tó ń fẹ́ lọ́nà tó dáa tọ́tọ́ lòun gbà bí àwọn ẹni tó ń pè lọ́mọ fúnra òun sọ eléyìí náà a gbọ́dọ̀ sọ. irúfẹ́ islam ọ̀fẹ́ nǹkan tí ó mú kí ìwọ máa pàpè mára ọmọ nígbà tẹlómìn náà ń bọ ọdún tó náà ń pàpè mára rẹ̀ wọ́n wá ṣẹlẹ̀ ṣeéṣe tí ó fi jọ kọkùnrin méjì mẹ́ta tàbí mẹ́rin ni wọ́n dìjọ bí ọmọ ẹyọ islam kò fi àyè nọ́ńsẹ̀nsì sílẹ̀ ọmọ ló pọ̀ ní wọ́ọ̀dù rárá kò sáàyè rẹ̀ nínú islam wàhálẹ́ yìí ìyá aláṣẹ rí kí ẹ̀sìn islam gbogbo nǹkan tó bá ti lè pèèyàn lọ síbi ká ṣe bàjẹ́ àbí ká ṣe ránù islam dínà rẹ̀ ẹnikẹ́ni tó bá sì dán wò ẹ rí pé àwọn àjìyà tó le púpọ̀ tí múni ṣe làákàyè islam ti làákàlẹ̀ sẹ́ni tó bá dánrú ẹ̀ wò. ẹlẹ́karùn-ún náà ni hifdul mal ká dúkìá owó tẹ́rí yẹn ó ní í ṣe pẹ̀lú bí ìgbáyé gbádùn àwọn èèyàn ti ṣe rọrùn. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú nǹkan tá à ń bùkátà láyé yìí láti ṣẹ̀ṣẹ̀ mí eléyìí tó ṣe pọ́ láyọ̀ ọrọ̀ ọrùn ó ní í ṣe pẹ̀lú owó ọ̀kan lè jáde nísìn wípé ebi ń pọ́n àti pé pápá gan búrẹ́dì àti sardine olówó ọ láti jẹ láàárọ̀ yìí kó tún wá gbé tì kó gbélé lórí kọ́ á lọ sí ṣọ́ọ̀pù ya alájẹ bàbá ọlọ́jà kọ́ á lọ náwó gán búrẹ́dì kó tún mú sardine kó tún wá mú mílò àti milk kó wá máa lọ ilé rẹ láyọ̀ káwọn ọmọ kìgbì olè ọ lórí. wọ́n gẹ́ bíi ta ni wọ́n pe a ṣé ẹ̀yin ọ̀làánù ẹ mọ̀ pé bí ló lé mi débẹ̀ pé bí bá lé ọ débẹ̀ ìyẹ́ ò lé ọ débi tó fi fẹ́ ru ẹlẹ́rù lẹ̀ Islam oníkẹ́tún sọ owó yín wàhálẹ́ yín owó tẹ̀ ń ṣe tiẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ kó ń lọ fọwọ́ lálẹ́ lé lórí sọ olówó owó olówó ọ̀gbọ́dọ̀ náwó sí i tí owó olówó bá ti sá wọnú owó tiẹ̀ kọ́ ọmọ bó ṣe yọkù o ọ̀wọ́lọ̀ jalè ọ̀wọ́lọ̀ ṣègbájú ẹ̀ ọ̀wọ́lọ̀ dáńkẹ́gbà lọ́dún èèyàn ọ̀gbọ́dọ̀ fi agbárí rọ kó o fi gba dúkìá ní dúkìá nítorí pé tó bá ti dọ́kàn nínú àwọn nǹkan wọn yẹn wò ní tó dájú náà ni pé lábẹ́ òfin ọlọ́run wọ́n sọ fún ọ pé o ti di olè ẹni tó bá sì jalè ìjìyà eléyìí tó ṣe wípé o ò lè ríru rẹ̀ nínú òfin ní ọ̀bẹ nínú òfin ṣẹ̀ríyà tí wọ́n fi ṣe alábàápàdé ẹni tó dánrú ẹ̀ wò. nínú dájú ẹ oníkan gé ọ lọ́wọ́ wọ́n máa ń jalè lọ́nà míì gan bí àwọn fọ́lífọ́lí jákèjì adájọ́ tó bá wò ó lè sọ ike kan lọ pa wọn lábẹ́ òfin ṣẹ̀ríà. fáwọn nǹkan wọ̀nyí tẹ́ bá wò dáadáa láti kí ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn kan ní tó ṣe é pé ó wá ìṣọ́ àti ààbò tó péye sí ẹ̀mí ọmọ èèyàn iná ló fa ló fi jẹ́ pé ìlérí ìyà ńlá eléyìí tó le koko ó ń bẹ tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ti ṣe fún gbogbo ẹnikẹ́ni tó bá nawọ́ ọ̀bàjẹ́ sí ẹlòmíràn tó ṣe kó pa á nítorí pé tó o bá fi lè pa èèyàn lọ́nà ìtọ́ àdéhùn ìyá ńlá ọ̀nbẹ fún ọ tí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó ti ṣe kalẹ̀ nítorí àwọn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ti ṣe rí ọ̀kan jù kan lọ ẹ̀ṣẹ̀ ká pààyàn ò burú jáì ìsìláàmù tẹ rí yẹn ọpọn ọmọ èèyàn lé kó sì gbé sí ipò tó ga kódà kó ṣe pé ọmọ èèyàn tá à ń sọ̀rọ̀ rẹ̀ yẹn kìí tiẹ̀ ṣe mùsùlùmí Islam ọpọ́n èèyàn gbogbo èèyàn ọpọ́n wọn lé ìdí nìyí tó fi jẹ́ pé tí Islam ọba fẹ́ ra àwọn kan láwùjọ Islam ńṣe ni Islam sọ fún wa ike kó ń kálukú wọn kó digbadẹrù rẹ̀ kó láwùjọ yìí ní ìrọ̀wọ́rọ̀sẹ̀ nítorí wípé. nǹkan tí ó mú ká máa wá nawọ́ bàjẹ́ sára ẹnìkejì wa lọ́nà sara apá afẹ́ gbẹ̀mí rẹ̀ islam farama. nínú àdìsí anábọ̀ muhammed sallallahu alayhi wa alihi wa sallam ó ní la ukhrijanna al-yahuda wan-nasara min al-jazirah al-arabiyyah hatta la yabqa fiha illa dinan wahid. màá àwọn yahood àti àwọn nasara kúrò ní erégùsù lárúbáwá lọ́nà tó fi jẹ́ pé kò ní í ṣẹ́kù ẹ̀sìn méjì ní erégùsù lárúbáwá ju ẹ̀sìn islam lọ màá lé wọn gbogbo ẹni tó bá ní làákàyè tó ní abá ti gbọ́rú ọ̀rọ̀ yìí nínú àwọn ẹni tí ọ̀rọ̀ bá bá wí kò ní í fẹ́ dúró di ọjọ́ tá a pè kán lé wọn kó náà tó di pé ọkàngara ara rẹ̀ kó ń bẹ́ẹ̀ ẹ̀wùjọ́ tánàbí sallallahu alaihi wasallam ti sọ̀rọ̀ ànábì ò lé wọn tán kúrò ní al-Madina Abubakar radiyallahu anhu kò lé wọn kó ní jaziratul arabiyya tán tó fi wá di ayé Umar ibn al-Khattab radiyallahu anhu ìgbà yìí òun náà ni Islam tó wá lé wọn pátá porongodo kúrò ní jaziratul arabiyya tó bá yẹ pé ìwà òkúròrò aláìfẹ́ rèèyàn gbogbo èèyàn sójú iná àbá ni islam bá gbé sójú ni kò ní í ṣẹlẹ̀ pé lẹ́yìn ìgbà tí anabi sallallahu alaihi wasallam máa kó ẹ̀wù ogun anabi sallallahu alaihi wasallam wọ́n fi dógò sọ́dọ̀ yahudi wọn ò bá ti jẹ́ pé wọ́n fi dógò sọ́dọ̀ yahudi torí pé anabi sallallahu alaihi wasallam ọrọ̀ oúnjẹ àwìn lọ́dọ̀ yahudi kò sì tí ì rí owó yẹn san títí tí ọlọ́run ẹlẹ́dàá tó fi pe ẹrú rẹ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam sọ́dọ̀ ewu ogun rẹ̀ wá ń bẹ ní níta fi dógò sọ́dọ̀ yahudi tánàbì fi kú fàyè sílẹ̀ lẹ́yìn ìgbà tánàbì kú ni wọ́n san owó oúnjẹ tánàbì gbà láwìn yìí sísan tí wọ́n san owó oúnjẹ tó gbà láwìn ni wọ́n tó láǹfààní àti gba sógun ànábì sallallahu alayhi wa alihi padà. akramakumullah ẹ rí i pé àwọn èrò pọ̀ bọ́ pa bó o sì rí pakọ sáà rí kó tẹ́lẹ̀tẹ́ àti pé tí o bá wọ ẹ dáná sílé wọn ẹ jó wọn mẹ́lẹ́ gbogbo oníkàlùkù wọn ẹ máa ra wọn mú ẹ máa ra wọn kó ẹ rí kérò àwọn èrò kérò burúkú èrò bàjẹ́ èrò dàrú èrò ẹ máa dáná yá èrò ẹ máa dáná sun wọn èrò ẹ máa pa wọn dànù èrò kérò ni o ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo wa ní àwùjọ tá a bá wà tí irú rẹ̀ bá ti fẹ́ máa wáyé bí ká dúró láti pàkíyèsí àwọn èèyàn lọ sí di pé ẹnìkan tó bá jẹ́ mùsùlùmí gidi kò gbọ́dọ̀ jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tó ṣe pé ó máa gbè lẹ́yìn irú àwọn èrò burúkú àwọn èrò rádaràda bẹ́ẹ̀ pàápàá jùlọ àwọn ọ̀dọ́ mùsùlùmí kì í ṣe ní wọn bá fi rán wa nù àmọ́ wàá pa àwọn èèyàn wọ́n máa ṣẹ̀rù bá wọn wọ́n máa dún kòkò mọ́ wọn ilé ayé ọmọ sì gbé fáwọn èèyàn láwùjọ eléyìí ṣe ń tọ́da àìrẹ́ni tí wọ́n máa kígbe jágbe máwọn èèyàn bẹ́ẹ̀ òun náà ni máa gbé àwọn àjọ agbésùmàmí ní ọ̀tún àti lósì táwọn jẹ́ ìjọ mujẹmujẹ tí wọ́n máa ṣekú pa àwọn èèyàn tí wọ́n máa lépa wọn láti rí pa wọn dẹ́mi wọn légbodò àwọn sọ ìgbésí ayé di njó ní rọrùn má ní àwùjọ kan pàtó bẹ́ẹ̀ sì ń tẹ́tẹ́ sọ́jà ni wọ́n máa dẹ̀dẹ̀ ọlọ́pàá yẹ́n wọ́n á di pé àwọn èèyàn àwùjọ rú bẹ̀ wọ́n máa tibẹ̀ kó lọ sí àwọn àwùjọ bòmíì ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè irú ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè tí irú nǹkan yìí bá ti ń ṣẹlẹ̀ wọ́n máa gbéra pa wọ́n máa lọ orílẹ̀-èdè bòmíì wọ́n wàá lọ di rẹfujì ogunléndé láwọn orílẹ̀-èdè bòmíì wọ́n máa sọ kékeré lọ́dẹ ẹ̀fí wa sáwá sórílẹ̀-èdè tiwa wọ́n sọ pé àwọn àwọn boko haram àwọn ni wọ́n ká àwọn málè àwọn àjọ amújẹmújẹ àwọn agbésùmàmí tí wọn ò fẹ́ kágbáyé gbádùn ẹ sì rí i pé ibi pẹlẹbẹ báyìí iná ní nǹkan wọ̀nyẹn ti máa bẹ̀rẹ̀ àwọn kan ó lè jẹ́ pé àgbọ́yé tiwọn sí ẹ̀sìn Islam ó jẹ́ àgbọ́yé kan eléyìí tó ṣe kó dorí kodò nítorí pé àwọn ẹni tí wọ́n ń kó wọn ká àwọn ọ̀gbọ́ islam tọ́lọ̀ ń fi rán nàbì muhammed sallallahu alayhi wa alihi wa sallam wọn gbọ́ yé dáadáa kọrí nkọ̀dí ni wọ́n gbọ́ yé wọ́n lè wá máa wò pé gbogbo ẹni tí ò bá ti nílò àgbọ́yé tàwọn ẹni tó ti sì náà ni torí eléyìí àwọn ọmọ pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tí wọ́n bá ti lè rí tí wọ́n bá kójọ nídìí àwọn èrò burúkú tí wọ́n ń gbé káwọn wọ́n máa fẹ́ kó wọn jìnnà sí àwùjọ àwọn èèyàn wọ́n fẹ́ kó wọn jìnnà sí àwùjọ àwọn èèyàn wọ́n fẹ́ lọ káàmpù wọn sẹ́yìn odi ìlú lọ́nà tó ṣe pé àwọn èèyàn mi ò ní ma àwọn ìgbésẹ̀ tí wọ́n bá ń gbé àwọn pílánù rádaràda eléyìí tí wọ́n bá ń là kalẹ̀ àwọn èèyàn ò ní ríran rè ká tó wí ká gbọ́ ẹ rí i pé kò ní pẹ́ kò ní jìnnà wọ́n ti di ẹ̀rẹ̀gẹ̀dígẹ̀ wọ́n ti máa wò pé gbogbo ẹni tí ò bá ti jọ́kan nínú àwọn kò lè jẹ́ mùsùlùmí àti pé pàápàá gan ẹni tí ò sì jẹ́ mùsùlùmí àwọn ò láti jẹ́ pé àwọn bá gbé ní rọrùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ńkọ́ àwọn ti ta kété sí wọn àwọn ti fẹ̀yìn odi ìlú àwọn ti fi sẹ̀lú àwọn ẹlòmíì kìí ti ẹsẹ̀ ẹ̀yìn odi ìlú lásán ni làwọn lọ wá wọ́n lọ wá inú gbóka kìjikìji wọ́n wá kóra wọn lọ síbẹ̀ wọ́n rí i pé gbogbo gbótó wa ń bẹ̀ òun náà ni àwọn ju ilẹ̀ ẹ̀bẹ̀ àyè ibẹ̀ ó di ibi tí èèyàn lè máa gbé wọ́n wá kọ́ àwọn ilé pín síbẹ̀ lọ lóríṣiríṣi oníkálukú wọn máa gbé bẹ̀ wọ́n kọ́ ti àmì ìrù wọn naibul amir àwọn obìnrin wọ́n kọ tiwọn fún wa àwọn obìnrin tí wọ́n ti rí mú táwọn ọlọ́kọ àwọn ẹni tó sì wá tìyàwó tìyàwó wọn oníkálukú ọkọ lè kí n tiẹ̀ náà àwọn ọkùnrin tí wọ́n ti rí mú táwọn náà ti darapọ̀ mọ́ wọn táwọn ọ̀wá pẹ̀lú ìyàwó wọn wọ́n kọ ààyè tiwọn náà fún wọn lọ́tọ̀ inú káàmpù yẹn ni wọ́n ti wá máa so wọ́n pọ̀ wípé obìnrin tí ò o àtọkùnrin tí ò níyàwó kẹwàá kí àmì rò sòyìn pọ̀ ábà báwo la mi rò sàmọ́ àgbà iṣẹ́ àwọn bàbá tiwa ṣe ọ̀kan nínú àwọn obìnrin nìyẹn nígbà tó ṣe pé àwọn bàbá wo ò tí kù bó lẹni ẹlẹ́ni yóò sì máa gbà ṣe wọn ṣe àmírò ọmọ ádá lóhùn wọn máa sọ pé bẹ́ẹ̀ la bí ni ṣé ìwọ kúkú dá nǹkan kan mà wọn àwọn kan bàbá yín yẹn kò fà á kẹfìrí ni wọn wọn dáhùn sí jẹ kò fà á ọlọ́run sọ pé wọn lẹ́yìn jàlọ́ lọ́hùn lẹ́ẹ̀ka fèrè náà. على المؤمنين سبيلا الله عز وجل kò ní fààyè lẹ̀ fáwọn kèfèrí láti jẹ gàba lórí àwọn mùmínì. ẹ gbàgbé àwọn bàbá yín yẹn àmírù nísìn olówó àpò bàbá yín náà máa fi yín lọ́kọ. ẹ rí i pé kó tó di ife ọjọ́ lọ àárín àwọn obìnrin báyẹn ó lè ti bímọ mẹ́rin fún ọkọ àdàmàdì ó lè ti bímọ márùn-ún fọ́kọ àdàmàdì nínú kámpù àdánwò eléyìí tó ṣe pé wọ́n wà nígbà tí èèyàn bá sì jẹ́ pé àgbọ́yé rẹ̀ dorí kodò yóò wò pé àwọn èèyàn yòókù wọn ò gbọ́rú àgbọ́yé tòun látàrí wọn ò gbọ́rú àgbọ́yé tòun ó ti pè wọ́n ní kèfèrí yóò máa wá ọ̀nà ni láti eliminate wọn ọ̀nà àti pa wọn ní ọ̀mọ̀ wa iná ni máa bí pé ẹ̀sìn òun náà ni gbogbo àwọn àlàyé tá à ń ṣe wọn yìí o ó yẹ kẹ́ ẹ máa ṣàkíyèsí ọ̀dọ́ lẹ́sìn máa gbá àlàyé ẹ̀sìn wọn tí ẹ bá ń gbọ́ àlàyé ẹ̀sìn lọ́dọ̀ àwọn ẹni tó yẹ pé àwọn gangan fúnra ara wọn wọn gbẹ́sìn yìí kọrí ń kọ̀dí ni wọ́n gbẹ́sìn yìí bí àáfàá bá ti ṣe rí wọ́n ní bẹ́ẹ̀ máa kí orè orè irú dọ̀tí tí ń bẹ lórí tiwọn wọ́n ta fún yín wọ́n ta fún yín lọ́fẹ̀ẹ́ lẹ́yìn náà bá sì gbé irú ẹ̀wù wọn wọ̀ irú gbèsè táwọn náà ń gbé lẹ́yìn náà bẹ̀rẹ̀ sí ní gbé kódà nínú títún máa ń ṣẹlẹ̀ ó náà ni pé ẹni tá a ta ìdọ̀tí èrò orí fún ní ìgbà míì tí ẹ tún máa le ju tẹni tó tà fún lọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olórí wọ̀nyẹn nígbà tó ń bá papà ríran tó mọ̀ pé ń táwọn ń ṣe àánú ni tó ń bá túbá tó bá lòun ò ṣe má tó wá pàkíyèsí àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn ẹni tó ṣe kọ́wọ́ rẹ̀ náà wọ́n ti gbọ́wọ́. táwọn náà fi dẹni àná ẹjẹ apá kìíní yìí ti kìíní yọ ọ̀dà ìgbà tá à ń ń yẹn ọlọ́run ọba òní ká ríran rí i pé àìdá ni ṣùgbọ́n ní báyìí ọlọ́run ẹlẹ́dàá wa ti padà sí wa mọ̀nà àti mọ̀ pé ìsìnà ni ẹ̀yin náà fi ilẹ̀ pátì kí mi náà ti ṣe pinnu pé wọ́n á nínú ọmọlẹ́yìn àwọn sọ fún pé tí ọba sọ́ra àwọn padà nù nítorí pé lè máa sọ fún wa àṣetán olùfẹ́ sí ọlọ́nà tí òfin pe ọ̀nà mà ní ìsìnà wàlà hàwùlà wàlà quwwata illa billah. bẹ́ẹ̀ ni òdodo ni wọ́n ní èlé kìí dín kankan àfi èlé èlé kìí dín kankan àfi èlé nígbà tó ti jẹ́ pé àìlágbọ̀yé òun ló mú yín máa ṣe bẹ́ẹ̀ ẹ rí i pé ẹni tó dá nǹkan lẹ̀ ń gbọ́ ọba ya kò ní tí pẹ́ kò ní tí jìnnà táwọn ọmọlẹ́yìn ó tún máa sọ fún pé bàbá ò lè má bíi ti tẹ́lẹ̀ bàbá ti slack àkídà àwọn ọkọ̀ máa jọ̀tún má lójoojúmọ́ bíi ìtàtijọ́ so àti a láti máa ráwọn ẹni tí wọ́n máa bọ́ dupò tí wọ́n máa sọpọ̀ yẹ ló lórí má nítorí pé ẹni tí ọba máa darí wa lórí ojú ọ̀nà táǹtọ̀ yìí ọgbọ́dọ̀ gbóná kọjá sísọ ọgbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé kò ní í gbàgbẹ́rẹ́ ọgbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé ọ̀rọ̀ máa kọ́ lálẹ́ lẹ́nu rẹ ni lórí pé ẹ máa jó nǹkan so ẹ máa bá nǹkan jẹ́ so ẹni tó lè já mi rù táwọn ni. akọrọbàkọlọ yóò máa ṣẹlẹ̀ náà lọ́wọ́ àwọn ẹni tó wà máa jánu fánu sọpá àlùsùnà làwọn. àwọn ẹni tó yẹ kí wọn gbọ́ súnà yìí rárá. àwọn kan lérò pé nǹkan pè súnà yìí lọ́nà ní ká lé burúkú. kájẹ́ni tó ṣe é ọ̀rọ̀ máa jáde lẹ́nu wa bí iná. ájẹ́ni tó ṣe é àní ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí tí wulẹ̀ ó kéré máa tẹ́lẹ̀ yìí ló lè sọ wá di alùsùnà. nígbà tí wọ́n bá wá wòye láwọn ẹni tó ṣe pé wọ́n pèpè lọ sí ìlànà súnà wọ́n kọ́ àwọn èèyàn kí ni ìlànà nabi Muhammad sallallahu alayhi wa sallam nínú gbogbo ṣíṣe àti pípàtì. wọ́n mọ̀ wá wò wọ́n pé àwọn bàbá yìí ò le tó àwọn bàbá yìí súnà tí wọ́n pèsè irú súnà táwọn wá súnà ilé ìtòsí pé yóò pọ̀ jù kò ní wu ẹnìkan ṣìkan yóò máa dà wọ́n yóò máa dà wọ́n pọ̀ pani yóò máa kó wọ́n kó mà ìrùsùn náà táwọn fẹ́ nù. ẹ dákun ṣé èlé lànàbì Muhammad sallallahu alayhi wa sallam ló fi ṣẹ̀sìn ṣé èlé ló fi pa àwọn èèyàn lọ sí dèntè Allahu rabbul alamin ti fẹ́ ni ṣé èlé ló fi lé àwọn èèyàn ni jìnnà sí ti olúwa ẹlẹ́dàá wa tí kò fẹ́ ni. bẹ́ẹ̀ yìí náà ti gbọ́ rí pé anabi sallallahu alayhi wa alihi wa sallam ọkọ wa ní ìṣepẹ̀lẹ́ ó fi ìṣepẹ̀lẹ́ ó fi mà wá. ọlọ́run ẹlẹ́dàá gan ròyìn rẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ fabima rahmatin min Allahi linta lahum walau kunta faddan ghalidhal qalbi lanfaddu min hawlik. ìkẹ́ olúwa ṣe fún ọ. kí ló dé kọ́ lẹ̀ ẹ̀gbẹ́ fún wa tó o bá lọ dé gbogbo wọn ni ọba túká kù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó ni nígbà tí àwọn Yahudi wálé Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ikú máa ń torí pé wọn ò pé dáadáa ànábì wọ́n gbé láàmú ara gbólò wọ́n gbé jẹ anábì sallallahu alayhi wa sallam òun á dá wọn lóhùn ó ní wa alaykum Aisha radiyallahu anha ńgbọ̀ jẹ́ pélé rẹ̀ lànàbì wa sallam wà ọgbọ́n dáadáa ọmọ tí wọ́n wé òun bá ní wa alaykum as-salam wa ghadiba Allahu wa ikú ọ̀jẹ̀ yọ ńlá náà yín. alábìnrin hawwini alayki pẹ̀lú ẹ̀dọ̀ ọwọ́ rẹ̀. ṣé wà lẹ́bi ọ̀gbọ́n tí wọ́n sọ ni ṣé wọn lóò sì gbọ́ mo ṣe dá wọn lónìí. alayki bil rifq ìṣe pẹ̀lú ẹ̀dọ̀ ọwọ́ rẹ̀ o. nítorí pé inna rifqa la yadkhulu fi shay'in illa zana wala yunza'u min shay'in illa shana. ìṣepẹ̀lẹ́ kì í wọnú nǹkan kan àyàfi kó fi ẹwà fi bọ̀ nǹkan o a kì í sì yọ ìṣepẹ̀lẹ́ dànù kúrò lára nǹkan àfi kí nǹkan náà burẹ́wà bẹ́ẹ̀ ni a kì í ríyàn pèsè sìn ọlọ pẹ̀lú ká kókókó bí ojú ẹja ẹ̀sìn rọ̀wò lọ fẹ́ pe àwọn èèyàn sí nígbà tó ṣe é pé ó kúkú gbọ́ yé tẹ́lẹ̀ náà torí pé tó o bá gbẹ́sìn yìí ọba mọ̀ yìí nínú pé mo gbẹ́sìn yìí náà tún ní kí n nímọ̀ nípa ọ̀nà tá a gbà pé ní lọ sídìí ẹ̀sìn. tọ́ba ní ṣe pẹ̀lẹ́ náà túmọ̀ sí pé kí wọn náà mọ wá gbé bíbí alárugẹ o kọ́ ọmọ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ o torí àwọn èèyàn wa tá a bá táwọn gbọ́ yé nu àlè takò wọn pé bíbí alẹ́ lẹ́yìn bíbí alẹ́ lẹ́yìn wọ́n bínú wọn bínú tí wọ́n bá bínú. ẹ máa sọ sójó ẹ sì máa kù wọn lọ sídìí dáadáa ṣùgbọ́n pẹ̀lú ọ̀nà tó ṣe pọ́ bá ìlànà nabi Muhammad sallallahu alayhi wa sallam tọ́ba mu. ẹ rí i pé ẹsìn wa ẹ̀sìn Islam ó fi hàn wá wípé tá a bá wà láwùjọ kan tí àwọn nǹkan bá wà wọ́n fẹ́ sọra wọn di karajẹ́gbọ́n máwùjọ lọ́wọ́ tí wọ́n máa ṣekú pa àwọn èèyàn tí wọ́n máa tẹ̀jẹ̀ wọn sílẹ̀ bẹ́ẹ̀ tí ìjọba ti ń darí irú àwùjọ bẹ́ẹ̀ tó bá jẹ́jọba tó ń fi ṣẹ̀ríyà tí ẹ̀sìn ìsìláàmù ti fi ń ṣe ìdájọ́ ṣòfin láàrin àwọn èèyàn ọ̀ràn èèyàn ńlá ó ti ń bẹ lọ́rùn irú ìjọba bẹ́ẹ̀ o láti jẹ́ni tó ṣe wípé yóò ṣe àfihàn irú àwọn èrò jàǹbá eléyìí tí àwọn arú àwọn èèyàn bẹ́ẹ̀ ń gbé ká nítorí kí wọ́n má bàa jẹ́ wípé wọ́n rí àwọn èèyàn jàǹbá pẹ̀lú irú èrò bẹ́ẹ̀ táwọn fi máa rò pé sí òdodo ní nǹkan tí àwọn wọ̀nyẹn ń pèpè lọ sídìí rẹ̀ fún lè bá a dá òdodo mà yàtọ̀ sí ìbàjẹ́ ọ̀ràn yà lọ́jẹ́ lórí ìjọba kó ṣàfihàn rú wọn. ọ̀ràn yà ló sì jẹ́ lórí ìjọba kó wá ọ̀nà láti pe àkíyèsí irú àwọn ẹni tí wọ́n máa ń gbé èròkèrò wọ̀nyẹn ká lójú pàna àti jẹ́ kí nǹkan tí ò yí àwọn èèyàn yẹn ó yé wọn káwọn náà lè bá àfin tí ọ̀dà sílẹ̀ kí gbogbo owó lè bá a máa ṣe tọ́da tọ́tọ́ nítorí pé nínú iṣẹ́ tí gbogbo ìjọba máa gbà láyé òun náà ni wíwá ìṣọ́ àti ààbò sẹ́mi àwọn èèyàn àti dúkìá wọn. tí ìjọba ọba ti wá rí léyìí ṣe ní tó dájú òun náà ni pé ìbàjẹ́ àti aburú kó máa ń gbópan ní àwùjọ ru èyí tí irú ìjọba bẹ́ẹ̀ bá wà ìjọba ó gbọ́dọ̀ gbìyànjú láti má jẹ́ kí àwọn èròkérò kọ́ra ìjókòó ní àwùjọ ẹ̀rí ìsìláàmù ayé ẹ̀sìn tó ṣe dọ́gba ni o ó sì tún jẹ́ ẹ̀sìn òdodo ẹ̀sìn tó pèpè lọ síde ká máa gbégbé àlàáfíà ó sì pa wá láṣẹ ká máa ṣe dọ́gba láàrin àwọn èèyàn nípa fífi ẹ̀tọ́ kálukú lé lọ́wọ́ Islam kò fara mọ́ ká máa tẹ̀jẹ̀ sílẹ̀ ńṣe ló pe ìtẹ̀jẹ̀ sílẹ̀ ní iṣẹ́ eléyìí tó burú tó dé wọ̀ lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa kọ́dà àwọn mùsùlùmí pátá porongodo wọn àwọn olùmọ̀ wọn ẹnu wọn kò lórí pé ìwọ ni ìtẹ̀jẹ̀ sílẹ̀ lọ́nà tí ọ̀tọ̀ ǹjẹ́ tó bá rí bẹ́ẹ̀ Ànábì sallallahu alaihi wa sallam ó fi hàn àwọn mùsùlùmí ní àjẹ́ ẹyọ kan ṣoṣo eléyìí tó ṣe nínú ìgbésí ayé rẹ̀ eléyìí tá a mọ̀ sí hajjatul wada hajj ìdágbére Ànábì fi hàn wá ó ní inna dima'akum wa amwalakum. وأعراضكم حرام عليكم كحرمة يومكم هذا في بلدكم هذا في شهركم هذا داجو داجو أمين أنا دوكي أي إيه بوبي إيواني لكن نوقو وصي من نوقو وصي أمي ألمي má na ọwọ́ kọ́wọ́ sí dúkìá onídúkìá má na ọwọ́ kọ́wọ́ sí si oníyì èèwọ̀ ló jẹ́ fún yín kẹ́ ẹ nawọ́ kọ́wọ́ sí gẹ́gẹ́ bí ti ń bẹ fún ọjọ́ tá a wà lónìí torí pé ọjọ́ tí a sọ́jú ẹ̀dá Ànábì sallallahu alaihi wasallam ń sọ̀rọ̀ yìí ọjọ́ ni ọjọ́ tó ní ọ̀wọ̀ ńlá ni nínú bó tilẹ̀ jẹ́ pé gbàrà mi tún wá tún ní ọjọ́ ọdún léyà ọlọ́jọ́ tó ga jù àwọn olùmọ́ra ní méjèèjì náà lápapọ̀ pé àwọn ọjọ́ tó ga jù lọ́dọ̀ Allah méjì ni wá ọjọ́ Àrafá àtọjọ́ ọdún léyà ní oṣù yín tẹ́ wà yìí oṣù tán máa ń ṣe hajj òun náà lóṣù dhul a sì mọ̀ pé ọ̀kan nínú àwọn oṣù abọ̀wọ̀ mẹ́rẹ̀ẹ̀rin òun náà ló so dèlhíjà jẹ ebi nínú àwọn oṣù àbọ̀wọ̀ yìí iná láti ní oṣù alóṣù dèlkàjà dèlhíjà àti almuharram ẹlẹ́kẹrin ní oṣù rọ́jà torí ẹ gẹ́gẹ́ bí oṣù yìí náà ṣe jóṣù àbọ̀wọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀mí yín dúkìá yín àti iyì yín gbọ́dọ̀ jẹ́ pẹ́ gbèsè kọ́ wọ̀ bákan náà ní ìlú yìnyín mẹ́kà ìlú àbọ̀wọ̀ ni ìlú àbọ̀wọ̀ ni mẹ́kà ọjà àbọ̀wọ̀ débi pé o gbọ́dọ̀ ṣọdẹ nínú rẹ̀ o gbọ́dọ̀ gé koríko rẹ̀ ìlú àbọ̀wọ̀ ni mẹ́kà torí ẹ̀ gbẹ́tẹ́lẹ̀ fi sọ̀rọ̀ bá àdìsọ́ là ń sọ̀rọ̀ yìí tán ń sọ fún àwọn èèyàn kẹ ala hal ẹ tẹ́tí ẹ gbọ́ jẹ́ mọ́ adísẹ́bí àwọn èèyàn sì ń dá lóhùn wọn ní bẹ́ẹ̀ ni kò jíṣẹ́ anábà Muhammad sallallahu alayhi wa sallam ó fi hàn wá nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbà wọ́ọ̀rọ̀ kó o lè mà wípé mùsùlùmí torí yẹn ẹ̀mí rẹ̀ kìí ṣe tó lè máa fi tayò ẹ̀mí rẹ̀ kìí ṣe tó lè máa fi ṣeré ẹ̀mí rẹ̀ kìí ṣe tí a lè sọ di àmì táwa dojú ọfà wa kọ àbí sọ dá mi ká dojú ọ̀tá àgbọn wa ká dákọ káwá sọdọ kúta àdìgbòlù pé ẹyin ojú rẹ mọ fẹ́ yìnbọn lò ikùn rẹ mọ fẹ́ kíban yọ ọba ọgbọdọ dàn o torí ẹ alábìnrin kullu mùsùlùmí ala al-muslimi haramun damuhu wa maluhu wa irduhu gbogbo mùsùlùmí lórí mùsùlùmí kejì lọ́mọ wípé ìwọ ni kò tẹ̀jẹ̀ mùsùlùmí sílẹ̀. Si èèwọ̀ ni kó jowó mùsùlùmí lọ́nà tí ọ̀tọ̀ èèwọ̀ ni kó ba iye ọmọ ìyá rẹ̀ mùsùlùmí kó bàjẹ́ kọ́lá Islam kò dúró lórí eléyìí lásán wọn lẹ́nu kẹ́ni tó bá yọ nǹkan jà tí àwọn mùmíní táwọn mùsùlùmí tó fi ń dẹ́rù bà wọ́n eléyìí náà ń bẹnu ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ tó burú jáì kọ́lá kó ṣe é pé kò fi dojú ìjà kọ yín ọkàn yọ nǹkan jà lójú yín ni ó fi dẹ́rù báyìí pé ah! ìdá ni ẹ tó ń jẹ bó ṣe wí tó dẹ́rù báyìí ó ti dẹ́ṣẹ̀ ńlá Islam ọ̀faramọ̀ báwo wá ló sì lọ yọ̀gàn kò dúró gbẹ́jọ́ ọwọ́ á di àwọn ọ̀tá rẹ̀ ó dé mára bí ìgbànú ó tún fi kàn pàkájà ọrùn ọwọ́ á ìbọn lọ́wọ́ ní ìbá tó ṣe pé téèyàn bá jẹun yó gbígbé rẹ̀ láì sí ìjẹ́ pé yẹn ń fi eh, láì sí ìjẹ́ pé yẹn sí ìbáwọn gbígbé rẹ̀ lásán ó lè mú yẹn ṣubú. ọ̀ àgbéjáde sí wa láàrin jà kálukú wa túlẹ̀ láì jẹ́ pé oyin bá ọ̀sẹ̀ lọ. mùsùlùmí ọ̀gbọ́dọ̀ dán wò báwo a lẹni tí ń fi irú nǹkan àjà bẹ́ẹ̀ tí ń fi ń bá wa jà nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam ilé tí imaamu bukhari àti muslim tí wọ́n gbé jáde anabi ni man hamala alayna silah falaysa minna ẹnikẹ́ni tó bá fi lè gbé nǹkan jà tó gbé yọ sí wa kò lè jọkàn nínú wa lọ́ngbọ́n yẹn o bàbá aládà bàbá aládà tẹ́ ẹ máa kọ́ àdá ká wọ́n lè lọ kọ́ àdá lórí àti ẹni tí ń tàdá ìbọn àbí àdá eléyìí tó ṣe pé wọ́n ti pọ́n wọ́n ti fáìlì ẹ̀ bàjẹ́ lọ́wọ́ lọ mú lọ lọ́mọ afi àdáhùn lójú àwọn èèyàn kò fi sẹ́nì kankan o yíyí ọtọ yọ àdá sí wa o ó ti mú ọmọ jẹun ẹnìkan nínú ọmọlẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní wọ́n há ìbọn fáwọn ni ta ló há ìbọn fún yín wọ́n láwọn kan ní tọ́wọ́ pé wọ́n ń wá ọ̀nà láti ṣèjọba gba ọ̀nà kọ́nà wọ́n wá há ìbọn fáwọn pé ń gbọ́ ọba àtijọ́ táwọn máa dìbò yẹ̀yẹ́ kó fi lè jẹ́ pé àwọn ni wọ́n lò láti máa jí àpótí ìbòkó àwọn èyí táwọn èèyàn ti dì àwọn kò jáde kó nú àpótí dáná sun èyí táwọn ti tẹ̀ báwọn ti ṣe fẹ́ àwọn kò dípò èyí táwọn èèyàn dì bí ọba síban àwọn èèyàn ò ní sá lọ torí pé àwọn èèyàn tún ti kásàkásà kan nídìí ìbò ìyà wípé bá ọba dìbò tán dúró tìbò rẹ kó o jẹ́ kí wọ́n kà lójú rẹ ibi tó ń ti ní wọ́n kààbò lójú òun ló bá ń gbọ́ kòsà pàpà káò kálukú bá túlẹ̀ ráàpù tálíńjọ́dẹ lójú ọdẹ apààyàn ìbò kọ́ òṣèlú ni ńgbà bá bára rẹ lọ́kìyàmà wọ́n á sọ fọ́lọ́ pé àwọn mọ̀lẹ́kà bá kí ló dé tuntun ayé ayé báyẹn ẹ actually à ń dáàbò bò àkótí ìbò ni àwọn ọmọ àsọta kan bá kó bàdé wọn bá di pẹ́ǹtúká o tó ibẹ̀ ni wọ́n bá ti di pé ó jẹ́ tètè mọ̀ pé mo ti bọ̀ lórí ṣùgbọ́n tó ń jọ sọ kìyàmà tó ẹ̀ ń tọ́ yọ nǹkan jà sí wa kò lè jọ́kan nínú wa. anábì sallallahu alayhi wa sallam onílẹ̀ tẹ̀rẹ̀ jẹ́ òun bàdé kó yadribu ba'dukum riqaba ba'd ẹ má padà di kèfèrí lẹ́yìn mi o ẹ má padà di kèfèrí lẹ́yìn ikú mi o kápá kan yẹn ọmọ wa ṣekú papá kan látàrí pé wọ́n ń sára wọn. torí ẹ ìsìláàmù ọ̀farama alimami Bukhari àti Muslim ọ̀nà ni wọ́n tún gbé jáde. anábì tún sọ wípé. من أشار إلى أخيه بحديدة فإن الملائكة تلعنه حتى يدع وإن كان أخاه لأبيه وأمه النبي صلى الله عليه وسلم قل إن كان تبا في اليوين كصما ياري إن كصما ياري وتنبرو جوا دالو irun kan sọ́mọ ya rẹ̀ ó burú ju dà lọ irun kan sọ́mọ ya rẹ̀ ó burú ju lọ irun kan sọ́mọ ya rẹ̀ ó burú ju lọ kódà kó ṣe pé irin kan lọ yọ sọ́mọ ya rẹ̀ àwọn mẹlẹ́kọ̀ ọmọ làánà rẹ̀ títí tí ó fi sọrùn yẹn sílẹ̀ kódà kó ṣe pé ọmọ ìyá rẹ̀ tí bàbá ni ni lọ yọ irin yẹn sí àwọn làánà rí i pé tí àwùjọ kan bá wà tí ìmọ̀ kò sí ń bẹ̀ tí ìmójútẹ́sìn tó lẹ lọ́kàn àwọn èèyàn ìmọ̀ ṣekú pa àwọn èèyàn ìmọ̀ tẹ̀jẹ̀ sílẹ̀ máa pọ̀ ń bẹ̀ nítorí sábàbí tí ò wúlò ẹ̀rí tí wọ́n mọ̀ para wọn. ẹ̀rí pé ọ̀ràn kan ni ó ń pàyà rẹ̀ kí ló dé tó fi pàyà rẹ̀ olówó tó ń béèrè lọ́dọ̀ màmá òun pé kó fóun torí pé òun gba gbaná ó máa ń mu kokin ó máa ń mu gbó ògógóró owó tó máa ń dẹ lò fáwọn kan yẹn mọ́mí ò dẹ̀ fóun because tóun bá dẹ̀ sí gba gbaná ẹ̀jẹ̀ kì rush nínú san òun so ó túmọ̀ sí pé tó fẹ́ fi chájì ẹ̀mí òun mọ́mí kọ̀ láti fóun lówó rẹ̀ lọ́ba pààyà. bẹ́ẹ̀ ni ẹ rí i pé ẹnìkan ni òun pàyàwó rẹ ni o kí ló dé ó ní ìyàwó yẹn ń bínú sí òun wá ń sọ̀rọ̀ kọ̀rọ̀ jáde lẹ́nu bíbà tó ń jẹ ẹrú ìyá ẹ̀ ẹ dákun ṣé orí fífẹ́ wá lóògùn orí fífọ́ lọ́ba pọ̀ ọmọ ọlọ́mọ lọ́ba pọ̀ ọmọ ọlọ́mọ lẹ́yìn pé bíi dìdì òpó náà bọ́ọ̀lù ó sì máa rojọ́ nù kí ló dé tó fi wá pàyàwó rẹ ẹ actually ó kẹ̀ bínú ni wọ́n á ń mi wọ́n á ń sọ̀rọ̀ mi mo á ń wò pé bígbà tó ti pín náà ń sọ̀rọ̀ sẹ́rù mọ́mí ẹni so ìdí inú ti bí mo ah, má pẹ́ paa ti wá pa jì bẹ́ẹ̀ ni ọ̀gá ni ọmọ ẹ̀yà rẹ̀ nítorí pé sọ pé ah, ah, broda abúlé ti ń rówó báyìí because wọ́n jọ bí wa skul ni náà làjọ iye kan náà làjọ ń gbà ìwọ̀n náà ti wá owó tabua báyìí táyì náà nàkúnà báyìí. ó gbé mọ́tò seven million jáde kò tún ti jọ ọ̀sẹ̀ kejì lọ ó tún ti rún tààtì. mo lè ti rówó búrọ́dà òun dẹ̀ ń sọ fún pé mo mo lè ti rówó ọ̀rọ̀ yẹn ju ẹnu ẹ lọ. ọba sì lọ pa ókè so burúkú ọba jẹ́ yahoo yahoo boy tọ́jú ọmọ onígbájú ẹ̀ ẹni tọ́jú ọmọ ẹ̀yà rẹ̀ tí ọ̀fẹ́ ká burú sí ọ kó tún ṣèwádìí lọ́dọ̀ rẹ pé bolo ti ń rówó ẹ̀yin ó burú subhanallah ẹnìkan ti pẹ nìkan ó nítorí pé ó wù òun nígbà tó wù òun ló sin ló wá ní lọ sí mi lálùkìyàmà subhanallah tó gbogbo orí àkàn yẹn ẹnì pé ẹnìkan òun sọ pé pa orogún ó ní kó ọmọ ọbùn pàyàwó bàbá rẹ̀ tí èso nítorí tí ọba ti pa ìgbésí ayé fi máa easy fa wa oríkè dáàdi ẹ̀ látìgbà tó ti fẹ́ yà o kò sojúṣe dáadáa mọ́ owó tó dẹ̀ ń fún wa gan ó ti dínkù ẹ̀yin gan alára ẹ̀ wo bó ṣe ń wòyìn ẹ̀ nítorí gbà tó ti pọ̀ lórí ibú ìwọlé tó bá sì pọ̀ lórí ibú yẹn a máa sinmi. a kọ́ pa ìyàwó bàbá rẹ̀ nítorí kí wo lè bàjẹ́ wípé ọkọ rẹ̀ rójú rẹ̀ kò sẹ́lòmíì má àfiwọ́nìkan bẹ́ẹ̀ ni ọmọ náà sì lọ gbé nǹkan ó fi lu ìyàwó bàbá rẹ̀ lórí ìyàwó bàbá kú dànù ẹ rí i pé oríṣiríṣi nǹkan ní ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé wa lónìí ibòmíì náà ìjọba lè sọ pé ẹ̀yin ti kú pa sọ́jà kan sọ́jà ẹyọ kan tẹ́ ẹ ṣe kú pa àwọn fẹ́ kọ́ yín lẹ́kọ̀ọ́ wọ́n bá ní gbogbo nǹkan ogun àti bàálù ogun àtàwọn táǹkà àti láàrì àtàwọn àbọn kò dé ó gbẹ́jọ́ kí gbogbo wọn dojú kọ ìlú tí wọ́n ti pa sọ́jà kan ẹ̀rí pé ẹ sọ gbogbo nǹkan di koríko tó ṣe pé iná ti jẹ ráúráú kó tó di pílẹ̀ mọ́ lọ́ba ní kí gbogbo aráàlú wọ́n máa sanwó ọjà tí wọ́n mọ̀ ẹni tó ṣe kú pa sọ́jà gbogbo aráàlú náà lòdì sí ọba àlú baálẹ̀ ìlú ó ti kéde ipò gbogbo ibi tẹ bá ti mà ipò abá ti lè rí mú ẹ jẹ́ ká sánà bá ti ṣe mú ká fi lé ìjọba lọ́wọ́ nítorí pé ọwọ́ tó bá ṣẹ̀ kó náà lọ bá gé àwọn àkọ́kọ́ sọ̀pọ́tì pé kí wọ́n ṣe kú pa sọ́jà nínú àmì tó sì fi hàn pé wọ́n sọ̀pọ́tì kí wọ́n ṣe kú pa sọ́jà òun náà ni ìkéde ńlá eléyìí tó tẹ̀lé ikú eléyìí tí wọ́n ti pa sọ́jà tí wọ́n sọ ike ẹni tó pa yẹn gbogbo yín lẹ dá mà gbogbo yín lẹ sì gbọ́dọ̀ wá wá ẹ lọ wá wá kẹ́ fi lé baálẹ̀ lọ́wọ́ tí má lè omu kọ́ lọ fi lé ìjọba lọ́wọ́. wọ́n sì ṣe bẹ́ẹ̀ ẹ̀yin wá sọ pé kìí ṣẹni tó ṣekú pa ńlásán ilẹ̀ ibi tí wọ́n bá ti ṣekú pa sọ́jà ilẹ̀ ibẹ̀ dáràn torí pé màláìka sọ́jà wọ́n bá pa gbogbo aráàlú tẹ́ bá wá kọjá gbàlóhùn sẹ́nìkan bá ń fún yín ròyìn pé tó o mọ̀ pé lu yìí kún lọ́sẹ̀ tó kọjá tó o mọ̀ pé àwọn èèyàn ń gbé bì ó sì máa jìyà wípé láti bí ọgọ́rùn-ún ọdún sẹ́yìn kò dájú pé èèyàn gbé bì rí torí pé gbogbo ilé wọ́n kọ́kọ́ rí i pé àwọn dojú táǹkà kọ́ àwọn bàálù ogun ọmọ sọ àwọn àkàrà olóró wọ́n máa sọ sórí àwọn ilé kọ̀ọ̀kan àwọn wàá dàbí ilé ìṣẹ̀ǹbáyé táwọn ẹni tí máa ń rìnrìn àjò afẹ́ tí wọ́n máa wá wò pé báwọn èèyàn ayé jọ̀ ilé tí wọ́n gbé ibi tó wó kùdè àwọn fẹ́ lọ wò. nítorí pé nínú àṣẹ tán fún wa ni pé all moving objects gbogbo tí bá ti ń rìn nílùú yẹn kẹrìkẹ ẹgbẹ̀mí ẹ̀ kódà tó fi dórí èkúté. ẹ dákun ṣé ìtẹ̀jẹ̀ sílẹ̀ kọ́lé lẹ́yìn náà ń bolẹ̀ sí Islam ti farama Islam kò farama nínú tẹ̀tẹ̀ sílẹ̀ burúkú ti ń ṣẹlẹ̀ láyé wọn náà ní kí ọlọ́pàá kọ́ wà lọ́nà wípé ń ṣiṣẹ́ ààbò òlu kí wọ́n máa yẹ gbogbo ẹni tí bá ti ń kọjá pẹ̀lú nǹkan àbúwò stop and check ẹ páàkì kẹ sí bóòtù yín káwọ nǹkan tẹ́ ẹ bá ní nínú bóòtù yín nítorí pé inú àìmọ́ àṣàyẹ̀wò yín iná làwọn ewu ńlá wà gbogbo nǹkan burúkú tẹ́ kí fi máa dókùkù lájà má ìjókòó àlàáfíà àwọn èèyàn láwọn ìlú gbogbo iná ni wọ́n lè kó kọjá lẹ́gbẹ̀ẹ́ yín nígbà tí ẹ bá dá wọn dúró. kò sọ̀rọ̀ ọmọdé kò sọ̀rọ̀ àgbàlagbà kò sọ̀rọ̀ olówó kò sọ̀rọ̀ mẹ̀kúnnù kò sọ̀rọ̀ ọlọ́lá kò sọ̀rọ̀ tálíkà oníkálukú tí ọba ti kọjá ẹ sí bùtù yín ẹ sáwòwé ọkọ yín kálí bá àwọn kọ́kọ́ yìí sọkọ̀ tí wọ́n jí gbogbo eléyìí kò síbi tí wọ́n ti ṣe láyé kọ́lọ́kọ̀ wa sọ pé kì í ṣe léwu lọ́jà lọ́dọ̀ àwọn káwọn sọ́jà táwọn náà ṣe checking point wọ́n sọ pé kẹsẹ̀ náà lọ́jà lọ́dọ̀ àwọn èyí sọ́jà lọ́dọ̀ àwọn ni pé sanwó àwọn fáwọn wọ́n ti wá categorize owó yẹn lọ́nà tó ṣe pé tó bá pé sọ́jà lọ́wọ́ à ń bẹ̀ ó ní mo ti ọ́ gbà tó bá pé ọlọ́pàá lọ́wọ́ à ń bẹ̀ ó ní mo tọ́ sàn. àti wàá wá débẹ̀ ìwọ àmọ́ bí wọ́n ti ṣe kò jẹ́ kó o ṣe bó ti ṣe yẹ ní inú terminology wọn wọn á ní mowó wa ni ọ wá lówó kínní kí lọ́ọ́ rà tó sanwó ẹ̀ ọkàn gbégbọn fún ọ lórí ni ìtẹ̀jẹ̀ sílẹ̀ lélẹ́yìn àbí èsì tẹ̀jẹ̀ sílẹ̀ tíjọba gbégbọn yẹn fún yín kẹ́lẹ́ máa fi para àlù ni. àkíyèsí tí máa adigunjalè gan-an rí adigunjalè lẹ́ni tó gbé nǹkan àjà lọ́wọ́ jẹ́pẹ́ nǹkan àjà tó gbé lọ́wọ́ yẹn ńlọ́tàtàrí rẹ̀ rí dúkìá àwọn èèyàn gbà tí ó jẹ́ kó gbé nǹkan àjà lọ́wọ́ ni tábà ní kí wọ́n sẹ́ni máa ń tó máa ó lójú tó lè rí gbà lọ́wọ́ àwọn èèyàn. àmọ́bà tó gbé lọ́tẹ̀ bá ní òní yìí tó bá yìí ń kọ́. àdá tó mú lọ́tẹ̀ bá ní òní fi sáyín tó fi sáyín ní agbárí ń kọ́. tó ìtumọ̀ rẹ̀ náà ni wọ́n náà ń ṣe yẹn ọkàn wẹ̀wù ọlọ́pàá òun fi ń jalè ọwẹ̀wù sọ́jà òun fi ń dánà ni. ṣèjọba ló ní kẹ́ máa gbowó òun tó fi wá tẹ̀jẹ̀ tiẹ̀ sílẹ̀ inú tẹ̀tẹ̀ sílẹ̀ òun náà ní kí aláàárẹ̀ kọ́ wá wọ́n jẹ́ kí aláàárẹ̀ yẹn ẹ mọ nǹkan tẹ́ ẹ lè ṣe emergency unit ẹ sì máa ń tẹ́ ẹ lè ṣe sí tó fi jẹ́ pé ìrora eléyìí tó ṣe pé ń bẹ pẹ̀lú rẹ̀ yẹn ó fi lè dínkù ẹ wà á kọ̀ láti ṣe ńtọ́tọ́ àti ẹ máa wò wọ́n wọ́n máa kó wọn lóra nítorí pé ètò ẹ̀sìn rámì wípé àwọn ẹni tí wọ́n gbé wáyé wọn kì í ṣe ẹlẹ́sìn tí wí ẹ̀sìn míì ni wọ́n ń ṣe ẹ̀sìn ti gbà lọ́dọ̀ àwọn aṣíwájú yín wípé gbogbo ọ̀nà tí ẹ bá lè gbà láti rí pé dínkà àwọn tó jẹ́ ẹlẹ́sìn míì tí èsè ti yín kù ẹ máa sánà rẹ̀ ara tẹ́tẹ́ gbanu. wàlà hàwùlà wàlà kú wọ́tẹ́ ìlà bìlà máa ṣe kú pa àwọn èèyàn máa ṣe kú pa ibi tí wọ́n ń gbà fún yẹn wọ́n wá fi obìnrin yìí sílẹ̀ ọpẹ́ ní labour room wọn àwòsàn kan títí ọmọ tí ń bẹ nú ọmọ ti dààmú púpọ̀ ó ti rí ọmọ kọjá sísọ àsìkò tí wọ́n tó wá yà sí ọmọ tí ń kọ̀ka kú nínú ìyá rẹ̀ kó tó di pé wọ́n láwọn ń ṣe sí ẹ̀sìn òkú ọmọ ni wọ́n gbé jáde ṣé ìtẹ̀jẹ̀ sílẹ̀ náà kọ́ lélẹ́yìn kó lọ́lọ́ ẹlẹ́dàá wa ti gbà ká máa ṣe bẹ́ẹ̀. ìwà nítorí pé iṣẹ́ wọn lóde ẹ kàwé ẹ̀rí iṣẹ́ tó kò sí ń tọ́sẹ́ kùtù kẹ́ máa dáná lọ ẹ wàá lọ máa gbé ban ẹ̀yin náà lọ kó búlọ́ọ̀kù dínà àwọn àgbékù gi ẹ fi dojú ọ̀nà àwọn onírìn àjò ní títì ìjọba ẹ wàá farasin kò sẹ́gbẹ́ kan ibi tí mọ́tò kan bá ti yọ tó lòun fẹ́ pẹ́ ẹgbẹ́ ọ̀nà kọjá ẹ̀yìn ó pè ń bọ́ ń bẹ̀ kó lọ fẹ́ gbà dáadé kó kó ń ti ń bẹ pẹ̀lú rẹ̀ dáadáa ìjọba àwọn fi bọ́ fọ orí ẹ̀ ṣé ìtẹ̀jẹ̀ sílẹ̀ náà kọ́ ẹ̀mọye èèyàn kan ti pa bá wọn. akramakumullah ẹ̀yin lẹ́yìn ní dáradára ti ń dáradára ẹ̀ dára wọnú oko àwọn èèyàn inú tí wọ́n ń dùn kó tó di pé wọ́n wọlé lálẹ́ àná pé gbogbo ń ta aláàgbìn àti ẹ̀dúpẹ́ kọ́lọ̀ ń kójú ọ̀rọ̀ gbogbo ẹ̀ ń ti ń yọ kọ́lọ̀ ẹlẹ́dàá kójú kọ́ yọ dáadáa tán kọ́ba ní falùbáríkà sóko náà kójú ká pawó orí ń bẹ̀ ìwà tí wọ́n dé ní àsìkò dákọ̀ mú ńjọ́ kejì wọ́n bá bá màálù bíi ogún bíi ọgbà nínú oko tá èwo lára kan màálù ń tiẹ̀ gbogbo bí màálùú bá ti rí koríko tó bá sì rí ewé kó wọn máa jẹ lọ nì àwọn bá sì ń jẹ lọ wọn tún sẹsà èyí dùn jẹ léyìí lọ eléyìí a máa korò díẹ̀ wọn yẹra fún yìí wọn ń jẹ yìí wọn bá sì jọra rí á ah, kí lè wá wọnú oko mi àbí èso ko tèmi lélẹyìí ni. wọn ní wọn á ní kí ni ṣé màálùú ò ní jẹun ni àbí òtí ẹ gbádùn ah, àbọ̀ màálùú lọ́wọ́ ń jẹ dúkìá mi báyìí ìṣẹ́jọ́ rẹ sùn. ọ̀dọ̀ civil defence mọ̀ ń lọ báyìí wọ́n bá ní kó tó dọ́dọ̀ civil defence àwọn ti ràn ọ́ lọ sálùkìyà. òtítì lọ́kàn bọ́ AK forty seven káò ọ̀yítọ́ ọgbọ́n máa nù màálù là ń dà láì ṣe kìnìún à ń gbé AK forty seven ká ẹ̀yin náà ṣàlàyé mà wípé nǹkan míì ti wọ̀ bẹ́ẹ̀ omi ò tiẹ̀ nílò ak forty seven àwọn pọ̀pá burúkú ni wọ́n mọ bí wọ́n ṣe máa lò ó sì máa dédé ọ̀gangan bíi tí ó fi gbọ́ ọ láwùjẹ́ sẹ́kítọ́ ọba lajú bá kìyàmà ni ẹni tó títí ń jà pọ̀pá ti pẹ́ tọ́wá sábà yìí tọ́ba lọ sá dédé àwùjẹ́ rẹ ni omi àdá sì ń bẹ lọ́wọ́ ẹ̀ yọ sọ ọ ní tá a fẹ́ pẹ́ràn ṣé eléyìí náà ìtẹ̀jẹ̀ sílẹ̀ ni àbí ìṣe tẹ̀jẹ̀ sílẹ̀. àwọn àjẹ́ àwọn oṣù àwọn ọ̀daràn wọn láwọn ń ṣẹgbẹ́ àjẹ́ àwọn máa ń pààyàn jẹ́ ń tàwọn ni àwọn oṣù àwọn máa dẹ́mi èèyàn légbodò ni ṣé ìtẹ̀jẹ̀ sílẹ̀ náà kọ́ lélẹ́yìn tẹ̀jẹ̀ sílẹ̀ náà ni tó ń torí ẹ̀ ọ̀nà sáńgbà tẹ̀jẹ̀ sílẹ̀ pọ̀ gan àwọn afọ àkọ́tàlì àwọn ọ̀daràn tí máa pààyàn. àwọn náà ń tẹ̀jẹ̀ sílẹ̀ nù. ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin rẹ̀ àtẹnìkan látàrí òde ìranù tó máa lọ. wọ́n á sọ fún àbá kan pé iye tí wọ́n fún eléyìí kọ́ lọ yẹ fún un. òun kàǹkà kàràbàtà jùlọ ẹwé tẹ́ fún ní tìǹbà ni sẹ́mi náà ló ń pé mo róńdó ìwọ ká kàkàrà bàtà jù mí lọ ọ̀dà kò burú àjọ fúnra mo fún ọjọ́ méje lónà bá ní mo fún ọjọ́ méje wọ́n jọ fúnra wọn ọjọ́ méje lọ́kàn bá sì náà tẹ́rù ń pa láàrin ọjọ́ mẹ́rin bóun lọ́pàá bóun kọ́ lọ́pàá ta lọ́pàá nìyí oní ẹ̀lọ́pàá toró ti lé lábẹ́ òfin ọlọ́run òní wọn mú èkejì náà fẹ́ pààyàn ọ̀daràn làwọn méjèèjì o bó tilẹ̀ jẹ́ pọ̀daràn kan ti lọ ọ̀daràn tó kù láàmú àwọn náà ṣẹ̀jẹ̀ sílẹ̀ ni àbí èsì tẹ̀jẹ̀ sílẹ̀ àwa ló kéwú sẹ́wọ̀n pé báyìí ṣe máa pààyàn náà nù kéwú rọ́wọ́ ló ké ọ̀daràn apààyàn. àkàràmọ́kọ́mọ́lọ́ ẹ rí i pé ojú ọ̀nà táwọn èèyàn ń gbà táfi ń ṣekú pa àwọn èèyàn ọ̀pọ̀ gan-an ọ̀pọ̀ púpọ̀ wọ́n lè pọ̀ ń tàjú àwọn lọ wọ́n sanwó fáwọn ẹni tí ó pọ̀ wọ́n lè yí pé o ti fẹ́ lówó ju àwọn lọ àsìkò wo lọ fẹ́ lọ ìrìn tó fẹ́ lọ rajà so ẹnu tí o ti bò wọ́n á sọ pé òun lọ síkù lọ́túnla òun ti gọ̀m̀bẹ́ lọ síkù òun ti mùngùnú òun lọ síkù òun ti jọ́ọ̀s òun lọ síkù Kaduna Kánò òun lọ síkù lọ rajà mọ́tò ló ti wọ̀ àwọn àsọ̀rí ẹni tẹ́ ń jọ ń tajà ń àwọn wà di gáǹgì adigunjalè wọ́n da mọ́tò yín lọ́nà tí wọ́n ti dá mọ́tò lọ́nà báyìí ìwọ ni wọ́n kọ́kọ́ gbé jàǹtó báyìí torí pé wọ́n ni wanted. láyé ìgbà yẹn àwọn èèyàn máa ń dúró lọ ni ìsọ̀rọ̀ fáwọn fowó sí báǹkì kankan wọ́n kọ́ gbowó gbogbo owó tó o ní tó fi ń ju àwọn lọ wọ́n kọ́ gbà ẹ̀yìn ìgbà náà wọ́n á dẹ́mi rẹ̀ légbodò ìtẹ́jẹ́ sílẹ̀ náà ọlọ́wọ́n bọ̀ fẹ́ ọlọ́wọ́n bẹ̀ lẹ́dàá ó ti ṣe lórí ìyà burúkú fún àwọn ẹni tó ṣe kí wọ́n bá ṣe kú pẹ̀mí tí ọ̀yẹ́ kí wọ́n ṣe kú pa á. ẹgbọ́n tọ́lọ̀ wọn ọba ẹlẹ́dàá sọ nípa ẹni tó bá ṣe kú pa ni wọ́n ní wọ́n wa man yaqtul mu'minan muta'ammidan fajaza'uhu jahannamu khalidan fiha wa ghadiba Allahu alayhi wa la'anahu wa a'adda lahu 'adaban 'azima. ẹnikẹ́ni tó bá ṣe kó pa mọ́mìnì lámàá má ṣe kó pa ni. jahannama lẹ̀sán rẹ̀ o inú jahannama náà ni ọmọ abẹ títí láéláé ọwọ́hu ó sì bínú sí yóò tún láàánà rẹ̀ ó sì ti pèsè ìyà ńlá lẹ́dí. torí ẹ̀ ló jẹ́ pé ńgbà tí àwọn olùmọ̀ọ́ká àyà yìí wọ́n wá ń sọ̀rọ̀ nípa gbogbo wa ti gbà wípé ẹni tó bá si sí Allahu Rabbul Alamin tó fi kú. Allahu ò ní foríjì. Inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha' wa man yushrik billahi faqad dhalla dhalalan ba'ida. Tí ẹ̀ṣẹ̀ mi tún wà tó sọ pé téèyàn bá ṣẹ̀ tó bá kú lórí rẹ̀ Ọlọ́run ní foríjì. Àwọn ahlu sunnati wal jama'a àwọn ètò pọ̀jù pátá korongodo wọn sọ pé bẹ́ẹ̀ ni tí ò bá ti jẹ́ ìṣẹbọ sọ́lọ̀ tó bá wu ọlọ́run lè forí jìyàn tó fi dórí ìṣekú pààyàn bí wọn bá ṣekú pààyàn tó bá wu ọlọ́run lè forí jìyàn. Ibn Abbas radiyallahu anhuma ó ní rìwáyà méjì rìwáyà alákọ̀ọ́kọ́ bí ọ̀rọ̀ gbogbo àwọn yòókù ni rìwáyà kejì ó ní rárá ọlọ́run ní foríjì ẹni tó bá pààyàn tó máa má pààyàn ọlọ́run ní foríjì kí ló dé ó lẹ̀ ká yà ni. àwọn alùsùn náà ni a kà á. ìbára náà ló sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha kò ní í ṣe àforíjì fún ẹni tó bá jẹ́ kó sí tó sì kú lórí ìṣẹbọ. àmẹ́sẹ̀ tó bá kéré sí ìṣẹbọ ló ṣàforíjì rẹ̀ sẹ́ni tó bá fẹ́. ìpààyàn kéré sí ìṣẹbọ. Ibn Abbas wa sọ pé rárá nínú rìwáyà kejì yẹn ó ní kullu dhanbin asa Allahu an yaghfira illa al-qatl gbogbo ẹ̀ṣẹ̀ pátá Ọlọ́run lè ṣàforíjì fún yàn lórí ẹ̀ àfi pípa yẹn ó tilẹ̀ jẹ́ pé Ibn Abbas ètò padà kúlé lórí òun náà eléyìí tí gbogbo èèyàn tó pọ̀ jù sọ. ìpààyàn ó burú ó burú ọwọ́ rẹ̀ lèèyàn ti kú ó ní gbádùn mà ó ní gbádùn mà pàápàá jùlọ tó máa mọ̀ pààyàn tí ó yẹ kó pa. a rí i pé àyà yóò bùkátà ká máa ṣàlàyé kankan ó hàn dáadáa àwọn ẹni tí wọ́n ń wò pé ẹ̀mí ọmọ èèyàn yọ̀pọ̀ àwọn sì lè máa dà á lẹ̀ àwọn lè máa tá a lẹ̀ bẹ́ẹ̀ nítorí nǹkan ilé ayé àbí nítorí àgbọ́yé kágbọ́yé tí wọ́n ń gbé ká nídìí ẹ̀sìn torí pé àgbọ́yé burúkú tó o bá ní o lè máa wò pé kọ́ ọmọ pa irú ẹ̀ ló ṣe boko haram tí fi ń lọ yìnbọn pa àwọn èèyàn tí ń sọ bọ́ǹbù sí wọn mọ́ṣáláṣí. àwọn etí ò tí ì di pé àwọn náà gbébọn ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló ní ideology pé àwọn lè máa pa àyàn. ọ̀rọ̀ àwọn ọ̀kàn tí ìtẹ̀bá ní ẹni tí ń pe gbogbo èèyàn ń kèfèrí tó sì rí pé bóyá síbi wọ́n fi ń jẹun tó ń fi ń pè wọ́n kèfèrí síbi sì tún tàdọ̀la ẹ̀rí pé tí rò lọ́kàn rẹ̀ ní kébi kí olú orí ìbọn kọ́ pa gbogbo wọn dànù wọn lọ máa fi síbi wọn jẹun lálùkìyàmà torí tí ideology burúkú bá ti wà lórí rẹ kò sí tí ó ṣẹ́kù lórí rẹ ju pé bí kò pa yẹn lọ irú rẹ ni wọn máa tura ní harakiyon wọn máa wò pé ẹ ti ẹ ti lójú ẹ lójú ẹ ti pọ̀ pípọ̀ ká pa gbogbo yẹn ní pa gbogbo yẹn báwo èsì kọ́kọ́ para rẹ tóbi jẹ́ pọ̀ pa gbogbo yẹn ọwọ́ rẹ làlùjá náà wà ní àbínà ewu la ṣe jù. èwo la họ kángun èwo la họ èwo la họ bóró akramakumullah ẹnì kí látàrí àìlágbọ̀yé ẹ̀sìn yẹn àìmọye yẹn wọ́n ti padà nù ẹlòmíì torí ẹ̀yàmẹ̀yà ó lè sọ nítorí pé ìwé gbogbo ẹni tí ẹ yóò máa sọ pé wàláhì ìjọ tí ìlú bá dàrú lákọ̀ọ́kọ́ pa ìsà bó tilẹ̀ jẹ́ pé mùsùlùmí ẹ̀hún àmẹ́yìn lákọ̀ọ́kọ́ pa ẹgbọ́rọ̀ gbádùn omi náà máa sọ pé kí ni àwọn àwọn tó ń gbá ni wa àwọn ọmọ pa ńlọ yẹ ẹ dákun tó lọ lọ kí ló ṣe fún lórí fún àwọn ọba báwọn sọ pé afẹ́yà mi afẹ́yà mi nígbà tó lọ́ mọ̀ pé ìyá tiẹ̀ lọ́dà àwọn nìkan lè yàn àwọn ọmọ àlìjẹ́nà ọmọ náà làwọn yòókù kí ọlọ́run dá wọn sí wọ́n lọ́kọ́ lọ. gbogbo eléyìí báyà òṣèlú wọ́n ṣe kú para wọn torí òṣèlú wọ́n ṣe kú para kan láìpẹ́ yìí láwọn àwa awítọ̀ àwọn náà pépè ẹ máa dìbò ibi tí wọ́n ti ń káàsì ìbò làwọn ọmọ àsọta dé àbá wọ́n kọ́ yin ìbá bíi márùn sókè náà káw káw káw káw lórí kò márùn àbá kálukú bá túlẹ̀ àwọn àyà ti àwọn àyà ó yà ẹ̀kọ́ ọmọ tọ́jú ọmọ ẹ̀rẹ́ ti gbowó ẹ̀rẹ́ fẹ́ lọ tẹ̀ka àbá omi ìsáré dojú bolẹ̀ ni ibẹ̀ bá dàrú ọkùnrin ò dúró sóbìnrin ọ̀hún àdùn ẹ so torí ẹ ọlọ́run lọ́mọ èèyàn tá a ti kú pa torí pé abẹ́ dìbò abẹ́lé àwọn kan tiẹ̀ ń lérí wọ́n ń lérí lé kaba yìí pé kò burú ìwọ tó ọjà mandate tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ gbà ó kú kó ọjà mandate position yẹn gbà nígbà tó bá di two thousand and twenty three subhanallah lórí òṣèlú rọ òṣèlú rọ dájú tó láti débẹ̀ sẹ́kọ̀ọ́ mẹ́nìkan mọ́ àforí ara rẹ̀ òṣèlú rọ gbogbo àdéhùn rọ pẹ́ bá kó sórí àtẹ ẹ̀rí pé nìsín ńgbà táyé dáyé pé bóun ṣe ń sọ ni wọ́n ń ka á lẹ̀ wọ́n ń gbé sí fáwọn olóṣèlú pé ìgbà tó ń wápò ọ̀sọ̀ báyìí ó tún wí báyìí ẹgbẹ́ ọ̀rọ̀ rẹ̀ sí kó na ọgbọ́ orí náà ìgbà tó rí kò tán bóun láyé dà ó. náà mo sọ pé tá à ń bá ń wá bò kò sí ní tá a lè sọ mo rò pé yé yín wọn lẹ́nìkan wá kú ọ wá lọ sílùú kan ọ wá bi àwọn èèyàn lórí pé èló lè ń ra jálẹ̀ epo kan ní ìsìn wọn ní èèló dín ní àádọ́rùn-ún náírà lọ́ba bú sẹ́kù ẹ̀mọ́ ẹ̀mọ́ táktíìsì oríṣiríṣi lọ́ba bú sẹ́kù ìlú tàǹtí ń fún wàrà ní wàrà ò ti gbé sí tẹ́ ẹ bá fi lè dìbò fáwa tá a bá fi lè wọlé àádọ́rin náírà lẹ́ẹ̀mọ àrèpò pẹ̀lú ọkùnrin tí ń sọ̀rọ̀ àádọ́rin náírà lẹ́ẹ̀mọ. Ah! agbọ́mọlà lélẹ́yìí ayé ọ̀dẹ̀rọ̀ ìgbésí ayé yóò sọ̀rọ̀ lélẹ̀. nígbà tí onítọ̀hún tó dépò ta ó ní iye wọn àrèpò báyìí abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ tó tẹ́ máa ń gbé gbogbo ẹ̀ hàn wọ́n lónìí ẹ fi nǹkan hàn wá a ah, nǹkan ìbànújẹ́ à ń tọ ọ̀rọ̀ tó sọ rí subhanallah gbogbo àwọn ọrọ burúkú gbogbo àwọn ọ̀rọ̀ burúkú wọn máa ní ẹ ẹ jẹ́ ká mùsùlùmí kan tó mùsùlùmí bá máa sojú yín á rì sojú yín síbẹ̀ ò sùn síbẹ̀ náà rí la hawla wala quwwata illa billah lẹ́yìn náà ẹ mọ̀ pé òṣèlú tó ń sìn yẹn kò ní kankan ṣe pẹ̀lẹ́sìn náà kò ní kankan ṣe pẹ̀lẹ́sìn nítorí kó ṣèlú gan afla àwọn náà sọ pé kò sún tọkọ lọ́n pẹ̀lú ẹ̀ the government of the people by the people for the people people lọ́ba dé people lọ́ba lọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tó torí ẹ̀ ọ̀kan náà àwọn gómìnà ti ẹ̀ sọ́nù kan níbẹ̀ ó ní kí lọ́kàn yẹn àfa pẹ̀lú òṣèlú lárí ẹ̀ ń bá wọn dá sóṣèlú ẹ̀yin ṣẹba kùránì àti súnà lẹ́yìn kọ́yìn kí ló kàn yín pẹ̀lú òṣèlú nítorí tọ́lọ̀ òṣèlú nìṣẹ́ àwọn pààrọ̀ ẹni ká mọ́ pààrọ̀ òṣèlú nìṣẹ́ àwọn jàlè ẹ̀sìn ní káwọn má jàlè òṣèlú nìṣẹ́ ìyàwó mọ̀ búyà àti bàbá ara wọn ẹ̀yin sì ní kọ̀tọ̀ kí ló kàn yín torí tọ́lọ̀ ó fi lọ́mí ń dá sílẹ̀ fẹ́ yà torí di eléyìí ẹ sì rí pé òṣèlú tó ń ṣe yẹn àti mùsùlùmí náà àti ètí ìṣe mùsùlùmí náà gbogbo wọn tí wọ́n kẹ̀sìn wọn kún ni wọn kà kùn tó bá fẹ́ lò yín ìgbà náà ni wọ́n fi àdírẹ́sì pé mùsùlùmí làwọn kún kọ tó bá fẹ́ lò yín ìgbà náà wọ́n fi àdírẹ́sì pé àwọn ìṣe mùsùlùmí kún kọ torí káwọn ẹni tó bá jọ jọ náà jọrú àwọn kún lè bá sọpọ́tì àwọn. akramakumullah tààlà ẹni náà tó gbàpótí lọ́pọ̀lọpọ̀ Nàìjíríà yìí tó ń bá jẹ́ mùsùlùmí lórúkọ tígbàkejì rẹ̀ ọ̀jẹ́ ọmọlẹ́yìn Pọ́ọ̀lù tó ṣe é tó ń bá jẹ́ ọmọlẹ́yìn Pọ́ọ̀lù tígbàkejì rẹ̀ ọ̀jẹ́ mùsùlùmí lórúkọ kọ́lá àwọn stéètì kan ti ẹ̀wà tí wọ́n ti ẹ̀ fún mùsùlùmí rìgáàdì kankan bí àwọn stéètì bíi Èkìtì wọ́n mú olórí gọ́vnọ̀ wọ́n mú ní ọmọlẹ́yìn Pọ́ọ̀lù gbákejì rẹ̀ náà ọmọlẹ́yìn Pọ́ọ̀lù kí ni bẹ́ẹ̀ kílẹ̀sì táwọn ìpínlẹ̀ yíbo gbogbo south south mùsùlùmí ò lẹ́gbọ́n bẹ́ẹ̀ irọ́ lásán. tẹ̀lé ìtumọ̀ sí gbogbo nǹkan tó ń pe àwọn èèyàn kan lọ sí yẹn tó máa kú gbára bẹ́ẹ̀ kí lọ́ọ́ sọ fọlọ́ kí lọ́ọ́ sọ fọlọ́ sáǹpù kan ló ti lọ ibà yẹn. wọ́n ní tó ju ọba rọ̀ ẹ̀sùn òjò ní máa síwájú kúkú rẹ̀ ó tẹ̀lé àárọ̀ tẹ̀lé kójú tó wá bẹ́ẹ̀lẹ̀ òjò tí rọ̀ ẹ̀mí ti ń lọ sẹ́mi kó léwu akramakumullah á rí i pín ọlọ́run ọba ẹlẹ́dàá wá sí ilé ìwọ̀ kan ṣe kú pààyàn kódà gan ọlọ́run tó fi hàn wá pé tó bá pé káfíìrì lọ́ọ́ bá pa tí káfíìrì yẹn jẹ́ pé wọ́n ní agreement pẹ̀lú àwọn mùsùlùmí ẹ̀mí rò ní lọ lásán ọ̀sán ọ̀sán ọ̀sán díyà rẹ̀ owó ẹ̀mí rẹ̀ ó sì tún fi ìtaràn wọ́n ń kí ẹni mi ń kọ́ omi ni. بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة الله عز وجل onítẹ̀ni tẹ́ ẹ ṣe kú pa tó bá jẹ́ ọ̀kan nínú àwọn èèyàn tó ṣe pé àsọyípọ̀ kankan bá ń bẹ láàrin yín àti àwọn èèyàn rẹ̀ ẹ sanwó ẹ̀mí rẹ̀ ẹ sì tún ṣe ìtara ẹ sanwó ẹ̀mí rẹ̀ ẹ sì tún ṣe ìtàn. tó bá ti káfìrí gan-an tó ṣe pé agreement ń bẹ láàrin àwa àtàwọn ńlọba ṣe kú pa ẹ̀mí rẹ̀ ò ní lọ lásán báwo wá ni téèyàn bá ṣe kú pa mọ́mìnì. lè dá àwọn kìnìún ẹ̀dùn ń bọ̀. يصرف دما حراما رواه البخاري èèyàn níyè bẹ ẹni tí ààyè gbà nínú ẹ̀sìn rẹ nínú ìgbésí ayé rẹ lópin ìgbà tó bá ti ta ìjẹ a sì tó bá di nǹkan tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ṣe ìṣirò ẹni tó ṣe kú pọ́ mọ́làkejì ẹni tó sọ mọ́làkejì léṣe gbogbo eléyìí ni wọ́n kọ́kọ́ mú gbọ́ eléyìí ọ̀tá po hadithi tánàbí sallallahu alaihi wasallam tó ti sọ pé àkọ́kọ́ tí wọ́n kọ́ ṣe ìṣòro fún wa lórí ẹ̀ òun náà ní sọ̀lá nítorí pé wọ́n ní ọ̀sọ̀lá òun làkọ́kọ́ tí wọ́n kọ́ ṣe ìṣòro fún wa lórí ẹ̀ nípa tó ní ṣe pẹ̀lú ìwọ ọlọ́run ọba lórí wa ṣùgbọ́n ẹ̀jẹ̀ akọkọ ntọ ń kọ́ sí ìṣirò wa lori ẹ̀ nipa tó ní í ṣe wa ara wa lori ara wa asiko ti tó tẹ́ ẹ ká kọ́ àwọn ọmọ wa àwọn ọmọ ìyá wa àwọn èèyàn wa tàjọ jẹ́ musulumi lati jẹ́ ẹni tó ṣe wípé á jẹ́ ẹni tí ma máa fọwọ́ wọ́nú kálámù mára káláfaradà ká jẹ́ ẹni tí yóò wa mì. ká má ṣe ẹni tí ó jẹ oníbínú fùfù nítorí pé tí ìbínú bá ti pọ jù èèyàn máa ń ṣìṣe lọpọlọpọ kọ́nà ẹlẹ́dàá kó ká ṣìṣe ká kí ìrẹ́pọ̀ kó máa láàrin wa àtàwọn mùsùlùmí tí wọ́n jọ máa yá wa Islam ká sì ọ̀nà kájọ máa gbé àwa al-umma mùsùlùmí àlùmọ̀ ẹ̀yọ̀kan ni wà o inna hadhihi ummatukum ummatan wahida eléyìí ni ìjọ yín ìjọ ẹ̀yọ̀kan ṣoṣo kọ́nà ẹlẹ́dàá àkọ́sọ́ wa kọ́ gbà wá. Ìjàmbá wo látara ń tàǹtẹ̀ sọ ọ́ bọ̀ látàárọ̀ wa ẹ̀sìn Islam ó le kókó lórí àwa tá a jẹ́ mùsùlùmí ká lè ẹni tí ó máa ṣàmójútó ẹ̀mí ọmọlàkejì àti ẹ̀mí tiwa náà ẹ̀mí kan gbọ́dọ̀ tọwọ́ rẹ̀ bọ́ kò gbọ́dọ̀ pààyàn kódà àwàdà mùsùlùmí ò máa ṣàwàdà pínpọ̀ ìhalẹ̀ mùsùlùmí máa ṣe ìhalẹ̀ ńpọ̀ nítorí sọ ó lè lásán tó ṣe pé ẹ̀ ṣiṣẹ́ kàkàtọ̀ ṣùgbọ́n sẹ́yìn tẹ sẹ́ni tẹ sọ fún pé ń pọ̀ bọ́yọ́ john gangan ni ó kù àbí kò ní pẹ́ sọ́jọ́ yẹn tí ó fi kú gbogbo àwọn èèyàn ò ní lọ́rọ̀ méjì tí wọ́n ń sọ má lẹ́yìn tiẹ̀ ju wípé ìwọ ló ṣe kú pa lọ. kẹ́jẹ́ni tó ti kí à ń ṣèṣẹ̀mí mùsùlùmí à ń sọ́ra wa di páàgùn mùsùlùmí babaláwo kò sí mùsùlùmí babaláwo nítorí tí ọjọ́ bá ti ya babaláwo mùsùlùmí ò ti gbàdánù babaláwo pọ́nbélé lọ́ọ̀mà jẹ́ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n ti mọ̀ wọ́n máa ká máa sògùn kà kódà ẹlòmíì gan ó tún kú oògùn ka wọ́n tún fi ń ròyìn rẹ̀ wàlà hàwùlà wàlà quwwata illa billah kí ni tó fẹ́ gbà nínú kọ́ wà lákọọ́lẹ̀ kíkéyàn bíi márùn-ún bíi mẹ́wàá nínú ìgbésí ayé yìí ọwọ́ rẹ̀ ni kú wọ́n ti wá ọmọ pé ìwà náà ojú ó tì ọ́ níjọ́ tó ọba kú torí tó bá yẹ kó oògùn bá máa ṣiṣẹ́ kò yẹ ká pérù rí òkú ìwọ tó ọmọ àti ṣekú pààyàn kò yẹ ká pérù rí òkú ó yẹ kí ìwọ kọ́rọ̀ rí ó di àfàtì lọ́wọ́ kú kíkọ́ ọ̀pọ̀ kọ́mẹ̀rì ọ̀pá kàkà kíkọ́ ọ̀pọ̀ bóòdì ṣe máa pa àwọn èèyàn níṣẹ́ lọ́yẹ̀ kọ́ ọba gbogbo ara yìí pakú kí gbogbo èèyàn lè bá sinmi. ẹ̀rí ẹ̀sìn wa ẹ̀sìn Islam ó fi kọ́ wa ike gbogbo èèyàn gbogbo èèyàn a gbọ́dọ̀ ṣọ́ra ikú wọn ò gbọ́dọ̀ tọwọ́ tiwa wá o ikú wọn ò gbọ́dọ̀ tọwọ́ àwa wá sábà wọnú alukur'an àtàwọn àdìsí anábìwá muhammad sallallahu alayhi wa sallam láìra àwọn nǹkan tí ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́ islam fi hàn wá ipe ẹ̀mí gbogbo èèyàn gbogbo èèyàn ìbáà jẹ́ mùsùlùmí ìbáà jẹ́ kèfèrí ẹ̀mí wọn nǹkan tó lọ́wọ́ ni a ò gbọ́dọ̀ wọn sílẹ̀ ẹlẹ́kejì àwọn kan wà tí èsè mùsùlùmí tó jẹ́ pé ahlul kitaab ni wọ́n àwọn yahudi àti àwọn nasara tí wọ́n máa ń gbé lábẹ́ ìjọba ẹ̀sìn islam lójú pàná wípé òfin tó di káwọn máa gbé àwùjọ àwọn mùsùlùmí àwọn máa pamọ́ nítorí káwọn náà lè bá àlàǹfààní sí ààbò àti ìṣọ́ eléyìí tí ìjọba ẹ̀sìn islam tí wọ́n máa pèsè fún gbogbo ẹni tí bá ti ń gbé abẹ́ rẹ̀ àwọn eléyìí á máa ń pè wọ́n ní ahàlò zimma ahàlò zimma àmọ́ tó bá yẹ pé ìwọ ń gbèlú àwọn ń gbèlú gbogbo yín ìlú yín kò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn Islam àbí kínní kan fún yín pé wọ́n á ní ahàlò zimma bí Nàìjíríà ti ṣe wà ń bì torí pé Nàìjíríà ń bì wọn lò fún ṣẹ̀ríyà tó bó ló ṣe wá fẹ́ pa àwọn ní ahàlò zimma tó ìwọ jẹ́ ọmọ àlù àwọn náà jẹ́ ọmọ àlù ẹlẹ́kẹta òun náà ni Ọwọ tí ẹ̀sìn islam ní bẹ fún ẹ̀mí mùsùlùmí ẹlẹ́kẹrin òun náà ni islam ó tún ní rẹ lọ́dọ̀ rẹ nǹkan tó lọ́wọ́ ní rẹ lọwọ lọ́dọ̀ rẹ gbọdọ gbọ́dọ̀ para rẹ ẹ ká gbé islam ó ní gbogbo ẹ̀mí ó jẹ́ nǹkan kankan. kò gbọ́dọ̀ sọ pé ìgbà tó ti jẹ́ pé kèfèrí ni ìdí nìyẹn tó mọ̀ fi pa kò gbọ́dọ̀ sọ pé ìgbà tó ti jẹ́ pé mùnáfíkí ni ìdí nìyẹn tó mọ̀ fi fẹ́ kó pa wọ́n gbọ́dọ̀ sọ pé ìgbà tó jẹ́ kọ́sẹ̀ bọ́ ni abọ́ rẹ̀ ni abọ́ kíkọ́ ọpẹ́ ni ìdí nìyẹn tó mọ̀ fi fẹ́ kó pa ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹ rántí ní ìgbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ṣẹ̀dá bàbá ńlá wa ádámù aláyhi sàlám tọ́lọ̀ wọn a ádámù aleyhi sàlámù láṣẹ kó sọ̀kalẹ̀ kó lálùjẹ́nà àtòun àti ìyàwó lọ máa gbélẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣòwò ọmọ wọ́n ń bí àwọn ọmọ wọ́n wá ń di pé àwọn ọmọ wọn náà ń dàgbà torí pé ńlá wa ní ìgbà àkọ́kọ́ tó ń bímọ wọn bá gbà kọ́kọ́ máa bímọ àdánwò tó ti sí wọn ṣáájú pé wọn bí gbà wọ́n bi, wọ́n fi inú kan bí akọ àti abo papọ̀ inú mi náà akọ àti abo papọ̀ àwọn ọmọ tí wọ́n bí tí wọ́n bí kalẹ̀ yìí ti pọ̀ ìgbà táwọn ọmọ dàgbà nítorí pé súnà ọlọ́ọ̀ni pọ́lọ́ wọn bá ń fẹ́ kọ́ mi èèyàn pọ̀ àwọn ọmọ yìí náà ni wọ́n fi wọ́n fúnra wọn ọmọ tí wọ́n bá bí akọ nínú oyún eléyìí wọ́n fi fún abo tí wọ́n bí nínú oyún mi abo tóyún eléyìí akọ tí wọ́n bínú oyún mi ní ọ̀fẹ́ báyìí ni wọ́n ń ṣe ṣùgbọ́n ìgbà tó dórí kọ́bílà àti hábílà ó wu kọ́bílà láti pé kí wọ́n yí òfin yẹn padà nítorí pé obìnrin tí wọ́n bí má kọ́bílà ó ń jẹ́ òrékelẹ́wọ̀ ọmọbìnrin ó rẹwà púpọ̀ ó dàbí egbin yàtọ̀ sí èyí tí wọ́n bí pẹ̀lú hábílà èyí tí wọ́n bí pẹ̀lú hábílà. ó burẹ́wà kò jẹ́ obìnrin tó ṣe pé yóò wu ọkùnrin láti fẹ́ tí Allahu Rabbul Alamin olóma ń dẹ́dà bọ́ bá ti ṣe fẹ́ ẹni tí wọ́n dá tọ́ dá tí ń wu gbogbo èèyàn Allahu ló dá ẹni tí ìṣẹ̀dá rẹ̀ tó sì kù díẹ̀ káàtó tí ọ̀rẹ́ wà tí ò mú múni lójú Allahu Rabbul Alamin náà ló dá Hábílà òun wá sọ pé gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pákọ́ọ́lẹ̀ òun náà ní pé. ọmọbìnrin tí wọ́n bí pẹ̀lú kọ́bílà lòun ọ̀fẹ́ ìyàwó tó ń fẹ́ fẹ́ náà nù tó bàtí kọ́bílà ara rí ó ń sọ pé rárá o kíkálukú kọ́ fẹ́ ẹni tí wọ́n bí màá ni èsì pẹ́ nìkan wá rí pé ẹni tí wọ́n bí mẹ́lòmíì lòun ọ̀fẹ́ òfin ṣe lè wà lọ́lọ́gbọ̀n gẹ́gẹ́ sáà ní yí padà torí ẹ̀ òun fẹ́ ká pé baba ńlá wa Ádámù alayhi salam ó tọrọ lọ́dọ̀ Ọlọ́run kí òfin yọ jẹ́ yíyí padà ṣùgbọ́n ádámù alayhi salam wọ́n fi hàn pé Allahu rabbul alamin kò yí padà àwa ti ṣe lè yí padà a gbọ́dọ̀ gbà fún tọ́lọ́wọ́n bá fẹ́ náà ni. tó ìkíní kejì wọn wọ́n wá sí nǹkan tí wọ́n fi wá àti súnmọ́ Allah. ábílà òun gbé àgbò ńlá nínú àwọn àgbò tí ń sìn ó gbé wá láti fi ṣe àtẹ̀gùn tí ọdọ ọlọ kó fi lè bá àjẹpọ̀ òun iná ni òun tó ń fẹ́ ní ọ̀sẹ̀ èyí òfin tí ń bẹ ńlẹ̀ kọ́ máa yí padà kọ́bílà kò jẹ́ àgbẹ̀ ọlọ́kọ́ àwọn sàkùsàkù nínú àwọn nǹkan lọ kó wa wọ́n wá ní ti mú tó fẹ́ fi súnmọ́ wa gbé sílẹ̀ ibi tí bá ní kí gbé sí ẹni tí wá jò ẹni tí wọ́n bá gba tiẹ̀ wọ́n pa tì sí. so ńgbà tí kálukú gbé tiẹ̀ kalẹ̀ àgbò tí hábílà tó gbé kalẹ̀ iná gbé lọ wọ́n sì ti kọ́ bílà lẹ̀ á jẹ́ pé kí ló ṣẹ́kù ntọ́ ṣẹ́kù ni pé òfin tó wà ńlẹ̀ kò sí tó yí padà ibẹ̀ ni kọ́bílà tí wàá sọ fún hábílà pé la ọkùtò lẹ́nà mo búra pé màá pa ọ́ kọ́ ọ̀pá yẹn rí kó tó di jọ́hún apààyàn àkọ́kọ́ nù. torí ẹ̀ ló ṣe wá nù àdìsá nàbì sallallahu alaihi wasallam kó wọn ní í ṣe kú pààyàn lọ́nà àìtọ́ àfi kí ọmọ ànábì ádámù alákọ̀ọ́kọ́ kó nípìn nínú ẹ̀ṣẹ̀ ẹni tó pààyàn. Hábìlì àwọn aṣọ fún kékeré ọbẹ̀ pa mí sí innama yataqabbalu Allahu minal muttaqin níṣẹ́ ni Allahu máa ń tẹ́wọ́ gba ẹni tí àwọn ẹni tọba sì tẹ́wọ́ tọba tẹ́wọ́ sí mi láti pa mí èmi ò ní náwó tèmi sí ọ láti pa ọ wọ́n fẹ́ kó ru ẹrù ẹ̀ṣẹ̀ tèmi àti tiẹ̀ kọ padà wá dẹni tó ṣe ipò padà ṣòfò dànù. ẹ̀mí rẹ̀ tì àfìgbà tó ṣe kú pa ọ ìgbà tó ṣe kú pa wọ́n ní ó lo àsìkò tó pọ̀ ọ tí fi ń gbé ọmọ àyà rẹ̀ yí ká kọ̀mọ́ntì òṣèṣì torí èèyàn kú ṣáájú rẹ̀ bó láti máa sòkú kò sẹ́ni tó ti mọ̀ ń gbà náà ọlọ́run á rán ẹyẹ kanakana méjì ọ̀kan gbé òkú ọmọ ìyá rẹ̀ ọ̀fẹ́nu gbé wá gbẹ́sẹ̀ ló sì fi gbé wá ọwọ́ bá nítòsí ibi tí kọ́bílà wà tó ń ti gbé hábílà ká gbàtọ́ bà ọgbẹ́lẹ̀ gbàtọ́ gbẹ́lẹ̀ ó gbókù ọmọ àyà rẹ̀ tó ti kú ó gbé sínú kòtò ọwọ́ ọwọ́ ni yá wáyé làtà àjẹsọ àkóónà mẹsìlá hàdà lọ́wọ́rọ́ bí fa òwárí ẹ̀sọ́ ẹ̀tà áàkì. ṣé ọwọ́ ayẹ kí n ká gara láti ṣe bí ẹyẹ kanakana yìí tẹ́mi náà bu ọmọ àyà mi mọ́lẹ̀ àyà rẹ̀ bó ti pa hábílà ọlọ́run wa ń sọ fún wa nínú suratul Maida lẹ́yìn ìtàn yìí ó ní min ajli dhalika كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون الله إلا la wa fi ṣe lófin o هار ọmọ Israel ìṣẹ̀lẹ̀ ti habila àti kọ́bílà yìí ما يزال ó sì jẹ́ òfin fún gbogbo èèyàn díjọ́ gbẹ̀ndà lùkìyàmù tí gbogbo ẹnikẹ́ni tó bá ṣe kú pẹ̀mí kan tí ìsìnkú náà ti pààyàn kan ṣáájú tó lẹ́tọ̀ọ́ sí kíká pa abẹ́ni tó bá balẹ̀ jẹ́ tó ya òbí lẹ̀ jẹ́ ẹ̀san rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run yóò dàbí ìgbà tó ṣe tó gbogbo èèyàn ló ṣe pa ẹnikẹ́ni tó bá sì yí ẹ̀mí kan ẹ̀san rẹ̀ lọ́dọ̀ Allah yóò dàbí ìgbà tó ṣe tó gbogbo ẹ̀mí iná ló yè e bá wá àyà yìí annahu man qatala nafsan ẹnikẹ́ni tó bá pa ẹ̀mí èèyàn kan Allahu Rabbul Alamin kọ̀ọ̀lá tó bá pẹ̀mí kèfèrí náà lọ́ọ́ gbà tó pé kọ̀ lẹ́sẹ̀ kọ́ pa kìí ṣe jihadi kan lẹ́ ń ṣe sókè lọ pa sí ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ ni àwọn ẹni tí wọ́n ń ṣe ìbàjẹ́ lókè pẹ̀ ọ̀rọ̀ wọn dàbí ìgbà tó ṣe pé wọ́n ṣe kú pa gbogbo ẹ̀mí ni ọ̀rọ̀ wọn dàbí ìgbà tó ṣe pé wọ́n ṣe kú pa gbogbo ẹ̀mí ni ẹ já kí ìsára o ńlá lọ́yẹ ká máa la ẹ̀mí kì í ṣe pípa lọ́yẹ ká máa pa tí wọ́n bá jẹ́ sábàbí tẹ̀mí bá fi là ẹ̀san rẹ lọ́dọ̀ Allah bí ìgbà tó la gbogbo ẹ̀mí ni yàtọ̀ sẹ́ni tó ṣe kú pààyàn lọ́nà àìtọ́ ó dàbí ìgbà tí gbogbo ẹ̀mí lọ pa. Al-Hasan al-Basri ó ní àyà yìí tá a bá wò ọlọ́wọ́n bá ń sọ̀rọ̀ fún wa nínú àyà yìí ká lè bá a mọ̀ bó ti ṣe burú jáì kékeré ó ṣe kú pààyàn. Kọ̀tádà ni intanet ẹ̀ ń tọ́ka sí ni bí ẹsẹ̀ rẹ̀ ti ṣe ka màmá. Ó tóbi mo fi ọlọ́run ọba búra ẹ̀san rẹ̀ sì burú jáì. ẹ̀mí tí alukur'an yẹn sọ ń pa rẹ̀ ní bíbá yìí nafsan man qatala nafsan nakiratun fi siyaq al-ithbat fakanat mutlaqa ẹ̀mí kan ẹ̀mí yẹn tí ń bẹ lára rẹ̀ èèyàn kò bá àmàjẹ mùsùlùmí wọ́n wá nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Amr ibn al-Hamq wọ́n ní mo gbọ́ tí anabi sallallahu alayhi wa sallam sọ yìí pé man amana rajulan ala damihi faqatalah ẹnikẹ́ni tó bá fún yàn ní ìfọ̀kànbalẹ̀ lórí ẹ̀mí rẹ̀ pé nǹkan kan ò ní sí ọ tó wá jẹ́ pé wọn náà ló tún pa á. fa ana bari'un min kò sí ntọ́ka mi pẹ̀lú ẹni tó pa yẹn yẹn o wa in kana al-maqtulu kafira kódà bó jẹ́ pé ẹni tó pa bá jẹ́ kèfèrí wọn náà ló fi láyà balẹ̀ wọn náà ló tún pa kò sí ntọ́ka nábì pẹ̀lú rẹ̀ irú rẹ̀ ní kéèyàn wọnú orílẹ̀-èdè yìí kẹfún ní visa wípé you are safe ìtumọ̀ visa wọlé you are safe and protected tó bá wọlé tán ẹ̀yin náà lẹ tún mú lẹ pa irú rẹ̀ ní o ìkọjá pẹ́mi rẹ̀ tún bọ́ gbọ́wọ́ ẹ̀yin tẹ́ fún visa lẹ́yìn náà ìjọba yín ti fún visa ó ti fún visa lórúkọ gbogbo yín ni ìjọba wo orílẹ̀-èdè wa yìí o àwọn ọmọ orílẹ̀-èdè wa wọn ò ní fi ọ́ sùtà wọn ò ní fi nǹkan kan sẹ̀mí rẹ̀ àbí dúkìá rẹ̀ ẹ̀yin wa lọ gbé ẹ lọ gbé pa. Ànábì sallallahu alaihi wasallam kò sí ń tọkàn pẹ̀lú yín kọ́lá kó ṣe pé kèfèrí lẹni tẹ́ pa wọn torí pé islam sọ fún kó wúbi tá a bá ti rí kèfèrí ẹ máa pa wọn torí tọ́lọ̀ wọn bá fẹ́ rí kèfèrí láyé rárá rárá rárá ìwọ kọ́lọ́ kọ́lọ́ bí ó ti ṣe pa gbogbo wọn dànù. òfin wa jẹ́ pé ìwọ ni bàbá bá ń pa láì jẹ́ pé wọ́n bí ọ̀nṣẹ́. tọ́ àríkè islam ó wá tún fi yé wa igbe gbogbo ẹni tó bá ṣe kú pààyàn yìí ẹ̀san burúkú ọ̀n bẹ fún o ẹgbẹ́ kí wọ́n sọ pé ẹ̀sán rẹ̀ ọ̀gá bí ìgbà tó ṣe pé gbogbo èèyàn lọ́pa tó bá tún á di ọ̀la gbẹ̀ndà kìyàmà ìyà burúkú ń bẹ fún o látọ̀dọ̀ Ibn Abbas radiyallahu anhuma ọgbẹ́ ìgbà wa wá látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní yaji'ul qatilu yaji'ul maqtulu bil ẹni tó ṣekú pa yóò mú wọ́tọ̀ pa wá tọ́ba ti jọ́ ọ̀gbìn dàlùkìyàmù. nasiyatuhu wa ra'suhu fi yadihi asoso rẹ̀ àtòrí rẹ̀ yọ fọwọ́ kan gbà mú. tọ́ ọfọwọ́ kan gbá orí mú wa awdajuhu tashkhubu daman gbogbo àwọn akásọ́run rẹ̀ àwọn gògóńgò rẹ̀ yọ ọmọ pọ̀ ẹ̀jẹ̀ yaqulu ya rabbi yóò máa sọ pé rè olúwa mi kọ̀tà lẹ́nu ẹni tó pa mí ni o. hátà yóde ní ìhìnmílẹ̀ làárù yóò wọ títí tí ó fi wọ súnmága ọlọ́ọ̀lọ́ọ̀ ọba wa. kọ̀tà o alimami Tirmidhi àti àti àti an àwọn ni wọ́n gba ẹ̀gbà wá yìí wá wọ́n tẹ́sẹ̀ pọ̀ pa ẹ̀ fi ọsẹ́ wọn láyé wọ́n lẹ́wọ̀n gbére ẹ̀wọ̀n gbére kan ẹ̀wọ̀n gbére kọ́rọ́. bẹ́ẹ̀ ni ẹni tó pààyàn tí ó pọ̀ náà àdìsí ọ̀sọ́ pé kò tún ní ṣẹlẹ̀ wọ́n pàwọ́ tó ọpa yẹn àdìsí ọ̀sọ́ pé ẹni tó ọpa yẹn kò tún ní mú ọ wá tó bá dijọ́ gbẹ̀ngà kìláàmà lẹ́ni tó fi ọwọ́ kan di orí ara rẹ̀ mú tí àwọn kásánrun rẹ̀ ti ń pọ̀ ẹ̀jẹ̀ tó fi wọ́ ọ dédìí àgọ́ ọlọ́ọ̀lọ́ọ̀ ọbẹ̀ ẹlẹ́dàá wa tó máa sọ pé ọ̀rọ̀ bè kọ́tẹ̀ lẹ́nì báwo alẹ́ni tó ṣe pé ọ̀pá àyàn ṣùgbọ́n nílé ayé ń bí wọ́n pọ̀ náà àmọ́ pẹ̀lú òfin ọmọ èèyàn kìí ṣe pẹ̀lú òfin ṣẹ̀ríyà lábẹ́ ṣẹ̀ríyà wọn ò tí ì pọ̀ wọn ò tí ì pọ̀ ò tí ì jìyà pupa sanko ah, ó ti kúrò láyé wọn ànìkí ni tí ọlọ́run sòfin kalẹ̀ lè máa wòran ni kò sófin kalẹ̀ má bàa tẹ̀lé torí ẹ̀ ìdọ̀tí agbárí ọmọ èèyàn wọn fi ṣèdájọ́ tí wọ́n fi di pé kí wọ́n pọ̀ kọ́ńrán náà lè pààyàn lẹ́ẹ̀mejì ta ló wá ní kẹ́yìn ọmọ tẹ̀lé ní tí èsì ṣẹ̀rí à. ẹ̀rí kò léwu bá ó léwu bí ẹni tó jalè ní pẹ́ẹ́ ká gbé lọ́wọ́ ọ̀hún á lọ́wọ́ wọ́n kàn tẹ́ lọ́dà ni ò tí ì jìyà ò tí ì jìyà torí pé jọ́lọ̀ ni kò ṣe fún ọ ò tí ì ṣe fún ọ ọwọ́ ẹ̀ ni wọ́n ní wọ́n gé ṣòbófin ọlọ́run ti ṣe rí nù ẹlẹ́kejì ó náà nìkú tó bá kó orílẹ̀-èdè táwa ń gbé wọ́n máa ń lo òfin ṣẹ̀ríà ń bẹ̀ àwọn ẹlẹ́sìn yahudi àti nasara táwọn ń gbé pẹ̀lú wa wọ́n ń tẹ̀lé nǹkan tí ọjà àlàkalẹ̀ ẹ̀sìn islam wọ́n ń sanwó òlu kó lè bá a máa bẹ lábẹ́ àbúradà ẹ̀sìn islam irú àwọn eléyìí náà ó ti di ìwọ kẹ́nìkan ṣe kópa wọn iye wọn ẹ bá wọn sọ. So ẹ̀tọ́ tí wọ́n ní láti sẹ̀mí ẹ gbọ́dọ̀ bá wọn sọ ẹ gbọ́dọ̀ ṣe kú pa wọ́n. Abu Hurayra radiyallahu anhu ó gba ẹgbà rọ̀ wá látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní ala man qatala nafsan mu'ahadan lahu dhimmatullahi wa dhimmatu rasulihi faqad akhfara bi dhimmatillah fala yurah ra'ihatal jannah. وإن كان رائحة وإن كان ريحها لا يوجد على مسيرة سبعين خريفا رواه ابن ماجه والنسائي النبي صلى الله عليه وسلم sọ pé ẹnikẹ́ni tó bá fi lè pa ẹ̀mí ẹnìkan tá a jọ lágrímẹ́ǹtì pẹ̀lú ولكن min من أهل الذمة bẹ́ẹ̀ بينما àwọn tá a تقول jọ lágrímẹ́ǹtì pé tó ń tipa mọ̀ wọ́n ní kèfèrí àní ṣekú pa wọn torí pé àwọn kèfèrí wọ́n pín wọn sí ọ̀nà méjì. ahli zimma àti ahli harb àwọn ẹni tó yẹ kí wọ́n ti bá wa ní àsọyípọ̀ pé àwọn ọmọ gbábẹ́ wa àwọn ò ní jà wá lógun àtàwọn ẹni tó yẹ pé àwọn ń jà wá lógun. èsì ń jà wá lógun ọ̀tọ̀ kò ní wọnú ìlú wa àwọn náà ò ní lè wọ̀lú wọn àwọn ìtọ́ ipa alágírímẹ́ǹtì pẹ̀lú wọn wọ́n ń gbábẹ́ wa tẹ̀ńtọ́ bá parọ́ àwọn ẹni tí ń gbábẹ́ wa yẹn tọ́jọ́ pé a ti bá aládéhùn onítọ̀hún ó ti ba àdéhùn Allah àti ti ìránṣẹ́ rẹ̀ ó ti bàjẹ́ o onítọ̀hún kò ní gbóòórùn àlùjànnà ntí ọmọ abẹ láàrin rẹ̀ àti òórùn àlùjànnà yóò tó ìrìn àádọ́rin ọdún. ìtumọ̀ rẹ̀ ni pé o ní wà àlùjánnà rárá rárá. ẹ̀rí ti sá àárín rẹ àti kòkó ọbẹ̀ òórùn ẹran ti ń rùn nínú kòkó ọbẹ̀ ìrìn oṣù kan wọ́n ti jọ bẹ̀ tán kó tó di pé ó débi kòkó wà bó ní ti jẹ wọ́n ti jẹ so wọ́n ní tí ọbẹ̀ láàrin rẹ àti òórùn àlùjánnà yóò tó ìrìn seventy years. ẹ̀wọ̀n kó lágbára torí rẹ̀ ẹ̀rí tí àwọn ọmọ agbésùnmọ̀ mi irú òyìnbó wọ̀ọ̀lù ó ti lágírímẹ́ǹtì pẹ̀lú ìjọba kíkẹ́ wọ́n fún ní security wọ́n máa lé ká wọ́n lù wọ́n pa wọ́n yìnbọn pa wọ́n gbogbo orú eléyìí báyìí ẹsẹ̀ ní lábẹ́ òfin ọlọ àmọ́ níbo làwọn ẹni tí ń dá àwọn ẹsẹ̀ burúkú yẹn wò làwọn ti ń rẹ́kọ̀ọ́ nípa tí wọ́n ń ṣe. bó làwọn ti rí ju àṣejù lọ ilé ìjẹba àwọn. bákan náà nínú ẹgbàá wa mi ó wà látọ̀dọ̀ abubakar radiyallahu anhu قال النبي صلى الله عليه وسلم ولمن قتل معاهدا في غير قمه حرم الله عليه الجنة ẹnikẹ́ni tó bá fi lè ṣe pa ẹni tá a bá ní pọ̀. ọlọ́run bó ṣe wíwọ àlùjọ́nà lè wọ̀ fún. mùsùlùmí wa ń kọ́ ẹni tó ti kọ́ ọgbà Muhammad sallallahu alaihi gbọ́ gbogbo àwọn nǹkan tí imáàní kó sínú ọgbà gbọ́ gbogbo àwọn orígun ìgbàgbọ́ òdodo ọgbà gbọ́ orígun Islam ọgbà gbọ́ ọjọ́ ọmọ wa nínú ẹ̀sìn Islam téèyàn bá fi lè pa bóun ti ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ tó ga ó sì ń bẹ nínú ẹ̀ṣẹ̀ tó burú jù tí wọ́n fi sẹ́lọ̀n lókè pẹ̀. mùsùlùmí ó ní ọwọ́ tó ga má wò ó pé kò lówó má wò ó pé yẹn yẹpẹrẹ ni lójú tiẹ̀ o ọ̀wọ̀ tí ń bẹ fún mùsùlùmí ọ̀gá púpọ̀ nítorí pọ́ bàjẹ́ mùsùlùmí kọtọ́sẹ́nìkan pé kọ́ pa kọtọ́sẹ́nìkan pé kọ́ tàjẹ́ rẹ̀ sílẹ̀ kò sì tọ́sẹ́nìkan gan pé kọ́ kàn lábùkù kọtọ́sẹ́nìkan pé kọ́ kàn lábùkù قال يلدان ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وعد له عذابا عظيما أن كان طبعا ما ما سكوكا مؤمن دان نما لفاره قلوا أنا دعوت بنصي يوصل لانا ره وسيتكسي ينلا يعني لدي بجوغن القيامه torí ẹ̀ lànà bá Muhammad sallallahu alayhi wa sallam ṣe máa ń tẹpẹlẹ mọ́ báwo ni ọ̀wọ́ mùsùlùmí ti ṣe tó ó máa ń tẹnu máa fún wa nítorí ká lè bá gbọ́rọ̀ ká lè bá gbọ́ ìkìlọ̀ má ṣe kúpa mùsùlùmí wọn á gbogbo tá a ti ń sọ sẹ́yìn ọgbọ́dọ̀ ṣe kúpa kèfèrí gan bọ́lá tá a ṣe kúpa mùsùlùmí. ẹ máa dáṣà ẹ bá ń jà bíi tìka kú ó sì máa lọ lé ológun pé kí wọ́n bọ́ pa bàbá ẹbùn yọwọ́ rẹ̀ láwò àwọn bàbá ọ̀daràn wọn náà pé ká bẹ́ẹ̀ ni náà bá di pé wọ́n ń wá ọ̀nà láti dẹ́mi rẹ̀ légbodò subhanallah torí ẹ̀ anábì sallallahu alayhi wa sallam òní la yahillu damu mri'in muslimin yashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah illa bi ihda kọ̀tọ́ kátẹ̀jẹ̀ mùmí nìkan kata sílẹ̀ ẹ̀jẹ̀ mùsùlùmí kan àgbọ̀dọ̀ dá sílẹ̀ mùsùlùmí tó jẹ́rìí pé kò sí nǹkan kan tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah tó tún jẹ́rìí pé anabi wa Muhammad sallallahu alaihi wasallam àbí tó bá fi ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ mẹ́ta yìí ló tó tọ́ pé kátẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. alákọ̀ọ́kọ́ zana ba'da ihsan fa innahu yurjam ẹni tó ṣe zìnà lẹ́yìn ìgbà tó ti jẹ́ adélébọ̀ á sọ lóko títí tí ó fi kú nítorí pé kí ni tó tún wá débẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ọgbà fún ọ̀dàgbà òfin fẹ́yàwó ó tún bá yàwó lò kí wá ní tó tó ń wá lára ẹlòmíì tó ní bóòlù ó rí títí ìyàwó rẹ̀ ò rí ọ̀gbádùn ni. Islam ọgbà kò sí aṣọ obìnrin kan wò tí ì bá ṣe ìyàwó rẹ̀. àwọn yẹn àwùjọ tá à ń gbé lọ́gbà bẹ́ẹ̀ gbàtẹ́ yẹn ń wá mi wá gbogbo sátidé gbogbo sannde ìyàwó mi náà sì bínú sí i kọ́ wá yẹ kí ba họra wọ bàbá kọ́ńbù tó ọmọ bá yẹn họra ìsìláàmù ó sì ní kí wọ́n bá wọn náà gbogbo ara rẹ̀ lọ́gbádùn á ẹ̀ bá pa ti gbogbo ara rẹ̀ ọmọ rora. eléyìí tí wọ́n bá pa kò lẹ́jà ń bá kàn nù o àmọ́ <laughs> ẹnìkan ti ṣẹ̀ṣẹ̀ wọ́n ní bàbá alágbájá wọ́n ká pé ń bá ẹnìkan ṣe zìnà àwa sì ti kọ́ kí ó àti mà igbó gbogbo ẹni tó bá ti jẹ́ adélébọ̀ tó bá tún lọ́ọ́ ṣe zìnà ńkọ́ aṣọ ló kò pa gbọ́dọ̀ ẹ̀sìn wa ká òun náà sọ pé ẹsẹ̀ mi jẹ́jẹ́ mo sí sẹ́mi pé mo séun ó ti sàgbọ́ ẹlẹ́rìí tí ọba jẹ́wọ́ là ń bùkátà ẹlẹ́rìí mẹ́rin ọ̀rọ̀ ẹlẹ́rìí mẹ́rin sì gbọ́dọ̀ jọra wọn kò gbọ́dọ̀ tàsé lórí tó bá ti tàsé ẹni títí ẹ tàsé kó bára yòókù eléyìí tí ẹ wá ṣe gbogbo ẹ ní short cut ó ní ẹ má dààmú jìnnà ẹ má làágùn jù òun ṣe àwa gẹ́gẹ́ bíi àwùjọ àlòmà mùsùlùmí táà ní ìjọba ṣẹ̀ríà a ti mọ̀ pé léyìí ti ṣe ẹ̀ṣẹ̀ tí ìdájọ́ rẹ̀ já sí ikú sáàpà ni àbíbáwò ẹ̀ dáhùn tẹ̀mọ̀pọ̀rọ̀ tẹ̀jẹ̀ sílẹ̀ là ń sọ báyìí ó ti lẹ́tọ̀ọ́ sí ká tẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ṣùgbọ́n àwa ní ìsìn àníjọba ó sì wáá bá wa ó ní òun ṣe zìnà ẹ̀fọ́ máa ẹ̀yin yẹn lọ sàkó sáwì bẹ́ẹ̀ bọ́ síbẹ̀ ń sáwì bẹ́ẹ̀ aha ọ̀rọ̀ tẹ̀jẹ̀ sílẹ̀ là ń sọ ó ti lẹ́tọ̀ọ́ sí pípa ṣùgbọ́n ṣẹ̀ríyà kò fi lé wa lọ́wọ́ pé ká máa pààyàn kò fi lé wa lọ́wọ́ pé ká máa pààyàn ṣẹ̀ríyà ò pé ẹ ń bá ti ṣẹ̀sófin ẹ̀yin náà ní kẹ́ ẹ máa tọwọ́ ara yín musẹ̀ lórí ẹ̀ àyè kan bí àwọn àyè yẹn ni àdìsí eh, ànábì sallallahu alaihi wasallam fi hàn wá pé ẹ máa ṣe ìbáwí eléyìí tó ní gbèdéke lórí àwọn ẹ̀ṣẹ̀ fáwọn ẹrú yín ìbáwí onígbèdéke lórí àwọn ẹ̀ṣẹ̀ kan pàtó táwọn ẹrú yín bá ṣerú ẹ̀ ẹ̀yin olówó wọn ní kẹ́ ẹ máa ṣe ìbáwí nǹkan wa. tí ọmọlúwàbí tọ́jú ọmọ tí o bá ṣe zìnnà ẹgbàá mélòó la lò ọgọ́rùn á tún gbé pamọ́ fún ọdún kan tó bá pẹ́ rú ló bá ṣe zìnnà ńkọ́ á nà ní ẹgbàá àádọ́ta ìdajì tọmọlúàbí ni ọgbà kò sì sí nínú òfin wípé tó ń bá jẹ gba àádọ́ta á gbé pamọ́ fóṣù mẹ́fà ò ní gbóhùn pamọ́ rárá eléyìí túmọ̀ sí pé tó bá pẹ́ ẹrú rẹ ló bá ṣe zìnnà ńkọ́ ọwọ́ rẹ lọ́wọ́ àkókò lulẹ̀ gbà sòṣẹ̀rí àfọ̀n láǹfààní o yàtọ̀ sílẹ̀yìn ẹnìkan wá jọ́ ọmọlúwàbí ó ṣe zìnà nìsín ọjọ́ ọmọge ọ wá bá wa wọ́n á sọ pé bàbá mo ṣe zìnà ẹ fọ̀ mí mọ́ á sọ pé kò sí ní tá a fi lè fọ̀ ọmọ ńlẹ̀ kí ló fà nítorí pé tá afẹ́ fọ̀ ọmọ tá ní ẹ̀yìn ọmọ ẹ lọ mẹ́ba ẹ lù ú lẹ́gbọ́ ọgọ́rùn-ún lọ́ba bọ̀ ta ni wọ́n lọ pa bàbá lọ pa ọ́ sọ nítorí pé kìí ṣe pé òfin yẹn lẹ lágbára lílò rẹ̀ ẹ mọ̀ lófin ẹ sì mọ̀ lọ́nà ṣùgbọ́n agbára tí wọ́n máa fi ròyìn téèyàn fi máa lorú òfin yẹn tó fi jẹ́ pé tó bá yíwọ́ wọn èé mú yàn wọ́n sọ kófin lọ pa àní. ìdènà ìwọ ló mú òfin ṣẹ fúnra rẹ̀ torí tó bá mú ṣẹ aburada àwọn tí ń ṣèjọba lé wa lórí lórílẹ̀ ibi tí ọlọ́run ká máa wà yìí aburada kó àwọn olóṣèlú àná. àwọn èèyàn ẹni tí ó múra rẹ̀ wá jẹ́jẹ́jẹ́jẹ́ alájókòó tó múra rẹ̀ wá pé ẹ̀fọ́ mímọ́ ṣé yóò rí bẹ́ẹ̀ mọ́ lọ́dọ̀ tí wọn. wọ́n lẹ́yìn lẹ́sẹ̀ kí ni lu àwọn lọ́mọ pa. lọ́ba tí wọ́n gbé wọn náà já ń tó ìwọ lọ́ọ́ pààyàn tọ́ba ti wá gbé ọkọ̀ jánu báyà black maria adájọ́ wẹ́wẹ́wẹ́ àwọn bá ah, kí ni bàbá ń ṣe kí ni olùyàpá ni. <laughs> wọn ò ní sọ pé ṣẹ̀ríà ló fẹ́ lù pé ṣẹ̀ríà báwo wọ́n lo ṣẹ̀ríà lẹ́yìn. n táwọn ọmọ sọ torí rẹ̀ àyàfọkùnrin kan wà nínú hadith wọ́n ní afọ́jú ni arákùnrin yìí ó ní ẹrú kan. ẹrú yẹn máa bú anabi muhammed sallallahu alayhi gbogbo gbà afọ́sí ẹ̀ ń ń fún ẹrú yẹn kó yé bú anabi sallallahu alayhi tó ẹrú yẹn gbọ́ tó yìí sì ń báyìí ni ẹrú yẹn sọ pé òní ni yẹn sọ pé òní ni tó ọba bú lóòótọ́ ọ̀dẹ́kùn tí afọ́jú yẹn ti ní kí wọ́n bò ń rí ọ̀bẹ má lẹ́nu wọ́n sì dakọ̀ ẹrú yẹn dé wọ́n pọ̀ ẹnu ọ̀bẹ sókè wọ́n dakọ̀ ẹrú yẹn dé ọ̀bẹ fi yọ lódì kejì tó fi kú wọ́n á sọ fún ànábì sallallahu alaihi wasallam ànábì wa ni kí wọ́n kéde pé ẹ̀jẹ̀ rẹ̀ sọnù lásán ni sẹ́mi pé bó tilẹ̀ jẹ́ pé àdájẹ́ ẹsẹ́ láfọ́jú yẹn jẹ́ ṣùgbọ́n kò jẹ́ nǹkan tí wọn ò ti torí rẹ̀ máa wá ká àfìgbà tánàbì tó sọ pé ẹ̀jẹ̀ rẹ̀ sọnù kò nítumọ̀. tó o bá ń pààyàn báwọn tani ó sọ pé o sí eré mo rò pé yé wa tó o túmọ̀ sí pé ìyẹn lè ṣe ẹ̀ṣẹ̀ tó lẹ́tọ̀ọ́ sí pípa má lọ dé lọ́nà kan pa o ẹ má lọ ká amẹ́ríkà ẹgbẹ́ kẹ́ pa o torí pé òfin ṣẹ̀rí àkíyèsí òfin eléyìí tí wọ́n fi jàgídíjàgan ṣe torí ẹ̀ náà làwọn ti máa sọ pé tó bá kí wọ́n lò fún àìmọye èèyàn wọn ti pa àbí òye wa àwọn náà kúkú máa bẹ lábala ṣe zìnnà yìí ọlọ́ọ̀lọ́ mọ iye èèyàn tí wọ́n kù láwùjọ ẹni tẹ́ máa ti sọ̀rọ̀ wọn bí ma zìnnà bẹ́ẹ̀ àwọn wá kókó àwọn kókó àwọn bá wí ìjọ <laughs> kan sọ̀rọ̀ pé gbogbo ọmọ tí a bá bí a sọ̀rọ̀ ogun ni lè rẹ́díò gbogbo ọmọ tí a bá bí tó yẹ pé wọn ò ṣe wọn ò so igi tí ọkùnrin fi sí obìnrin lásọ wò fún lóyún ọmọ àlè wọn pè ní òfin òfin ṣẹlẹ ọmọ ìsìn náà nìkan níjogún à wọn fẹẹ fi fóònù fọ mi létí wàlá ẹ eléyìí ó pè pé ọ̀rọ̀ tẹ ẹ sọ òye o àti jáde <laughs>

torí pé tó ń tí kó wọ́n pa náà wọ́n pa mùsùlùmí àbí òye wa kò pé ká má tún ṣàdúrà fún. torí ẹ̀ ló ti jẹ́ pé èèyàn lè ṣẹ̀dófin lẹ́sẹ̀ tó pè fún pé kí wọ́n pa á kò túmọ̀ sí pé wọ́n ni ọlọ́pàá. tó ká kíì sáàrin o ẹ má sọ ìsìláàmù lórúkọ tí èsì tiẹ̀. ẹlẹ́kejì alẹ́ bí wọ́n sallallahu alaihi wasallam. ó tún fi hàn wá ó ní wọ́rọ́ wa rajulun kharaja muhariban lillahi wa rasulihi fa innahu yuqtalu aw yuslab aw yunfa min al-ard aw yunfa min al-ard alábìlẹ̀ ní tó bá jáde ṣe ń ja ọlọ́run lógun àtànábì ṣe ń ja ọlọ́run àtànábì lógun anábìíní pípa lápá o àbí ká tiẹ̀ kan lágbélérò àbí ká tiẹ̀ ká kó lẹ̀ ká má rí mọ́. táwọn táwọn nù gbogbo àwọn tí wọ́n ti ń domi àlàáfíà lóru àwọn tó jẹ́ àwọn èèyàn gbélé ayé lálàáfíà àwọn tó jẹ́ pé wọ́n ń dáná wọ́n ń jiyàn gbé òfin ṣẹ̀ríà ẹ̀ẹ̀kan fẹ́ lò náà ní láwùjọ nàìjíríà yìí kò nídìí legislators kan lọ títí kò nídìí kínní tẹ́sàtì wà wọn olùmọ̀ àwọn akọ èèyàn ń jìyà pé kí ni ìdájọ́ rẹ̀ ìdájọ́ ẹlẹ́gbọ́n yẹn so èèyàn kan lásán tẹ́ bá ti fi ṣe sáǹpù kí ló ṣẹlẹ̀ ẹ pàtẹ kan lágbélébù abakako ńlẹ̀ wọ́n gúrò rẹ̀ ma so pẹ̀lú gáwọn ṣé ẹ máa wò ó tán bá fi constitutional law tán bá fi pààyàn kò dàbí kán fi ṣẹ̀ríyà kán fi pààyàn tán bá fi constitution tán bá fi pààyàn ẹni tí ó tún ṣerú ẹ̀ṣẹ̀ yẹn pọ̀ àmọ́ tán bá fi ṣẹ̀ríyà fi pààyàn ẹni tí ó tún dán wò wọ́n kéré nítorí pé eléyìí ìmánì lọ́fà la fi lò eléyìí kúmọ́ òfin ayé lásán ni ẹ jẹ́ fún yín sáǹpù kan ní ayé ìgbà tí ìjọba kan wà ní nàìjíríà yìí bóyá èsì ń so lórí yìí náà ní ìṣèjọba sọ́jà ń gbà yẹn wọ́n ṣòfin kan pé gbogbo ẹni tó bá fi lè digun jalè dídigun jalè ń kọsẹ̀ dìgbà tó bá gbébọn kọsẹ̀ dìgbà tó bá gbàdà kọsẹ̀ dìgbà tó bá mọ̀bẹ abẹ́fẹ́lẹ́ lásán tó bá fi jalè nínú nǹkan tán lè fi pààyàn wọ́n pààyàn wọ́n pa olè púpọ̀ nàìjíríà ń gbàdàn tó ọba àmọ̀kọ́ lọ béèrè tó wọ́n mú wọn wá sí pápá stadium nínú ìlú gbogbo èèyàn lọ wòran wọ́n fẹ̀yìn wọn ti àgbá ṣé ibẹ̀ ni wọ́n ti máa yin wọ́n bá tí gbogbo èèyàn máa wòran ó ṣẹlẹ̀ kí wọ́n gbólè kan wá sínú Black Maria ibi tí wọ́n ti ń yìnbọn fún un ló lè mí tún ti ń rẹ̀yìn lápò ọkọ̀ tí wọ́n fi gbélé yìí wá ni wọ́n fi gbélé yìí padà. so a ṣebí ìtumọ̀ òfin tẹ̀ ń ṣe náà ni pé ẹ ń bá ríru rẹ̀ ẹ̀rù ọ̀bà ẹnìkan ò tún jẹ́ dárú ẹ̀ wò ibi wọ́n ti ń pààyàn gangan ibẹ̀ ni ẹ rí i pé ọlọ́run ọba ẹlẹ́dàá ńgbà tó ń ti ṣòfin ó ní wọ̀lìyẹ́ṣẹ̀dá àdàbọ̀hùnmá pọ́ ìfẹ̀tùnmínà mọ̀pìnì àti oníṣìnà kùnrin àtòníìsìnàbìnrin nígbà tẹ́ ń bá ń lù wọ́n lẹ́gba tí gbogbo wọn bá jọ mage tẹ́ ń bá ń lù wọ́n lẹ́gba ọ̀hún ẹ jẹ́ kápá kan náà amúmi ni ọwọ́ àwòrán wàláì gbogbo ẹni tó bá sojú rẹ̀ pé wọ́n ń tu ẹgbá sí ọ̀la adúrú géńdékùnrin tó jẹ́ àti ọmọgébìnrin tó jẹ́ wọ́n ń ẹgbá fún yín ẹ̀ ń ké wọn ò tiẹ̀ wòye sẹ̀kan ṣé ẹlòmíràn tó ń rí zina ìdí rẹ̀ ó lè pé àbùkù títí ẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀dà apari sọ láti njọ ni wọ́n bá ní kálukú ẹ mẹ́tì lọ ti náà ẹ wọ́n bẹ́ẹ̀ pín nǹkan ní àbí báwọn wọ́n sáàjẹ́ sáàjò wọ́n bá gbé bẹ́ǹchì kalẹ̀ bá ti jẹ́ bàbá yìí sórí rẹ̀ wọ́n bá ń tu ẹgbá fún un ah ẹni tó bá gbọ́ pé ṣé tí ó sùn náà nù òun sì ti lá appointment kò ní gba appointment torí pò náà ní fẹ́ àbùkù yẹn torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run islam ọgbà kọ́ máa da omi àlàáfíà lóru ìgbà yìí gbádùn àwọn èèyàn kọ́ máa bàjẹ́ náà lọlọrun tó pé innama jazaa'u alladhina yuharibuna allaha wa rasulahu wa yas'una fil ardi fasada an yuqattalu aw yusallabu aw tuqatta'a aydihim wa arjuluhum min khilaf aw yunfaw min al-ard dhalika lahum khizyun fid dunya wa lahum fil akhirati 'adhabun 'adheem. àwọn ẹni tí ń ja ọlọ́run àtànábì lógun wọn ò ní ẹ̀san méjì ju kẹ́ pa wọn pípa lọ àbí kẹ́ kàn wọ́n lágbélébù àbí kẹ́ gé ẹsẹ̀ àti ọwọ́ wọn ní pàṣípààrọ̀ àbí kẹ́ ká wọn kún lẹ̀. ilé jẹ́ ìdójútì ni fún wọn láyé ń bì wọ́n tún di ìyà ńlá tó bá di lọ́la gbẹ̀ndà òkè àmọ́ táwọn ìlú tó bá ti ń lo ṣẹ̀ríà á ayé àyè ayé àyè wọ́n fi ń ti ọ̀pọ̀lọpọ̀ òfin ìdènà ọ̀sẹ́nìkan tí wọ́n máa ronú àti dàlúrú tí wọ́n dàn wò tí wọ́n bá dàn wò fún yìí ń retí rẹ̀ wọ́n pọ̀ ń pípa gidi àbí kí wọ́n pọ̀ tán kí wọ́n kàn lágbélébù àbí kí wọ́n gé ọwọ́ àtẹsẹ̀ rẹ̀ ń pàṣípààrọ̀ tí wọ́n bá gọ́wọ́ tún kó gẹ́ sí òsì àbí kí wọ́n kọ́ ọkọ rẹ̀ pátápátá kí wọ́n má rí ọmọ tó èkú eléyìí jẹ́ ìdójútì ní fún ọ nínú òfin ọlọ́run láyé ń bì ìyá ńlá tó ń retí rẹ̀ ń jọ gbìndàrú kìyàmù ẹlẹ́kẹta an yaqtulu nafsan fayuqtalu biha kéèyàn pààyàn kan pò náà tó bá pààyàn wọ́n pọ̀ nísìn ẹnìkan pààyàn ẹ̀yin kọ́ lẹ pa o ẹ̀yin kọ́ lẹ pa. ẹ èèyàn pa bàbá mi ẹ wá ní kí n máa wọ́n ràn án. tó ti pé bàbá rẹ lọ pa kọ́ lọ nítorí pé ó lè jẹ́ pé lábẹ́ òfin ṣẹ̀ríyà tá bá wo ọ̀nà tó gbà pa bàbá rẹ̀ àti èròǹgbà rẹ̀ sí pípa bàbá rẹ̀ ó lè jẹ́rú pípa tí ó pè fún pípa kò náà torí pé pípa oríṣi mẹ́ta ló wà tí wọ́n máa ń pààyàn ó lè pọ́ amdan ọdúnwàdà kọ́ máa máa pọ́ nítorí ọ̀tẹ̀ eléyìí ni wọ́n pa ọ́ bó o láti wá mọ̀pọ́ máa mọ̀pọ́ ní kíkọ́ ọ̀tẹ̀ òun náà ní ká wo kí ni nǹkan tó lò tó fi pọ́ irú tó lò tó fi pọ́ irú rẹ̀ máa pààyàn àbí ìpààyàn ìfọwọ́ fi nǹkan sá ọ fi gún ọ tí wọn ò lè fi nǹkan gúnyàn kó fi sáyà bẹ́ẹ̀ kó nítọ̀ wọ́n yè. a sọ pé máa mọ̀ pọ̀ ni. ẹlẹ́ẹ̀kejì òun náà ní kọjá pé ọ̀tẹ̀ ní bẹ ló fi pọ́ a ti mọ̀ yí pé kọ̀fẹ́ ọ ìsì máa ń sọ̀rọ̀ burúkú sí ọ bọ́lá ń ti lérí lẹ́ka sí ọ ti pẹ́ ti sọ pé wọ́n kọ́. ìbẹ̀rẹ̀ láti mọ̀ pé yes eléyìí ọmọ àmọ́ pààyàn ni kò ní wọ́n pa àìwọ́ ọ̀kọ́ nípa òfin ọ̀wọ́ pọ́kàn pa bàbá rẹ̀ ni. kíkópa ẹlẹ́kejì òun náà ni pípa tó jẹ́ àṣìṣe kò lẹ́mìí kò ń fẹ́ pọ̀ ẹ̀sán jọ ń sọ̀rọ̀ ni kọ́kàn fọwọ́ gbọ́ pé á ìwọ ìwọ á ọ̀rẹ́ wa kọ́kàn fọwọ́ gbọ́ bẹ́ẹ̀ lọ́ba ṣubú lọ́ba kú ta lọ́pa ìwọ lọ́pa o kọ́ sáwádà sí o ọ̀rẹ́ sọ̀rẹ́ ọ̀rọ̀ lẹ́sọ̀ lọ́ka gbogbo yín náà ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi alùkìyàmà lábẹ́ òfin ọlọ́wọ́n sọ pé ìwọ́n tó fọwọ́ gbà lọ pa pé ṣé má fọwọ́ gbà tó wọ́n sọ pé tó bá fọwọ́ gbà kò bá bẹ láyé wá ọlọ́dàkùn ẹni tọ́jú ọkù rẹ̀ ti pé wọ́n jẹ́ àfọwọ́ gbà o. ó lè kàn fọwọ́ lọ́mọ mú ni nílé ìwé máa gbọ́rọ̀ lọ́mọ bá kú wọ́n lọ pa o. ẹ̀yin tíṣà kà tẹ̀ láàánú alùmọ̀fẹ́ ìjọba létí ọwọ́ kọ̀ọ̀kan fọ́ gbọ́mọ mú wọn ni lọ pa bó wa lẹni tó lù tó lù títí ẹgbà fi já ma lórí. bẹ́ẹ̀ ni irú kí bó ṣe gbé ìbọn fún ìgalà báyìí lọ́wọ́ ní owó á lé irú abàmì ìgalà onísọ̀rọ̀ yẹn <laughs> bàbá rí pé ìyá ló ṣubú lulẹ̀ ẹni àpò ọ̀la ìgalà lè mí rí ẹ wọ́n pé gbogbo akọ rẹ gbogbo mọ́lájú ọlọ́run tí ìpè kábúrò ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ wàhálà ọ̀ dàgọ̀ ọmọ ẹ̀dá kan ṣàánú mi kìí sì yẹn mú yín bẹ́ẹ̀. <laughs> àwọn ọmọ sọ pé kí nǹkan sànù ẹ mú kíní jọ subhanallah torí pé bí wọ́n ṣe yìnbọn ó lè jẹ́ pásíkò tí ọta àbọ̀n ń bọ̀ lèèyàn yẹn kọjá sí ìbọn bá mú so wọ́n sọ pé ọmọ àmọ̀ pa torí pé gàlà lọ fẹ́ pa kó tó dupọ̀ báyìí wọ́n ipá yà nítorí eléyìí oríṣi kẹta òun bẹ láàrin ọmọ àmọ̀ àtọ́sàṣìṣe. wọ́n mọ̀ yìí pé ìjà ń bẹ láàrin ẹ̀yin méjèèjì wàlákin ń tó fi lù irú rẹ̀ pààyàn ìjà ń bẹ láàrin yín ṣùgbọ́n báyìí rò lọ́kàn mú ló fi gbá lórí lọ́ba kú ìjà tí ń bẹ láàrin yẹn láàfin pé ní ṣìbọ̀ ó làámì ọjọ́ bí ìgbà tó ṣe kọ́ màmá pa ni àmọ̀kọ́ tẹ̀ ń bẹ láàrin ṣùgbọ́n tó lò láti pa irú rẹ̀ pààyàn wọn ní pọ́ kò síjà láàrin yín àmọ́ tó fi lù ú irú rẹ̀ máa pààyàn. pọ̀pá máa pààyàn. èèyàn ní ìsinyìí báyìí kò síjà láàrin yín sọ́kàn pé ah, kí ló dé tó tó dé kẹràn rẹ lọ dèrí mi. sọ̀rọ̀ á ní a ah, ẹ má bínú ẹ má bínú kọ̀ pàó tọ̀lẹ́ ní pọ̀pá báyìí ó sì ṣubú. sọ̀rọ̀ kí wọn náà kọ́kọ́ fẹ́ sá so ẹni tó bá pààyàn wọ́kọ́ lọ pa ọ́ wọ́n yẹ pààyàn nítorí ṣébùrú làbùd ọjọ́ pọ́ màmá kọ̀ màmá wọn ní pa torí wọ́n ọkàn ń pọ́ bàbá rẹ̀ ní tọ́wọ́n gbogbo wọn ni wọ́n fẹ́ pa so àwọn tó mọ òfin náà kọ́kọ́ wò táwọn tó mọ òfin bá wò àwọn wà á ṣèdájọ́ pé kí wọ́n pa táwọn bá ṣèdájọ́ pé kí wọ́n pa olórí tí máa ń ṣèjọba lé wa lórí pẹ̀lú ṣẹ̀ríyà ọ̀nà wàá fọwọ́ sí ìdájọ́ tí wọ́n ṣe wọn toró náà ló yẹ kó sì dájọ́ ntẹ́lẹ̀ àmọ́ ńgbà tó jẹ́ pé nǹkan tó àwọn wájú rẹ̀ pọ̀ ló fi àṣàyàn àwọn kankan àwọn máa já dájọ́ so ńgbà tó bá fọwọ́ sí òun lọ́wọ́ adájọ́ ní ìsìnkú kí wọ́n pa ìgbà náà wọ́n tó pa tó bá dájọ́ pé tó bá dájọ́ pé kí wọ́n pa tó ń bá wo bọ́rọ̀ tó ṣe ṣẹlẹ̀ tó ti kọ́ mọ̀ọ́mọ̀ pa ó lè pò ń foríjì olórí yẹn lè pò ń foríjì kó wá sanwó ẹ̀mí fáwọn fámìlì tí wọ́n pè yẹn rẹ̀ kọ́ bẹ̀ wọ́n kọ́ gbowó ẹ̀mí kọ́ bẹ̀ wọ́n kọ́ sanwó tó tún pọ̀ ju owó ẹ̀mí lọ fún wa nítorí kí wọ́n má bàa pa gbogbo eléyìí nǹkan míì ni. akramakumullah tẹ́nìkan bá ṣẹ̀sí ọ lẹ́sẹ̀ tí ń bùkátà kún ọ pa ìwọ́kọ́lọ́pàá ò ìwọ́kọ́lọ́pàá kákíyèsára kákíyèsára. ẹ̀rí pọ́nlọ́run ròyìn àwọn olùgbàgbọ́ òdodo wọn ni walladhina la yad'una ma'a Allahi ilahan akhar ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق àwọn ìjọ pé wọn kì í pe nǹkan míì pẹ̀lú Allah wọn kì í sì ṣe púpẹ̀ mí kan tí Allah ṣe pípa rẹ̀ léèwọ̀ àyàfi lọ́nà tọ̀tọ̀ àwọn olùgbàgbọ́ òdodo nù àwọn olùgbàgbọ́ òdodo nù torí ẹ̀ kákìí sára a gbọ́dọ̀ ṣe púpẹ̀ mí kankan anábì sallallahu alaihi wasallam ó ní. من قتل مؤمنا متعمدا فاغتبط بقتله لم يقبل الله منه صرفا ولا عدلا ẹnikẹ́ni tó bá ṣekú pa mọ́mìnì kan lámàá má ṣekú pa ni títí wọ́n á ń yọ̀ pẹ̀lú pípa tó pa yẹn ń dunnú sí kékeré ni ẹ̀yin máa pa ọlọ́run ní gba iṣẹ́ kan lọ́wọ́ rẹ̀ ó kéré ní àbótóbi ó léwu kó ṣekú pa yẹn. a rí i pé ẹ̀sìn islam tó fi hàn wá ike ká ṣe kópa mùmínì mùsùlùmí ó burú jáì lọ́dọ̀ Allahu azza wa jal ju kí wọ́n wó kàába lọ ó burú jáì ju kí wọ́n wó kàába lọ torí ìdájọ́ akéè sára ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ kátìrì abdullahi ibn umar radiyallahu anhuma ó ní ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam yatufu bil ka'bati. ويقول ما أطيبك وأطيب ريحك الدون òórùn rẹ̀ sì dùn púpọ̀ ma a'zamaki ó tóbi púpọ̀ wa a'zama hurmataki bẹ́ẹ̀ ni ìwọ̀ rẹ̀ ó tóbi púpọ̀ walladhi nafsu muhammadun biyadihi muhammadun biyadihi mo fi ọba tí ẹ̀mí muhammadun bẹ lọ́wọ́ rẹ̀ búra la hurmatul mu'mini. àwọmọ ẹnìdàlọ́ọ̀hì hurumatan minka ìwọ mùsùlùmí ọwọ́ mùsùlùmí ó ju ọwọ́ ọwọ́ ìwọ kàábà lọ lọ́dọ̀ Allah ọwọ́ tí ń fún mùsùlùmí ó ju ọwọ́ tí ń fún kàábà lọ́dọ̀ Allah kí ìwọ kàábà lọ. torí ẹ Ibn Majah àti Tirmidhi ló gbà ọ ń bẹ nínú nǹkan tí máa jẹ́ kéèyàn ó ṣòfò ńlá tí èèyàn sì máa fi rí ìjákulẹ̀ kí ò sí ìjákulẹ̀ lẹ́yìn rẹ̀ kí èèyàn ọdẹni tí ń gbéra rẹ̀ wọnú kó náà máa kópa nínú gbígbẹ̀mí ọmọlàkejì lọ́nà àìtọ́. Ibn Umar radiyallahu ma ó ní. ó ń bẹ nínú àwọn nǹkan àkóbá èyí tó ṣe pé kò sí ọ̀nà àbáyọ nínú rẹ̀ kí èèyàn jẹ́ ẹni tó kíra rẹ̀ bọ́nú títa ẹ̀jẹ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ tí kọ ta sílẹ̀ nínú nǹkan àkóbá dájú ọba ti kó sínú rẹ̀ kò sọ́nà àbáyọ nù kí ló dé nítorí pé ẹni tí ṣe ọ̀rọ̀ rẹ̀ tóbi púpọ̀ àbí ká tiẹ̀ jẹ́ ni tó ṣe é pé àkẹ́mí ẹlẹ́mìí kún wọ́n bá lè kú okú ni ẹ̀mí mọ́mì ni wọ́n ọ̀wọ́n ọ̀wọ́n jù nínú gbogbo ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ mọ́mì ni ọ̀wọ́n jù nínú gbogbo ẹ̀jẹ̀ ẹ̀mí rẹ̀ wọ́n ju gbogbo ẹ̀mí lọ lókè pẹ̀yì anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n ní lazawalu dunya ahwanu ala allahi min rawahu Tirmidhi wan Nasa'i ilé ayọ parun kó pòórà kó fúyẹ́ lọ́dọ̀ Allah ju ká ṣe kú pa mùmínì lọ torí ẹ ọ̀dọ̀ wa wa o ẹnikẹ́ni tó bá ṣe kú pẹ̀mí kan lọ́nà ọ̀tẹ̀ àti àbòsí kẹ́ ẹ mà pẹ́mí ẹni tí wọ́n pa kò lè sọnù kọ́lá kó tó bá jẹ́ pé gbogbo ẹni tí ń bẹ lókè pẹ̀ wọ́n dìjọ pawọ́ pọ̀ pẹ́ nìkan nípa àbòsí àti ọ̀tẹ̀ tọ́wọ́ bá ba gbogbo wọn tá a sì mọ̀ bó ti ṣẹlẹ̀ pẹ́yìn náà ẹ kópa ń bẹ̀ gbogbo yín pátá ni wọ́n pa ọ́ wọ́n sì jìyà nítorí rẹ̀ báwo ni òsè ní jẹ́ anabi sallallahu alaihi wasallam ó ní law anna ahla as-sama'i wal-ard law anna ahla as-sama'i wa ahla al-ard fi dami mu'mini la akabbahum Allahu fi an-nar tó bá kó gbogbo àwọn ẹni tí ń bẹ lókè àtàwọn ẹni tí ń bẹ nílẹ̀ wọ́n bá jọ kópa níbi títẹ̀jẹ̀ mùsùlùmí kan àti olùgbàgbọ́ òdodo kan sílẹ̀ ọlọ́run ọba da gbogbo wọn síná àlè ìmáàmù Tirmidhi ló gbé jáde. níbi yóò hàn sí wa bí àyè múmìnì ti ṣe tóbi tó lọ́dọ̀ Allah ọba tọ́ga tó gbangban àti wípé allahu azza wa jal ó ṣe àpọ́nlé àmì mọ́mìnì gbogbo ntí allahu bá sì pọ́nlé kọ̀tọ́ sẹ́nìkan kókó fojú tẹ́ńbẹ́lú rẹ̀ níṣẹ́ lọ́ọ́ yẹ kí gbogbo owó dúró níbi tó yẹ ká dúró ká má tayọ ibi tí wọ́n ní ká dúró torí ẹ̀ mọ́mìnì má sì kópa o mùsùlùmí má jẹ́ sábàbí ikú rẹ̀ o ẹlẹ́kẹ̀rin òun náà ní pé ìwà ló jẹ́ lórí ìwọ́tọ̀ lẹ́mìí láti ṣekú para rẹ̀ o islam da púpọ̀ islam tún bá débi wípé ìwọ lẹ́mí rẹ̀ ò pa ọjọ́ gbèsè gbèsè ti pọ̀ jù àwọn èèyàn wá ń sìn ọ́ lówó yìí wọn ò fojú rẹ̀ balẹ̀ láàárọ̀ wọn ò fi ọlọ́kàn balẹ̀ lọ́sàn torútorú ni wọ́n ń wá kò túmọ̀ sí pé kò para rẹ̀ ọ̀hà lọ́ọ́ ju oògùn èkúté ọ̀para rẹ̀ pé ikú yájẹ̀sín lọ kí ni dérò rẹ̀ mà tó ń lọ bá tó fi fẹ́ para rẹ̀ ọ̀gbọ́dọ̀ para rẹ̀ o ẹnìkan ti ẹ̀sọ́ ara rẹ̀ nù kàga lérò pé òun ti kú òun ti dòkú mbete omi ò ti gbóhùn sókè kó tó dòun mọ̀ àfà orí rẹ̀ kàn fọ́ ni kò kú ní bá tún ké sí ẹgbàá mi kọ́ gbọ̀ ebi ọ̀fẹ́ para ọ̀fẹ́ kú kí lẹ fẹ́ gbà mí so èyí tó lọ sùn sójú ọ̀nà reluwé ọlọ́run bá kádàrá pé reluwé ò ní wájọ́ ní bá ń bínú lójúlódé tẹ ẹ bá ṣẹ́jú rẹ̀ jẹ ẹgbọ́rún wọ́n fẹ́ para rẹ̀ tó wọ́n gbọ́dọ̀ para rẹ̀ èèyàn ọgbọ́dọ̀ pa ara rẹ̀ o ọlọ́run bò fi sọ́wọ́ wa pé ká gbẹ̀mí ara wa kọ́dà gan ìlérí ìyá ńlá ń bẹ tí ìyá ẹlẹ́ta ìlérò fún gbogbo ẹni tó bá ṣe kú pa ara rẹ̀ nínú àwọn àdìsí tó wá látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ó ní alladhi yakhnuqu nafsahu yakhnuquha fi ẹni tó bá fúnra rẹ̀ lọ́rùn pa tó fi kú yóò máa fúnra rẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ náà ní nínú náà. wàlẹ́bí yàtọ̀ àánú ha ẹ̀ ń bá gúnra rẹ̀ ní nǹkan kú yàtọ̀ ha fi náà yóò tún máa gúnra rẹ̀ ní nǹkan nù nánà torí rẹ̀ tó bá ṣe kú para rẹ̀ ọkàn kú dànù ó jẹ bàbá ńlá yà nínú náà jahanna gbogbo etí o bá máa tẹ̀ra wọn jẹ pé lọ ó dá nǹkan kan tó o rò pé ń bẹ lẹ́yìn dàbí ń bẹ kó tó kú ni kí ló wá fẹ́ para sí. àti wọn á rán lásì ó kú dánú kó tún jìyà kí náà pẹ̀lú gbogbo rọ́tẹ̀ torí di eléyìí báyìí mọ̀ wà láyé náà wà kí ló rí sí ló ṣe tó ń sẹ̀sìn ó tún fẹ́ para ẹ ó ti ẹ̀kíra tó kù tú bá kó tó kù náà ló kú tó bá gbà lọ but òun ló لي جبا ننو حديث أبو هريرة رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم سويك من قتل نفسه بحديدة فحديدته في يده يتوجأ بها في بطنه في نار جهنم خالدا مخلدا فيها أبدا النبي صلى الله عليه وسلم قال إن كان تبعث من كفاراري يوبايني للوالي تبعث جوب عند القيامة إن يعني في مقرار نكم نلونا جهنم نلونا جهنم يسمى بليل لا كسي ومن قتل نفسه بسم اني كان تباس جواكو فسمه في يده يوري يوم بلوري يتحساه في نار جهنم يوم يوم الدم يوم يوم يوم يوم, يوم, يوم, يوم, يوم nínú náà jahannama khalidan mukhalladan fiha abada yóò máa bẹ́ńbẹ́ gbére kése láéláé wa man taradda min jabalin ẹni tó pé látòrí òkè ló ń ti sọ́ra rẹ̀ ló kú faqatala nafsa ó sì bẹ́ẹ̀ òfin para rẹ̀ fahuwa yataradda fi nari jahannam yóò máa sọ́ra rẹ̀ látòkè sílẹ̀ náà ní nínú náà jahannam khalidan mukhalladan fiha abada inú rẹ̀ náà máa bẹ láéláé rawahu al-imam at-Tirmidhi látara bíi. yóò hàn sí wa pé ẹ̀mí rẹ gan ẹsẹ̀ tiẹ̀ ẹ̀mí rẹ ti ń bẹ lára rẹ ẹsẹ̀ tiẹ̀ àbí ọwọ rẹ ní ni wọ́n wà lọ gé ọwọ rẹ ọ ọ̀gbádùn imú rẹ olóò ti ṣe gòfin àjò ẹ rí bí wọn ti ṣe dínkù lọba lọ gé o <laughs> ṣe rẹ ẹ wẹ̀ pé mẹ́rin náà ọ̀ ń nù bá dà ọba dúró kí ọ padà kú náà torí ẹ̀ èèyàn gbọ́dọ̀ ṣekú para rẹ̀ bí ti wùlò kéré mọ́ ẹ̀mí rẹ kìí ṣe o olú ẹlẹ́dàá rẹ ló rẹ o ó nìkan ló sì lè rẹ ṣe tó bá wù tó wù kó ṣẹ́kù lára rẹ ìgbà wù kù lára rẹ yóò kù lára rẹ torí ẹ̀ Allahu mi yín ṣekúṣe kò kú lẹ́yìn gbogbo nǹkan tá a sọ yìí àtàwọn nǹkan tá a rí nínú àwọn ẹ̀rí pé gbogbo ẹ̀mí àgbọ̀dọ̀ fi kú ẹ̀mí káfìrí tí ń gbé Islam tí Islam fún láàbò ọ̀gbọ̀dọ̀ fi Emi ẹ̀mí mùsùlùmí Emi fi ẹ̀mí sára gángan fi gbogbo eléyìí tó bá wa a rí i pé ẹnikẹ́ni tó bá lọ́nà àìtọ́ ó ti sa ẹ̀dá sí gbogbo àwùjọ ẹnikẹ́ni tó bá sì ta ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ tó bá ta á lẹ̀ ó ti pè fún ìbínú Allah bákan náà ẹnikẹ́ni tó bá ta ẹ̀jẹ̀ mùsùlùmí sílẹ̀ mùsùlùmí tí ó ṣẹ̀ láàmú àwọn àta á lẹ̀ tó sì wò pé kí ló burú nù kọ́ pa dájúdájú ó ti fọwọ́ ara rẹ̀ fà àti wọná fúnra rẹ̀ ó sì máa bẹ́nu náà yẹn láéláé. bákan náà ìpànìyàn ẹ̀ṣẹ̀ ńlá kan ni o nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá. ẹlẹ́karùn-ún ẹnikẹ́ni tó bá ṣekú para rẹ̀ ẹni tó lọ pokùnso ó ṣekú para rẹ̀ ni. oníwà àtọkọ rẹ̀ ń jà ìjà yóò sì lè má wáyé gbogbo ìgbà lọ́ba lọ sokùn mọ́ fáànù. Ọ gàtísẹ̀ lẹ́yìn ìgbà tó kùn ti dìmọ́ fáànù dáadáa tó wà lọrùn rẹ dáadáa àgádà nù fáànù wa dípò ló gbé ọrọ́ ìgbà tó di pé fáànù lò òun náà jábọ ìwà náà jábọ pẹ̀lú ẹ òkú rẹ wọn bá ń ó ṣe kú para nù bó ṣe máa ìjà ibi ọba ń parí ẹ̀ bí ọba ṣe parí kọ́kọ́ lẹ́mọ̀ kọ́ lọ fẹ́ lómi jẹ́jẹ́ yẹn ọ̀jọ̀ bára wọn ọwọ́ apara rẹ̀ fara o. ẹlẹ́kẹ̀fà tí tó bá ti lè gbé nǹkan sáwọn mùsùlùmí ń kà kún pé kì í náà mùsùlùmí. ilẹ̀ ẹgbọ́n yẹn o ẹ̀yin fúlàní tẹ̀ ń gbé ban ká tẹ̀ ń gbádàá ká sáwọn èèyàn ọ̀rọ̀ ní tọrọ ẹ ti àkókò máa fi bọ̀ di tọrọ fún kálí báyìí ìwọ náà tọrọ ò ní sì tọrọ ládùúgbò ó ti lọ gbébọn wọn lọ máa ń bọ máa ládùúgbò fa bàbá ọmọ kan bá lọ gbébọn ẹ n bẹ a irú eléyìí kò yẹ kó máa gbé gbòòrò àárín àwọn ẹranko àbìjà ló máa gbé tọ ìwọ náà ọ̀rọ̀ tí ì tọrọ tà ì tọrọ ọlọ gbogbo ìran ká bàbá alágbẹ́jẹ́ kílẹ̀ kílẹ̀ sàrọ̀ ẹnìkan kọ̀ gbọ́dọ̀ súnmọ́ mi ẹnìkan súnmọ́ mi wọ́n rẹ̀ ni o. la hawla wala quwwata illa billah ọ̀gbádùn ọ̀gbádùn ẹ̀kún ti gbé ọlọ́ àrò kọ́dẹ̀ ń tọ́ lọ yọ pọ̀pá gan ó léwu torí àwọn pọ̀pá kan wà tó dénjà àwọn yìí púpọ̀ tó bá fi gbáàyàn ikú ni torí ẹ̀ ẹ̀ ń bá ti yọ nǹkan ìjà sáà mùsùlùmí alábìfihàn pé kò ní jọ́ kan nù wá bákan náà nínú tá a tún rí ni pé mọ́mì ni àyè gbà á àyè gbà ọ́ lókun ìgbà tó ọba ti pààyàn lọ́nà ìtọ̀ ọmọ gbá ìgbádùn ìgbésí ayé rẹ ọmọ fẹ́lẹ́lẹ́ lókun ìgbà tó ọba ti tàjẹ̀ sílẹ̀ nígbà tó ọba ti tàjẹ̀ sílẹ̀ ó ti fúnlẹ̀ mọ́ra rẹ láyé àti lọ́run àyè onígbà ọmọ o ẹ̀wọ̀n kí láyé gan ọkọ̀ declare wanted ẹni tó pààyàn ti lè ya fọ́tò rẹ̀ tó wà lẹ̀ kábíkíbi ó rí i pé ó yí àwọ̀dà ó lè lọ wá rọ́bà tí wọ́n máa fi pààrọ̀ ojú kọ́ lẹ̀ mójú kó wọ́n má bàa dààmú rí nǹkan mẹ́ tí èèyàn bá sì súnmọ́ dáadáa mọ̀ pé rọ́bà lélẹ̀ kìí ṣe awọ tọ́lọ̀ ń dá tí èsì wọn ni wanted so láyé ń bínú láwọn kìí àmà yẹ bọ̀ bákan náà kí mọ́mì ló tiẹ̀ máa gbìyànjú àti kọ́ ọmọ ìyá rẹ̀ gan ló tún sọ̀dọ̀ máa náà ìwọ tó gbìyànjú láti pààyàn tó yẹ kó àwọn padà pa alqatilu wal maqtulu ti nàárì alábì láti ẹ̀ńtọ́ pààyàn àti ẹ̀ńtọ́ pa iná làwọn méjèèjì ọwọ́ àwọn sàábẹ̀ ni ah eléyìí ló pa eléyìí ni wọ́n pa ẹni tí wọ́n pọ̀ yẹ kó wọ́n náà ní àwọn nǹkan ebéèrè òtí ẹ̀ tí o bá àfi ká lọ kẹ́kọ̀ọ́ o àfi ká lọ kẹ́kọ̀ọ́ yóò bá fẹ́ràn kí wọ́n máa fi ikú dá kí wọ́n fi dáṣà o wọ́n fẹ́ràn kí wọ́n fi ń pọ̀ kí fi dáṣà ó kù kí wọ́n fi dáṣà èmi lọ tọ́ ọ̀rọ̀ wọ̀ mi kí wọ́n fi dáṣà ó lè pé à ọ̀kẹ́ ẹni tí ń bọ́ lọ ń di tẹ̀tẹ̀ lẹ́mọ́ ọ̀kẹ́ àmọ́ wọ́n kọ́. wọ́n ti rí kọ́ ìwọ náà ń kọ́ àbí òye wọ́n fẹ́ràn ńpọ̀ ńpọ̀ àwọn kà fún àmì agbára ọlẹ́sìn ní máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀bá béèrè ìdí abájọ ẹni tí ń sọ pé ńpọ̀ kò lágbára because ọba lágbára bí wọ́n ṣe jọ ń sọ̀rọ̀ ló ń tì ọkọ̀ kù wọ́n á sọ pé èmi mọ pa àmọ́ àwọn tó ń kàn ń ńpọ̀ ó ní mo fọ́ ọjọ́ méje ọ̀lẹ́ burúkú ìjọ méje lọ́nlọ́ láàrin ìṣẹ́jú méje ẹ̀yìn á ti kẹ́sì fi tàlátà bàbá àlàrúbá hàn kó bá jìyà tó rí rẹ̀ dàrú díẹ̀ kí ló dé bo kí dé tí mo fi bára mi ọlọ́pàá yẹn ni ó fún wa ọjọ́ méje àwọn á fi ìṣẹ́jú méje gbé ọ nílẹ̀ ká yorùbá fẹ́ràn ká máa pé ń pààyàn ṣé bá rí tí yorùbá ń bẹ̀rù ẹnìkan wàhálà ìkẹsẹ̀ tó rọ lọ wọ́n ń bẹ̀rù rẹ̀ torí kọ́ mọ́ pa wọn ni ẹ̀rí pé gbogbo ọba wọn máa bẹ̀rù wọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ní ìsìn tọ́yẹ ká lọ bọba sọrọ a n'i à ń fẹ̀yàn márùn tí ọ̀lọ́ rọ́ba ẹnìkan pé ẹyọ mi kò ń torí mo àwọn programs kan <laughs> programs rọ̀wò dérò rẹ ni. abẹ́sẹ̀tò olúkìlò ó tó ẹ́ ìjà lọ ti lọ ẹ máa ṣàṣojú fún wa. ẹ̀yìn ọ̀rẹ́ ìyá máa sọ kékeré ni fún bàbá tó jẹ́ pé kí ó lè pààyàn bí. <laughs> ó yorùbá ṣe rí torí ẹ̀ baálẹ̀ gan lásán onáàlọ́ owó oògùn yóò sọ̀rọ̀ rẹ̀ di páàmù tó lọ́ ọmọ sọ pé kí ni ó ó sì bá sì kú pé sọ àwọn èèyàn níbi táwùjọ tó bàjẹ́ ni wọ́n pẹ́ bàbá òun náà ṣe ó lọ nìkan tó ní ọ̀pá ni bá ti wá dákọ̀ pẹ̀lú ọjọ́ sọ́ra nìkan tó ní o bí <laughs> à ń ń ọ̀pọ̀ lọ́rọ̀ Yorùbá torí ẹ̀ bóòlù àwùjọ ṣe fẹ́ dà àwùjọ ò lè dà àwọn olówó ń wó oògùn ká náà fi lè pààyàn àwọn mẹ̀kúnnù náà ń wó oògùn ká náà fi lè pààyàn àwọn páàgùn pọ̀ láwùjọ ń pọ̀ ń pọ̀ ń pọ̀ yìí náà ni wọ́n lè máa lérí ikú síra wọn àwọn fún ọjọ́ mẹ́ta ó kù ní ẹsẹ̀ bí bàbá wọn ní ń pààyàn bàbá wọn mẹ̀lẹ́kà irọ́ lásán wọ́n ọmọkùnrin tọ́lọ̀ ọ̀pá ò ní ẹni tọ́lọ̀ bá ṣe tán láti pa kò sẹ́dá tó lè gbà á lé torí ẹ gbogbo apààyàn náà máa ń kú apààyàn náà ń kú ọ̀daràn àwọn náà kú ó kú sì rojọ́ wájú Allah torí ẹ kúkú jẹ́ ẹrú tí pa má sọ fún sàábì oníbìtì náà ń wọ́n pààyàn yọ torí ẹ̀ tó bá ń ṣèkà tó ń para wọn ìwọ mọ̀jẹ̀ ni tó pààyàn tó bá jọ ń ṣiṣẹ́ kan náà ẹ̀rí táwọn kan mọ̀ wárí fáwọn kan ogun ni ó lè pa wọn ẹ wọ àwọn olórin wọn mọ bẹ̀rù àwọn kan nu wọn fẹ́ à wọn tọ o tọba tọ yọ pọ ni o apààyàn ni o kálukọ bá máa kì í bàbá wa ni àwọn fi sẹ́lẹ̀ wa lọ́wọ́ kárí yín pẹ́ kẹjà yín pẹ́ mọ̀ pàwá nù tí ò bá lẹ́wọ̀. so torí ẹ̀ táwùjọ bá wá wà báwọn bóòlù àwùjọ ṣe tòrò àwùjọ ò lè tòrò náà àwùjọ ò lè tòrò tọ́mari tó da fọ́mọdé wọ́n lè máa lépa rẹ̀ páwọn pa bóòlù ṣe jẹ́ àwa tá a ti wà tí a yìí sẹ́gbẹ́ bàbá ẹ̀ àti ṣiṣẹ́ látijọ́ yà lówó ìwọ́n wá dìde ọ̀fẹ́ lówó wọ́n pa àwọn kẹlẹ́mọ̀ṣẹ́ rẹ̀ ni káwọn pa. ṣe irú rẹ̀ pọ̀ láwùjọ yorùbá yìí torí ẹ̀ ẹ jẹ́ ká lọ kọ́ wa rí ká mú wa kà kó nu ọ̀rọ̀ wa ìwọ náà wọ́n ń lu ọlọ́mọ àta wọ́n bá wọn pààyàn ó ní bẹ́ẹ̀ sí ròyìn yìí bá pààyàn ayakila òun fẹ́ràn ká pààyàn fún pààyàn lọ́dọ̀ tó wọ́n dàbí ìgbà tá a máa ń pe sinsin ni ṣé ìwà rẹ̀ nù ó kì í rẹ̀ torí ẹ̀ta bá fẹ́ dín pààyàn kù àwọn ọ̀nà láti jẹ́ pé gbogbo orú àwọn ọmọ táwọn afòpin tọrọ wọn àwọn ọmọ àkọta kí wọ́n má sì má àwọn náà máa ń lò láti lọ bá wọn pààyàn èyí tó jẹ́ pípa ẹ̀sà aládàá igun lọ́bẹ ẹ̀yìn ń bàn. bákan náà tàbá fẹ́ dín pípààyàn kù láwùjọ wa gbogbo orú àwọn babaláwo àwọn alágbègbà àwọn àfa alásàsì a gbọ́dọ̀ pa wọ́n rẹ́ nítorí pé nínú sẹ́wọ̀n tí wọ́n máa gbà gẹ́gẹ́ bíi kọ́ngílá òní kí wọ́n bá wọn pààyàn. ó làwọn tó máa sọ pé nínú sẹ́ tó kéré jù táwọn máa ṣe ni káwọn pààyàn àpèpá ni táwọn bá ti pè tó bá ti dáhùn báyìí parí. sọ gbogbo orú àwọn tí ń ṣiṣẹ́ àdánù àfi ká pa wọ́n rùn ká paṣẹ wọn rùn kọ́ mọ́ sí má tí ọba ti ṣiṣẹ́ mọ́ àlàáfíà ó tún jọba. bákan náà nínú tó lè dín ìpààyàn kù òun náà ní kí àwọn ọba gan tí wọ́n bá lè fòfin sí àǹjọba kí wọ́n fi òfin di ọba jíjẹ ọjọba ṣe bí kọ́ ọyọ ológun ọjọba ṣe bí kọ́ ọmọ pa àwọn mẹ̀kúnnù rẹ̀ ọ̀làánú àwọn tó ń ṣèjọba lé lórí ọba òfowó àánú kí la fẹ́ fi ṣe ẹni tí òṣèlú súnmọ́ òṣèlú rí sá ẹni tí gbogbo èèyàn máa sá fún wọn torí kọ́ mọ́ba lọ pa ṣé àwọn aṣíwájú náà wà nù àbọ̀dàrùn sáwọn èèyàn rí nu ẹ sì rí i pé nínú kọ́lùtsọ̀ Yorùbá àwọn náà mọ̀ pé ipò ọba ipò kàní ipò ọba ipò kàní tàfọ ọba ní ìṣèkà bí ẹ̀ka bá ti jọba ta ìjọba ńlẹ̀ Yorùbá ẹ rí i pé gbogbo ológun ọmọ wa dóògùn jọ fún tọ́ọ̀bá mọ̀ bẹ́ẹ̀ ìwọ ti kọ́kọ́ jọba so gbogbo àwọn ológun kà wọ́n mọ̀ mú wa fún so that tó fi jẹ́ pé òun lòògùn ká pọ̀ lọ́wọ́ rẹ̀ jù kò ní mọ̀gùn rẹ̀ wá o àwọn òògùn ká tó fi jẹ́ pé ẹnikẹ́ni tó bá fi lè ṣe ọba yóò mọ̀ pa ẹ̀ ń bá fojú dọba ara àwòwò tí ó wò nù àwọn ọba òun náà wàá fẹ́ jẹ́wọ́ pé ẹ ti kọ́ mi ń kà mo sì ti máa ṣe tẹ́nìkan bá mú tiẹ̀ wá torí pé nínú gbogbo oògùn kàtá mú wá fún un eléyìí ló le jù lọ́wọ́ àbí pé tó lẹ́rọ̀ àbí ọ̀lẹ́rọ̀ tó bá ní kọ̀ lẹ́rọ̀ ṣé èèyàn tó mọ̀ nípa arógùn yìí pé méjì yóò ní ní gbogbo ibi tó òrùn ti ń yọ àti gbogbo ibi títí ń wọ̀ lókè pẹ̀ èèyàn méjì tó mọ oògùn yóò sí oògùn yóò sì lẹ́rọ̀ Hmm, ọmọ akin wọn ló lé ọbọ kò lè náà yóò dà fún yóò mọ tí wọn sè. tó bá ti lè pẹ̀yìn dàbá yìí wọ́n tó mú oògùn wa fẹ́mi kó ti ní kò lẹ́rọ̀ ó sì ní kò séèyàn méjì tó mọ̀ ń parú orí rẹ̀ ní o ti kọ́kọ́ nà má. ààyè rẹ̀ tó wọlé òkú rẹ̀ wọ́n gbé jáde gbẹ̀ǹkulè torí tí wọ́n bá pẹ́ láyé mo rò pé yé o lè wá padà máa dúnkòkò mọ́ òun pẹ̀lú irú oògùn yìí ó tún lè ṣe míì tó tún jù lọ torí di eléyìí kọ́ ọ máa lọ́dà. gbogbo àwọn po yẹn wọ́n máa fi ṣèkà ni èèyàn díẹ̀ ní máa láàánú. ẹ sì máa kó oògùn arúmọ gàlégàlé ni ẹ lè lóògùn tẹ máa ṣe pẹ̀lẹ́ kọ́ máa káwọ́ pààyàn rìn ẹni tó lóògùn wọn sapá gàǹgà báyìí ogun ọmọ gbé àbí kò wọ́n sọ àwọn eléyìí di japan àbí kò wọ́n sọ àwọn eléyìí dọ̀bọ̀ kò wọ́n fún ẹsẹ̀ sampo ẹ̀dákun torí tọ́lọ́ sọgbọ́gùn sẹ́rí ní ogun àdánù ogun òkò tí òkú tí wèrè rẹ ọmọ kú dànù níjọ́ tí kú rẹ bá dé yakẹtẹ yakẹtẹ lọ dànù ó ṣubú kalẹ̀. so gbogbo inú àwọn wọ̀nyẹn tábà rí ipa rẹ ipa yóò tún máa lọ náà ni ipa máa lọ Emi ọmọ èèyàn tẹ́ rí islam fẹ́ ká sọ islam ọgbà kó jẹ́ pé ẹ̀mí ọmọ èèyàn lẹ́ẹ̀ma ta ewúrẹ́ gan ló bá pa lọ́nà ìtọ́ ní ìsìnkí ló dé sọ pé wọ́n ń so lóńgbò sínú agbádá láti wọ́n ń lálàǹgá ká sẹ́wọ̀n pé tó bá yẹ pé ẹ̀mí ẹ̀mí ò bá àwọn ọmọ sọ pé kí lẹ́ ń gbẹ̀mí wọn sí ẹ̀yin ọ̀daràn burúkú babaláwo gbogbo. wọ́n máa di ẹ wọ́n máa dúnbù rẹ̀ gbàdí torí ìwà àkà gbogbo ntọ́lọ́ wọn bá kó sínú wọn kó jáde wọn máa kó ewé àti obì kìnnì kan máa kó sínú wọn máa kà wọn máa kó dàárẹ̀ àwọn máa pẹ́ ń gbẹ̀mí àwọn nǹkan wọ̀nyí lọ́nà ìtọ́ orí ìdẹ́lẹ́yìn àwùjọ kó lè dáa sẹ́rí gbogbo àwọn tí a wo iṣẹ́ kínní gbogbo ẹ̀ ó gbọ́dọ̀ wá sópin ó gbọ́dọ̀ wá sópin ẹ rí i pé ní àwọn àlù tí wọ́n bá ti ń ṣẹbọ lójú mẹ́jẹ ẹ̀jọ ẹ rí i pé wọ́n máa sọ pé ọba ti kú o ọba tó sì kú yìí àwọn ètùtù kan táwọn fẹ́ ṣe wọ́n gba ẹ̀mí àwọn amúndíábọ̀ lọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún torí ṣé ìtẹ̀jẹ̀ sílẹ̀ kàn tẹ́wàá di pé ìwọ ìṣe mú bí ọkùnrin nìwọ ṣé wọn náà dúró lóde wọn lọ aago márùn sí aago márùn náà kọkùnrin kó dúró ń ta ṣe àkẹni wọn bá ní bá rí kíníkà wọn máa fi kíníkà ṣe kíníkà wọn á sì rán ọ yóò ní ìdí ẹ̀mí ìtẹ̀jẹ̀ sílẹ̀ náà gbogbo eléyìí islam ò islam ò faramọ́ tó lẹ́nu jẹ́ pé tí islam bá ráyè jókòó láwùjọ kan kò síbi tí àlàáfíà ti lè ráyè jókòó tó àwùjọ ti islam kò sí ẹni bẹ̀rù ẹnìkan àfọlọ́ àyàfi tẹ̀ ń bá ń sin ẹran tẹ́ ẹ máa bẹ̀rù kíkòkò ọmọ jì kàgbé àlàáfíà máa ń jọba láwùjọ islam tọ́ islam ò o kí mùsùlùmí àti mùsùlùmí kan jọ dojú ìjà kọra wọn ẹ jáde káwọ jáde ẹ kó nǹkan jà jáde káwọn islam ọ̀faramọ́ tí la fẹ́ máa ṣe kú para wa sí ọ̀tọ̀ gbogbo tí máa ń bẹ láàrin wa ẹ̀jẹ̀ àjọ ìyanjú rẹ̀ àwa lọ kó nǹkan jà jáde a máa ṣe ṣe ayé ojú dúdú ọlọ́mọdé tọ́ ayọ̀ àwọn olùmọ̀ọ́ ní gbogbo àwùjọ gbogbo ó di ọwọ́ yín ẹ̀yin tí ẹ jólùmọ̀ nípa ẹ̀sìn Islam kí ẹ máa ṣàlàyé kí ni pàápàá ojú ọ̀nà tẹ̀sìn Islam là kalẹ̀ kẹ́sìn olùbá yí àwọn èèyàn kọ́ ọmọ ìyàtọ̀ tí ń bẹ láàrin jihad tẹ̀sìn Islam mú wá àti ìbàjẹ́ táwọn kan ń ṣe lókè pẹ̀ lónìí lórúkọ páwọn ń ṣe jihad. tẹ́ bá lọ bá àwọn ẹni tí ń da ayérú tí ń pa àwọn èèyàn yìí àwọn àjọ mùjẹmùjẹ agbésùmàmí lórúkọ pé mùsùlùmí làwọn kí làwọn náà máa sọ pé àwọn ṣe wọn làwọn ṣe jihad nígbà tó sì jẹ́ pé jihadi kìí ṣe gbésùmàmí jihad kìí ṣe tẹ̀jẹ̀ sílẹ̀ láì nídìí ẹ̀yin olùmọ̀ ọdọwọ yín kíkẹ́ wọnà láti dọ́dọ̀ oníkálukú nínú àwọn tí ń gbé àwùjọ kẹsì ṣàfihàn sí wọn kí ni àwọn èròkèrò àwọn èrò bánzá táwọn kan ń gbé ká tí wọ́n ń tara fáwọn ń ké alukurani àwọn ń ké súnà àwọn tara rẹ̀ rí kẹfì yí àwọn èèyàn pé tí wọ́n láwọn rí nínú kurani àti súnà kò sí ń bẹ nínú alukurani gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń wí o kọrí nkọ̀dí làwọn ń gbẹ́sìn yìí ẹjọ́ yá àwọn èèyàn bẹ́ẹ̀. torí ẹ̀ ló ti jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ máa wà ní gbogbo àwùjọ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn wọn gbọ́dọ̀ dákẹ́ wọ́n máa kọ́ àwọn èèyàn lẹ́sìn ọlọ́run àwọn èèyàn ẹ̀ lè kàn máa bú wọn gẹ́gẹ́ bá a ti máa wí gbogbo ìgbà torí pé táwọn mọ̀ ni wọ́n ń ṣe tẹ́ bá ti fi hàn wọ́n pọ́n náà nìyẹn yẹn sáà má ti pààrọ̀ ẹ fi ẹ̀sìn òdodo hàn wọ́n tó wọn bá gbọ́ lónìí pẹ̀lú ògùn ọlọ́run wọn ń bọ̀ wá ọmọ yí padà dáadọ́ ọmọ gbà yí aburú ọmọ gbà yí aburú pẹ̀lú bẹ́ẹ̀ ẹ̀sìn Islam máa ráyè jókòó ẹ̀yin tá n pèpè lọ sídìí ẹ̀sìn Islam ẹ má o lè lè ṣàtúwájú fáwọn èèyàn ń bi ẹ má bá ṣe sọ láti fáwọn èèyàn ń tọ́ ń ṣe ẹ wá àwọn àkókò kan tẹ́tù máa rán wọn létí ẹ máa rán wọn létí nípa òfin ẹ̀sìn ọlọ́run nítorí kí wọ́n lè bá a mọ̀ ẹ̀yin tẹ́ ń sọ kútúbà gbogbo láwọn ọjọ́ júmọ̀ à ẹ jẹ́ ni tí wọ́n máa pàkíyèsí o káwọn mùsùlùmí kí wọ́n máa ṣọ́ra sí o gbogbo ní tó sì tẹ́mi èèyàn fi bọ́ gbọ́wọ́ rẹ̀ má dán ẹ̀yin olùtọ́jú ọmọ ẹ̀yin olùpàkíyèsí báwo ló ṣe yẹ ká gbà máa rí àwọn ọmọ wa tẹ́ ẹ jólùmọ̀ nípa education ọ̀dọ́wọ́ yín o kẹ́ pàkíyèsí nínú àwọn syllabus tẹ́ ń gbé kalẹ̀ báwo làwọn ọmọ ò ṣe ní yàyàkuyà mọ́ wa lọ́wọ́ ẹ̀yin akọ̀ròyìn ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ìròyìn náà o kẹ́yìn náà máa ẹ ti mọ̀ páwọn ẹni tí ń ṣiṣẹ́ yìí wọ́n àti lórúkọ islam kí wọn náà máa wá bẹnu àtẹ́lù ẹ̀sìn islam nítorí pọ̀ gbádùn ọ̀há ní ìjọ agbésùnmàmí mùsùlùmí ń àwọn mùsùlùmí ìjọ mùjẹmùjẹ ń ọ̀gbádùn ọ̀gbádùn ìjọ mùjẹmùjẹ ń jọ̀jẹ̀ mùjẹmùjẹ ìjọ agbésùnmàmí ń jẹ́ ìjọ agbésùnmàmí nígbà tí ìsìnkú sùn àtúnpéye sí ọ̀gbọ́ pé wọ́n tún sọ bọ́ǹbù lù àwọn èèyàn nu mọ́ṣáláṣí ọgbọ́n kí wọ́n ṣe kúkọ àwọn èèyàn tí ń sin náà nù mọ́ṣáláṣí tó bá ń sọ pé àwọn àjọ mùjẹmùjẹ mùsùlùmí ọ̀gbádùn tó ń torí pọ̀pọ̀lọpọ̀ náà kèfèrí ni bí ó ṣe máa kàròyìn tí wọ́n ní ó túmọ̀ sédè tó ti fẹ́ kàròyìn yóò máa jáwé sóbì yóò máa fi ṣúgà yóò tún máa fi kún yín tóyìn sì ti dùn tiẹ̀ tẹ́lẹ̀ ṣẹlẹ̀ ìjẹba àwọn kákíyèsí ẹ̀yin tó ṣe é pé ẹ àwọn bàbá bàbá ẹ̀yin màmá màmá ẹ má kọ́ ọmọ tì torí pé ọ̀pọ̀lọpọ̀ kan bí ma kalẹ̀ ni ó fi ilẹ̀ fún àwùjọ kọ́bù ń tọ̀ ọmọ máa sábà yá yàkuyà ọ̀dọ̀ wáyé ká ìgbìyànjú bí àlàáfíà ti ṣe jọba ní gbogbo àwùjọ tá a bá wà nítorí pé tí àlàáfíà bá jọba gbogbo àwọn nǹkan tẹ́sìn Islam ń fẹ́ ká ṣọ́ ká dáàbò bò á ráyè dáàbò ká rí pé àwọn ọ̀dọ́ wa irú ẹ̀kọ́ tá a rè wọ́n lórí rẹ̀ ẹ̀kọ́ tó dáa ni ọmọ kan lọ ya ẹni tí wọ́n máa fẹ́ àti gbẹ̀mí àwọn èèyàn ká sì jẹ́ ẹni tó ṣe pé àwọn aṣíwájú wa nídìí ọ̀rọ̀ ẹ̀sìn à ń gbọ́rọ̀ sí wọn lẹ́nu àwọn ẹni tí kọ́ni ká ṣe dáadáa tí ìkọ́ni ká ṣàìdá ká ti ṣiṣẹ́ tùjọ. àwọn ètò àti rí ṣe dáadáa kọ́mọ̀jẹ̀ kọ́ àánà láti máa dáná sun àmọ́ fọ ara wa túká kárántì pín bí àwùjọ wa bí ó ti ṣe dáa bí ìbágbépọ̀ wa ó ti ṣe sún wa ojúṣe mi pẹ̀lú rẹ̀ ni ọlọ́ọ̀lẹ́dàá wa kọ́kọ́ wa máa ṣe kó lé wa dènà sí gbogbo kọ̀dá kò tọ́ kó bá wa tún àwùjọ wa ṣe. subhanaka allahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك wọn sọ alukurani kalẹ̀ nítorí gbogbo rẹ̀ lẹ́yìn ẹ̀wọ̀n kí gbogbo àwọn ẹ̀rí tí ẹ̀ máa mú wa pé báyà ìmáàmù Ahmad kan ní kẹ́ hàǹtú ka gómìnà tí ń rọbí ṣé nǹkan táyìn lo hàǹtú fún lásán rárá àìmọye nǹkan rádaràda tán fi hàǹtú yẹn sí torí rẹ̀ tilẹ̀kùn rẹ̀ kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ àníìdì ẹ̀ ìjọba bákan náà wọ́n ní ẹni tí ó ṣe zina bí tán ti ń lo ṣẹ̀ríyà tó bá báyàn pé òun fẹ́ kẹ́ ẹ fọ́ mọ́ ìwọ kọ́ lọ́ fọ́ mọ́ yọ lọ sí kóòtù yọ lọ sí kóòtù níwájú adájọ́ yọ àtọ̀fọ́ adájọ́ pé òun ṣe zina òun fẹ́ kẹ́ ẹ fọ́ mọ́ àbíkọ́ lọ bó lórí tí ń ṣèjọba lẹ́yìn lórí kó ń ṣe zina òun fẹ́ kọ́ fọ́ mọ́ kìí ṣe pé olùmọ̀kan lọ́lọ́ọ́ bá torí pé ní àwùjọ tán ti ń lo ṣẹ̀ríà náà tẹ́nìkan bá bọ bẹ́ẹ̀ tó ní kọ́ fọ́ mọ́ ìwọ kọ́ lọ́ fọ́ mọ́ torí kọ́ bá fọ́ mọ́ tó bá bá bẹ́ẹ̀ kú wọ́n mọ̀ ọ́ ni torí pé wọn ò gbà fẹ́nikẹ́ni kọ́ dá òfin máa lò lọ́dọ̀ ara rẹ̀ ìtumọ̀ péjọba ń bẹ náà nù. ó ní kí ni ìtumọ̀ yìí pé fìtínà ọmọ Ísírẹ́lì ara obìnrin ló ti wáyé ìtumọ̀ rẹ̀ náà ni pé ẹni tó kọ́kọ́ mú wọn yẹsẹ̀ kúrò lójú ẹ̀sìn ọlọ́run tí wọ́n fi dẹni tí ń fi rádaràda pálapàla òun náà làwọn obìnrin àwọn obìnrin máa mú ní ṣìnà àwọn obìnrin máa mú ní ṣe bí ò ti ṣe dáa bí ò ti ṣe tọ́ ẹ̀yin náà sì rí anábìnrin kẹ́yìn náà sọ́ra ẹ sọ́ra fúnlẹ̀ ayé ẹ sọ́ra fáwọn obìnrin torí pé àkọ́kọ́ fìtínà àwọn ọmọ Israẹli ara obìnrin ló ti wáyé lẹ́yìn náà mọ̀ táwọn obìnrin náà ń dálẹ̀ ní látàrí ìwọ̀kuwọ̀ ìṣekúṣe gbáyé látàrí báwọn obìnrin ṣe ń ṣe aburú pọ̀ nínú ilé ayé lónìí sọ ẹ̀sìn wa ẹ̀sìn Islam kò fààyè ranù sílẹ̀ kò fààyè rádaràda sílẹ̀. wọ́n ní tó wáá pé kèfèrí ló bú ànábì sallallahu alaihi wasallam kí làwọn ò ṣe sùn. àkọ́kọ́ Islam ọ̀gbà ike kọjá pẹ́yìn iná lẹ́ẹ̀ máa mófin sẹ́yìn gbogbo orú nǹkan ilé ẹjọ́ lẹ lọ tẹ́ bá lọ sílé ẹjọ́ ẹ sọ fún adájọ́ pé lágbájá bú ànábì adájọ́ ní kí ẹ wá jẹ́ kó máa lọ yẹ tíra o kíkẹ́ tó bá pé mùsùlùmí ló bú ànábì kí la ṣe fún tó bá jẹ́ kèfèrí ló bú ànábì kí la ṣe fún kèfèrí bú ànábì níbi tó ti jẹ́ kó àlà ń ṣèjọba kí la ṣe fún kèfèrí bú ànábì níbi tí wọn ti fi islam ṣèjọba kí ni wọn ṣe fún wọn rò pé yé wa. nítorí pé sẹ́yìn ọba ti mọ̀ òfin ọlọ́run ìlòkulò náà lẹ́ lò ọ̀pọ̀lọpọ̀ à ń lọ dánilẹ́kọ̀ọ́ à ń lọ dánilẹ́kọ̀ọ́ ni wọ́n fi ń ṣèkẹ́wọ́ ọ̀tọ̀ ni tí wọ́n sọ fún wọn dánilẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ ni tí wọ́n máa fi hùwà. torí ẹ̀ ló ṣe jẹ́ pé kálukú ọmọ tayọ àyè rẹ̀ kálukú ọmọ tayọ àyè rẹ̀ ayé tiẹ̀ kìí ṣàyẹ ẹni tí ó mú òfin fẹ́ torí ẹ ìwọ ni gbogbo afẹ́ wádìí dé sálẹ̀ kòkò ẹnìkan bú ànàbì pa ẹgbẹ́ lọ́lé ẹjọ́ ẹ bá gbé lọ́lé ẹjọ́ adájọ́ ní ọ̀wádìí ta ló bú ànàbì kí lẹ́sìn rẹ̀ àwùjọ tó ti bú ànàbì kí lòfin tá ń lò ń bẹ̀. so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ adájọ́ náà òfin tí wọ́n ń lò ń bẹ̀ náà ló gbòó náà débẹ̀ ṣẹlẹ̀ ìjẹ́bù sí akọ́kọ́ tó bá gbẹ́ nìkan tiẹ̀ lẹ́tọ̀ọ́ sí ká látàrí ibi tá a wà pa tọ́lá wọn àbíwá léèrè ń jọgbìn ní nítorí bíwá léèrè òfin torí pé láti ṣe ní léèrè ìwọ wá ní ẹ sì rí gbogbo ẹni tí ọmọ sọ pé wọ́n fẹ́ràn ànábì wọ́n fẹ́ràn ànábì tẹ bá gbé wọn lórí àtẹ́rì pé wọ́n fẹ́ràn ànábì bó ló ti ń tẹ̀lé tànábì irọ́ lásán ó ti tọ̀rí kọ́ lọ fẹ́ràn ànábì ọ̀nkà lélífàtì ọlọ́fẹ́ràn ànábì abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ sọ gbogbo orú àwọn kan wọn. àìmọye tó kó ànábì sọ pé ṣe báyìí tó ṣe tó tún máa mú omi sí pé àmì ṣe kí náà ṣe fún ọ. èyí wàá tó ọlọ́fẹ́ràn ànábì náà ló níwèé sí alùsùnà tiẹ̀ tó wá pé alùsùnà wọn bá fi wà lìjánà ẹgbẹ́ lọ́jà. so torí ẹ bóòlù tí wàá fẹ́ parọ́ fún akọ́ fẹ́ràn ànábì ànábì wò lọ fẹ́. ọjọ́ bó ti ṣe jẹ́ mẹ́ńdà náà so ohun tí mo gbà lérò ní kékeré ṣe gbogbo tí wọn bá béèrè la máa dà o nítorí pé nǹkan míì ni àwọn èèyàn máa gbọ́ láti fi ṣe fìtínà lásán èsì mà ni wọ́n ń wá ẹ̀rí tí wọ́n máa sá fún àti lọ kọ́ kí ó àmọ́ wọ́n máa béèrè béèrè fìtínà láì jẹ́ pé ẹ sọ pé kí wọ́n kálẹ̀ ohun tí ń kálẹ̀ yóò ti máa ká ní gbogbo ayé torí kọ́ fẹ́ dá fìtínà lẹ̀ irú rẹ̀ náà pọ̀ láwùjọ Yorùbá yìí bẹ́ẹ̀ ń jẹba wọn ní kí lójú ṣe ìyàwó ẹlẹ́ẹ̀kejì lórí ìyàwó alákọ̀ọ́kọ́ ojúṣe báwo màmá rẹ̀ ni. sòfin ọlọ́run ọba ni pé ìyàwó nìwọ ìyàwó nìwọ náà. sòkòsí tó burú kẹ́nìkan bá ti pẹ́ nílé jẹ nìkan lọ kẹ́ni tó dé gbẹ̀yìn kọ́ máa pọ́n ẹni tó bá wájú kọ́ máa pọ́nlé. àmọ́ pójúṣe kan wọ́n á máa fọmọ ọ̀dọ̀ fún bọ̀yìbọ̀yì ọmọ bá fọṣọ ọmọ bá dáná ọmọ bá gbálẹ̀ kékin òyò pọ́nlé níwọ̀n bá tọmọlúwàbí tẹ̀lé ìjọ torí pé táyì ń béèrè àṣà yorùbá ni islam làwọn sọ islam làwọn sọ wọn ìyàwó kan kó lè jẹ́rú fún ìyàwó kan ìyàwó kan sì wá ń lé nítorí kó lè mẹ́nìkan lẹ́rú wọ́n máa pọ̀ láṣẹ má lọ rẹ̀ nígbà tó ń bá tó púpọ̀ ara rẹ̀ ń gbóná àwọn òbí ò ọwọ́ akú kìlò tó ma tí wọ́n ń wòran wọn ò wòran wọ́n fún parasitamọ́ wọ́n sì tún fomi tútù bàálà tó tó bá di láàárọ̀ tí ọba tí ọba yí padà àwọn ògbé lọ sí bó lẹ́sìn sọ fún àwọn ọ̀pá àwọn pa báwọn nígbà tára ń gbóná táwọn náà tún dáná sí i sọ wọn pa lẹ́nu òbí òbí ó lójú òbí tí ọ̀pọ̀ mà àánú ńlá ń bẹ fóbì tó báyà yàn ó ti bí marí kò jẹ́ mà àánú ńlá máa ń bẹ fóbi ó bí wàláì tóbi bá rí i pé yàmùyàmù nìkan nìkan tó ọmọ aláàmù onígbádùn òbí gidi onígbádùn ó ní ọ̀rọ̀ àṣẹṣe púpọ̀ máa rí ẹ kókó kókó kókó tẹ fẹ́ filẹ̀ tẹ bá pé bọ́ọ̀mọ náà tí ó tún á jẹ́ pé wọ́n lọ ṣe pupa bá òun tọ́ wọ́n ní ẹnìkan yàn àwọn lódì ó ti wá pẹ́ àwọn ti rán àyàn sí fún ọ̀bùn bẹ́ẹ̀ wọ́n sáré kò ní tán àwọn sálámà sí kì í dáhùn táwọn lè tẹ̀síwájú láti máa sálámà sí ẹ máa sálámà sí kí gbèsè ó lè bá àwọ̀ ọlọ́run tí ó gbé déjọ́ gbẹ̀ndàlù kìyàmù kí ló ṣe fún ọ̀gá náà tó fi ní kò ní tán irọ́ lásán ọgbà ìyàwó ẹ̀rìn àbọ̀ pọ̀ ọlọ́mọ gbogbo àwọn nǹkan míì ó lè jẹ́ pé wọ́n jọ ń tajà nípa ìwọ̀n á ń tà jùlọ ẹ máa yorùbá lẹ́kù wọ́n máa bínú rẹ̀ kékeré ni ó ti ṣe tiwa mẹ́sẹ̀ ó ti ṣe kíní olórí ibu bàbá ti ń dá sálámà lásìkò wa nù. gbogbo rọ ó lè jẹ́ pé lówó wọ́n má. ẹ wàá fi dọ̀tá ara yín torí tọ́lọ̀ mùsùlùmí sí mùsùlùmí kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ àṣà kò bọ́ àpò àwa kò dìtà. tòun tá a bá sì ṣe náà wọn máa pàǹtàn nípa wa torí rẹ ọ báyẹn jà gan lásán ọkàn fọwọ́ tó ọ wọ́n ní wọ́n lọ pa gẹ́gẹ́ bí n tà sùn bó wàá ọ̀ ń bá jà ẹnìkan kú ní ìsìn àwọn èèyàn wọn sorí látàrí wọn akútúkù lọ́nà wọ́n ó kú so fẹ́mi kí wọ́n bẹ̀rẹ̀ sí wádìí wọ́n bẹ̀rẹ̀ sí adẹ́kùn wọ́n ló pè pa wọ́n lọ pa torí ẹ̀ ẹ já sọ́ra ká bẹ̀rù ọlọ. wọ́n lè yàn ká ti pààyàn ó ti túbá kọ̀ wá pààyàn mọ́ kọ́ máa túbá lọ títí dọjọ́ kú rẹ̀ inṣàlá aláàánú lọ́lọ́ ọlọ́run ẹlẹ́dàá wa kọ́lá kó ṣe pẹ́ ní tó pa yọ gbórí ara rẹ̀ mú yóò fún wọn náà lọ́rùn lọ́dọ̀ Allah síbẹ̀síbẹ̀ tó bá lódodo ọlọ́run lè forí jàn kíkọ́ ọmọ ìlú àlùjáná kó wá san ilé ilé san tí ó pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ tí ó fi di pípa tọ̀pa tó láti máa túba má sì sọ̀rọ̀ ìtinú. ẹ̀wọ̀n kára fi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́ là ń sọ fún wa nípa ẹni tó pààyàn mọ́kàndínlọ́gọ́rùn-ún tọ́wá ló ń fẹ́ túba kún folùmọ̀ ọ̀hún àwọn bá fi sílọ̀ sílọ̀ ràn olódò tí ò ní mà wọ́n bá ní mo ti pààyàn mọ́kàndínlọ́gọ́rùn-ún sọ́lọ́ wọn forí jì mí wọ́n ní à mọ́kàndínwàá ọlọ́ọ̀ lè forí jì ọ́ lọ́ba kúkú pọ̀ náà ó kú hundred. kò tún wá sọ̀rọ̀ ìjìnù ìsá tó ń wá kó wọ́n folùmọ̀ hàn wọ́n ti wá folùmọ̀ hàn. wọ́n sọ pé mo ti pààyàn ọgọ́rùn-ún sọ̀rọ̀ wọn ni dáadáa ọlọ́run forí jàn. àmọ́ tó bá tú bá kó lu yìí máa lọ ìlú báyìí torí pé ìlú tó ti pààyàn ọgọ́rùn-ún tó sì wọ́n bẹ̀ ìlú burúkú ni. máa lọ bí báyìí àwọn ń sin náà màlẹ́kà kẹ́ àwọn sọ ipò tuntun bá ibi táàsì ní kọ́ máa lọ ní lọ torí rẹ̀ àwa lọ yẹ ká gbókù rẹ̀. àwọn màlẹ́kà yà ni kìnnì ẹ̀yẹ tó pààyàn hundred ilẹ̀ yìí sọ pé tuntun bá báwo ọlọ́run ọba aláàánú torí kọ́ lọ́n fẹ́ kẹ́ tú bá ọlọ́run wá mú kí ìrìn rẹ̀ ó súnmọ́ bí ti ń lọ pẹ̀lú òdiwọ̀n àtẹlẹwọ́ kan àwọn mọ̀lẹ́kà ni ẹjẹ́ àwọn ibi títí ń bọ̀ wò síbi tí ń lọ síbi tí ń lọ ló súnmọ́ jù ni àbí ibi títí ń bọ̀. gbà tí wọ́n wọ̀n wọ́n ní kó súnmọ́ ibi tí ń lọ pẹ̀lú òdiwọ̀n àtẹ́lẹwọ́ kan lásán ni mọ̀lẹ́kà kẹsẹ̀ gbé. torí ẹ ẹ mọ sọ̀rọ̀ ìtinú kò sẹ́sẹ̀ tí yàn dá láyé lọ́dà kó ti kọ́ ń pa àyàn tẹ́lẹ̀ àjẹ́ ni ọ́ oṣó ni ọ́ èmèrè ni ọ́ ọ̀daràn ni ọ́ tẹ́lẹ̀ ọ̀gá àwọn lédì ni ọ́ abọ́rẹ̀ ni ọ́ tó ti túbà ọlọ́run bọ̀ gbà tútù bá èèyàn ti ń bọ gíbọ ọ̀pẹ tó ọba ti túbá ọlọ́wọ́n bọ̀ gba túbá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sàábé tàǹsẹ̀ radiyallahu anhum fún lónìí ọ̀sẹ̀ bọ́ ni wọ́n tẹ̀lẹ̀. ṣùgbọ́n gbọ́n gba Islam wọ́n di àtúnbí tó bẹ́ẹ̀ náà làwa náà ẹja túbá ẹ má jẹ́ asọ́ọ̀rì sínú láàánú lọ́lọ́ bákan náà wọ́n ní ṣé ẹ fún kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ má máa gba ẹ̀tọ́ kẹ́ ẹ sojúṣe lórí ìyàwó kan lọ́dọ̀ ìyàwó mi ọlọ́wọ́n bọ̀ fẹ́ ẹnikẹ́ni tó bá fẹ́ ìyàwó bẹ́ẹ̀ irú wọn lànà bí n sọ pé yóò wá ní ọ̀gbìn ìdàlùkìyàmá kẹgbẹ́ rẹ̀ kan dagun bá a ṣe fẹ́ àkọ́kọ́ la fẹ́ kejì mọ́ fi ẹnìkan fi kẹ́ ẹnìkan kálukú pẹ̀lú ọjọ́ díẹ̀ kò sí nǹkan tó burú táwọn ìyàwó rẹ̀ kí ìrẹ́pọ̀ wà láàrin ọkọ láwọn fẹ́ máa dáná papọ̀ tó máa ń dáná papọ̀ nítorí kí wọ́n ń gbójú kan náà so kò ní wá jẹ́ pé nìkan ni wọ́n máa dáná oúnjẹ lẹ́nìkan wọ́n máa jẹ so wọ́n jọ pín eléyìí òní eléyìí ọ̀la àbọ̀sẹ̀ yìí lágbájá ọ̀sẹ̀ yìí lágbájá àwọn èèyàn kan máa ń serú rẹ̀ nítorí àti lè bá a fi òpin sí ìkùnsínú láàrin ìyàwó méjì. nítorí wọn bá ti mọ̀ pé àjọ jẹ́ náà ni bọ́bá wù gbọ́n sí kí gbogbo ọjọ́ kú. so àmọ́ nígbà míì kìí sábà work torí pé ìkórìíra kò ní í sáláì máa bẹ láàrin ìyàwó kan sí ìyàwó kan ṣe pé àwa náà lára ọkùnrin ló jowú àníṣin ọkàn ríyàwó rẹ̀ ti ń rẹ́rìn sẹ́nìkan pé ọkàn lọ́ba pé bá mi nulẹ̀ tá ló ń rẹ́rìn sí yẹn ó rí kójú rẹ̀ ọ̀rẹ́ rìn mà tá ló ń rẹ́rìn sí yẹn actually àjọ lọ school kò ní ti a fún school náà. bẹ́ẹ̀ ni àfi tó o bá gbádùn torí àwọn ni tí owó bá ti pọ̀ lára ọkùnrin àwọn Yorùbá sọ pé kí ni owó ọkùnrin ní da àbí tó owó bá ti pọ̀ lára obìnrin àwọn Yorùbá ní owó ọkùnrin ní ṣe ni ní bẹ lára obìnrin yìí ìyẹn ni pé irú owó tí máa bẹ fọkùnrin tó lékè ńká so bó wàá ní obìnrin kan obìnrin kan bá ṣí ọkọ fẹ́ẹ́ rò easy nìkan easy o tí bá kọ́ lọ́n tó ṣe lófin táwa wíṣọ́ tó di bàbá ń wà èkìní ọlọ́lọ́gba ń sì ṣe ọkàn dalí rẹ̀ rú lásán pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ní pẹ̀lẹ́ là ń pàǹkùrù pẹ̀lẹ́ ilé lè dín kó rí ìjọba sí láàrin obìnrin méjì so ó fi dọ́kan lé ó fi gbà púpọ̀ rọ̀ so ìwọ náà fi máa darí inú ilé rẹ̀ yẹn kọ́lọ̀ má dalé kálukú rú wọ́n ní wọ́n ti jà wọ́n ti bá wọn parí rẹ̀ lágbọ̀nràn àdúgbò adé lọ́ba pẹ̀lú kan náà méjèèjì rẹ́ẹ̀rí káràmbà nígbà wọ́n ti parí ìjà o wọ́n wá abẹ́lẹ̀ yìí pa ẹni tí ń bá àjà á nǹkan bẹ láwùjọ nǹkan bẹ láwùjọ ọgbọ́n mọ̀ yẹn. so eléyìí túmọ̀ sí wípé a gbọ́dọ̀ kíyè sára kí ni tó fẹ́ sọ wípé ìwọ ń gbèjà sí tó fi lọ pààyàn torí àwọn sọ pé ẹ̀yà tí ìdí máa tètè mú bí Yorùbá ọ̀pọ̀ ọgbẹ́rù ẹlẹ́rù kárí ọwọ́ afàtì ẹ lọ́wọ́ gẹ́ngẹ́ kí ló kọ̀ òfin lọ́mí ń dá sí kò sínú pọ́ ọ̀làjà ọ parí ìjà ìwọ́n wá ń pààyàn fún yà kí ló ti fẹ́ sọ fọ́lọ́njọ́ gbẹ̀ndà òkè yà dókù bá ní ẹni tó ṣe kú pa bá ní yá Allah ẹ bá ń bí léèrè kí ni mo ṣe fún tó fi pa mí ọlọ́run dákun ṣàánú wa tẹ́ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ gbà tí abala ní tẹ̀lé tọlọ á padà máa kábàámà náà ẹlú ẹni tán lọ́pàá yẹn ó lè ni o ó lè jẹ́ oògùn lọ́sàtì lókè tá a bá pa tọ́lọ̀ ọ̀fẹ́ tì ẹ máa lò náà ni ó sì lè jẹ́ pé ń wora rẹ̀ lọ́mọ àta lọ́ba lọ tọ́lọ̀ ń gbà ká sọ ọmọ ni òun fi yí ọ pé òun sì ọmọ àta bí èdè mọ́ta ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó sì ń dùn bàtà mọ́ ó ti wà lájílé tí báyìí pé máa pa ni mọ́ pa yẹn ó lẹ́ni tó bá tún ní kí n má pa máa pọ̀ náà kálukú bá túká má bàa wọn pa yẹn o má bàa wọn pa yẹn. wọ́n ló ṣe zina ṣùgbọ́n kò mọ̀ pé zina ọ̀dà àfi lẹ́yìn ọdún kan àbá ẹ máa dẹ̀kù <laughs> ẹ máa dẹ̀kù ẹ ń jáwé sóbì pọ̀ ẹ̀rọ àkùtà lẹ́ni náà tó ṣe jùlọ tó kíkọ tí ọmọ kíkọ dà tá a ní. ẹ gbogbo tí ọjà gbogbo yẹn náà lọ́mọ kíkọ dà. torí ń yẹn ọ̀ ń dá pẹ́ni tí fọ̀ ọ̀tọ́ sí ní ń pè lára mu. bá sọ wọlé wípé mu àmọ́ ọmọ alára mu. mo rò pé yé nísìnyí ń ti torí délé ó ti dáràn ó ti dáràn náà ti dáràn ó ti ṣe zina ó ti ṣe zina náà torí ẹ ẹrí ké zina yẹn àti àti débi páàsì kọ̀rọ̀n ó tẹ̀lé àwọn process ọ̀pọ̀ ọ̀rọ̀ tó sọ fún bìn tó fi tànjẹ tó fi tànjẹ tó fi tànjẹ tó náà fi gbà ewádúró kọ̀rọ̀ kọ́ńdú tó gbà tó gbà kó tó di pọ̀ wọnú di rẹ̀ sẹ́wọ̀n pé kò yí sí wàláhì ọlọ́run fẹ́ ọ fẹ́ díkẹ́ mọ̀ pé nǹkan yóò dáa àìjẹ́ bẹ́ẹ̀ kọ̀bá kan gbé àyè tó ti ṣe zina síta báyìí pé máa ṣe ń sùn. tó o wá ṣe wá náà mọ̀ pé kọ̀dà irọ́ lásán àwọn obìnrin hòhò ni kọ́lá àwọn èyí tí ń fi wọ́n ti pè tí wọ́n ń fi pátá jáde òun bí kọ́ láwọn náà mú títì kọ àwọn náà kọ́ gbọ́dọ̀ tó kọ́kọ́ negotiate àbí ẹ̀kọ́ ni ọ̀dà bíi ọmọ kan ni wọ́n mú láti ilẹ̀ lárúbáwá kan pé kọ́ lọ kẹ́kọ̀ọ́ ní France wọ́n ní kọ́ńtì yẹn agreement pẹ̀lú France ikú wọn mọ̀ kó àwọn ọmọ wa láti wá kẹ́kọ̀ọ́ láti senior secondary school pẹ̀sẹ̀ ìdìgbà tí university. so ẹ mọ̀ pé nǹkan tá à ń rí inú fọ́tò ọ̀tọ̀ níta bá wa fojú gan ni ọ̀yàtọ̀ oníròyìn ọ̀tọ̀ àfojúbà. immediately tí wọ́n sọ ní Charles de Gaulle airport ní Paris ó kàn rí àwọn obìnrin tí wọ́n rìn wájú ọmọ alábàá tí ìríkúrí òṣèlú tí wọ́n bá ń. kàrà àwọn obìnrin ti ń lọ. Ah, what bígbà tí pátá nìkan ni wọ́n wọ̀ nípa wò wọ́n ní wò wọ́n ní wò wọ́n ní kò lè mú mára dáadáa ó sáà sùn obìnrin kan ní máa ń fọ ọ́ràǹdì. láti airport yẹn bí France ṣe jẹ́lu ọ̀daràn ni wọ́n ti deport ọmọ yẹn torí pé ọ̀ ń fọwọ́ rà dí yẹn without agreement. mo rò pé yé wa <laughs> because tí agreement bá ti wà wọn ò ká kún place. so àwọn àṣebàjẹ́ nù pa àwọn ìlú tí France colonize lásán wò wọ́n sí Nàìjíríà ká tó pé France capital níbi tí ìbàjẹ́ ti jẹ́ pé ibẹ̀ nìyá àti bàbá rẹ̀ wà wọ́n ní torí pé ọ̀n fọwọ́ ra díòǹtì láì jẹ́ pé lásọyé pọ̀ wípé fọwọ́ ra ìdí tí wọ́n fi pè ní bàálù tó gbé wa lọ́dà padà. Tòbó ló sọ wá fẹ́ sọ pé òun ṣe sì náà ọ̀mọ́ lára mò ń bò ń bẹ̀ ó ń dàbí búrẹ́dì. wọ́n ní sábà ń pààyàn láti dáàbò bóra wa ń kọ́ ọ̀pààyàn lábẹ́ òfin ọlọ́run wọ́n sọ fún anabi sallallahu alaihi wasallam pé sẹ́nìkan wá sọ fẹ́ gbowó mi ṣé kí n fún anabi ní máa fún tó bá bá mi jà ńkọ́ anabi ní bàjá tó bá jẹ́ pé mo bá pa ńkọ́ anabi ní fọwọ́ òfin náà tó bá jẹ́ pé mi lọ́ bá pa ńkọ́ fa anta fil janna aljanna ni wọ́n wọ̀ ṣe islam ó ní tó o bá pààyàn nítorí pé o fẹ́ dáàbò bóra rẹ̀ ó ní ìdájọ́ pọ̀ pààyàn irú rẹ̀ náà ni ọ̀fọ̀ ilẹ̀ as-sa'il òun náà ló lè tó jẹ́ pé máa bẹ́ ògiri wọlé lábẹ́ òfin ọlọ́run wọ́n ní tí ẹ bá lè lé mú tẹ bá mú tẹ bá pa bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ dànù lásán torí kí lọ wá débi kó fògiri ọwọ́ nù lóńlé. wọ́n sọ pé wọ́n lé mi bọ̀ kí ni mo ògiri torí kó tó máa ṣàlàyé òun lè já kìyàmọ̀ ń gbà ẹ̀hẹ́n torí kéèyàn ọmọ kíì sára ó yẹ kéèyàn ọmọ òfin ọlọ́ngbà mi nítorí kó ọmọ lù. so àwọn kan rí kó o ti wà nulẹ̀ àwọn káò. so lábẹ́ òfin tó bá ń lo òfin wọ́n sọ pé ọ ò pààyàn nítorí pé kí wá so láwọn àwùjọ tiwa a nídìí káwọn èèyàn lágbọ̀ọ́yé ẹ̀sìn dáadáa. tẹ́rí ìgbà míì ọ̀rọ̀ tí o bá máa ń sọ ìgbésí ayé máa takò a máa sọ pé àtẹnujẹ kọ́ máa pa wá ẹ worú Ògbómọ̀ṣọ́ làǹdí nínú nǹkan téèyàn lè dá mà láyé òun náà ni mango mango tó dáa jù láyé ń bẹ́ẹ̀ bì ẹ̀ríkì tó máa kó lọ bí gbogbo náà ọ̀dà wọ́n sọ fún mango. ẹ mọ̀ pé nínú ìgboro nìsín àwọn ilé tó bá nígi máńgò àwọn ọmọ alátẹnujẹ wà tẹ́bí tó máa fẹ́ǹsì bẹ̀ wá láwọn tó máa fọ fẹ́ǹsì wọlé níbi tí mango, pọ̀ délẹ̀ tẹ́bí tó bá fẹ́ kó tirẹ́là máńgò tẹ́lẹ̀ kò ní ti káì ọmọ kò ní. wọ́n wá tó máa fò gírí báwọn sáfẹ́ jẹ máńgò ni ẹ dákun ìgbà táwọn ti fẹ́ǹsì lè wọ̀n sọ yẹ kí àtẹnujọ pa wá wọ́n sọ pé mango àwọn ẹni tó bá fẹ́ gaza mango lásán ẹ̀sìn wàá pààyàn torí mango wọ́n sọ pé ó ṣètì torí mango lásán tó fò kiri wọlé. ṣé òfin lásán náà kálukú ó lò. bàbá ìwọ́n lè pààyàn mi. torí ẹ̀ àwọn sọ pé kì í ṣe mango lásán ló mú bẹ́ẹ̀ ògiri nǹkan mi lọ fẹ́ wá jì. kódà kọ́ má jẹ́ lórí igi wọ́n ti pàtẹ mango kalẹ̀ láradà. La lọ́wọ́ ànáwọ́ mú kàn pé mo ti mú ti pẹ́ ni ẹ̀jẹ̀ mi ń béèrè fún ìyọ́ máńgò ní kò ṣe mú ibi tí mango surplus dé níbi àtẹnudọ́ wàá pààyàn ọ̀bẹ wọnú lónlé fún tí ẹ pọ́ wọ́n fàbúrò kú hàn ni lúlù tó wíwọ́ tòṣì àmọ́ pé tí àtẹnujẹ tó mú yàn rí iná o lè jẹba ọlọmọ yahoo ó ti dọ́gbọ́n gbowó lọ́dọ̀ òyìnbó kọ̀ wá dóyìnbó tó gbowó lọ́wọ́ rẹ̀ màmá kọ́ wá fẹ́ túba tó lè fi ṣe sàrà fún wọn àwọn ni ọba àwọn ṣe sàrà wọ́n ti dá dírẹ́sì wọn màá ń tó gbowó lọ ọ̀ wá dá dírẹ́sì màmá ní ìsìn ọ̀ wọn kan ní wọn ni wàhálà bá ọgbà five thousand dollars lọ́wọ́ òyìnbó sẹ́wọ̀n pílẹ̀ ti kún lónìí wọ́n á ní kí ẹ máa wo nǹkan o àsìkò tó ń gba five thousand dollars yẹn ọjà sí five hundred thousand naira but lónìí five thousand dollars ó ti jẹ́ kí ni na three million approximately three million tòbó láti wá sí kí ló gba dọ́là sí náírà làwọn fún un torí tó wáá pé eh, five thousand dollars nígbà yẹn ó jẹ́ five hundred million naira ó ti wá jẹ́ five hundred thousand naira lónìí láti dá five thousand dollars padà ọ̀rá lọ́ màdírẹ́sì máa bó o ti ṣe tic-tac tac tó fi màdírẹ́sì wọn náà ló tún tic-tac sí ìdí tó màdírẹ́sì. wọ́n mọ̀ láti pìlẹ̀ kó lè lọ ń jà irú ètò ṣe zìnnà náà ó lè ní ọ international level ó lè. wọ́n á ní ẹ ìyẹn fẹ́ gba díẹ̀ nínú owó tá a ti gbà lọ́dọ̀ àwọn bàbá bàbá rẹ̀ wò ló fowó sí tòsí tóyìnbó fi gbàǹgbà wọn wà níbí. sanwó olówó padà kó sinmi wọn ò sì bí ọkọ ṣe sàrà àfàmù wọn fowó àwọn ṣe sàrà wàlá ìtọ́ba gba pọ́ọ̀lù ọlọ́yìnbó ọmọ béèrè àdírẹ́sì ẹ̀ tó fi rí ọgbà bẹ̀ torí kọ́ ọmọdé òdìjọ́ gbẹ̀ndà òkè àmọ́ wàá gbà ọlọ́run ní pé torí pé owó gèfèrí lọ gba kọ́ á lọ lálàáfíà ìwọ owó kò ní lọ lálàáfíà ó jẹ́ bó ti jẹ́. ọlọ́run bá ní bẹ́ẹ̀ lọ́run fún ìfọ̀kànbalẹ̀ fún kọ àwọn ọlọ́run bó fi wọn lọ́kànbalẹ̀ àti gbogbo wa náà ọlọ́run fi wa lọ́kànbalẹ̀ wọn làwọn ti ṣe àṣìṣe sí ẹbọ sọlọ àwọn sì kú bẹ́ẹ̀ ọ̀sẹ̀bọ náà lẹ́kù ọ̀sẹ̀bọ torí pé ẹbọ ò sínú nǹkan tí mi mà ẹ̀jẹ̀ àjọ yé wa. kò sí nínú pé mi mà nítorí pé nìsín ẹnìkan ó ń pe ó ń pe Ṣàngó ó ń pọfọ ó pe kan Allah ó ní ọmọ pé òun ò Allah tó ọ wá fẹ́ sọ fún pé mi ò sí mà dáadáa ti ń Islam ibi wọn náà ń gbọ́ àbọ̀ ògbó IVF àti àtọ̀ ìyàwó wọ́n á papọ̀ títí dìgbà kan kan kọ́ka dá padà sí inú ìyàwó ìhà òní Islam kọ sí. oríṣiríṣi ọ̀nà wọn máa ń gbà ṣe àmì èyí tí ó ṣẹpẹrẹ jù nínú àwọn ọ̀nà yìí òun náà lèyí tí ó jẹ́ pé àtọ̀ ọkọ ẹ̀yìn ìyàwó náà ni wọ́n fẹ́ lò àtọ̀ ọkọ àtẹ̀yìn ìyàwó wọ́n fẹ́ lò kìí ṣe pé wọ́n fẹ́ lo àtọkùnrin ọlọ́kùnrin pẹ̀lú ẹ̀yìn tìyàwó tiẹ̀ kì í sì ṣe kí wọ́n fẹ́ lu ẹ̀yìn obìnrin olóbìnrin pẹ̀lú àtọ̀ tiẹ̀ fún ìyàwó rẹ̀ tó bá jẹ́ ike tọkọ náà wọ́n fẹ́ lò àti tìyàwó tẹ bá ti lè sọ àwọn májẹ̀mú yìí a jẹ́ pé kò burú. alákọ̀ọ́kọ́ àtọ̀ gbọ́dọ̀ lù papọ̀ má torí pé kì í ṣe gbàtà gbàtọ̀ rẹ ta ìgbà náà ni wọ́n dà pọ̀ mọ́ ti ìyàwó rẹ̀ wọ́n ti kọ́kọ́ gbé sí tí wọ́n pè ní uncle mary gẹ́gẹ́ bíi báńkì ẹ̀jẹ̀ báńkì àtọ̀ náà wà lọ́dọ̀ àwọn lọ́sítò. bóòlù ẹ̀sìn wá sọ tí wọ́n pé prescription àbí ẹ̀yà àdírẹ́sì tẹ kọ sí lára kò ní í jọ tẹ lòmíì tẹ́ fi wá di pé àtọ̀ ló pọ̀ nínú fíríjì. àkọ́kọ́ nù torí kó ti ṣẹlẹ̀ ni o sọ́jà pé obìnrin tí wọ́n mú àtọ̀ ọkọ rẹ̀ dáadáa pọ̀ mẹ́yìn tiẹ̀ lọ́yẹ ká kóyìnbó lọ níyàwó bí ìyàwó bá bí èèyàn dúdú àtọ ọkọ wọn sì gbà ọkọ sì jẹ́ funfun olójú mùsù kúlù tí wàá di dúdú ọ̀rọ̀ bá di wàhálà ó di court ẹjọ́ ọrú rẹ̀ pọ̀ court pẹ̀lú àwọn fọkàn ha àwọn máa wo nǹkan tí ń ṣẹlẹ̀ ni ni wọ́n fi máa ń sọ̀rọ̀ tiwọn torí pé wọ́n ń sọ̀rọ̀ nípa tí ń ṣẹlẹ̀ wọ́n wá àdájọ́ fún un ẹ̀yin wọ́n lè máa kó bóun ní ó ṣe lúpọ̀ ńgbà tí ò tí ì sí ọ rí ẹ̀jẹ̀ ń lúpọ̀ níbi tán pẹ́jẹ̀ sí ẹ̀jẹ̀ ń lúpọ̀ torí pé ẹ̀yin tẹ́ gbé síbẹ̀ ọ̀tọ̀ iye nọ́ọ̀sìsì tí ọmọ lò síbi tẹ́ gbé sí wọ́n pọ̀ òun kàn lè sí ibi tẹ́ gbé sí ńjọ́ kan kẹ́jì ọ̀dà alẹ̀ ibi títí rí àrẹ́ǹjì ó tó bá mi ẹ̀yin sì mọ̀ pé ẹ̀jẹ̀ tẹ fẹ́ lo ibi fẹ́ ẹlẹ́gbẹ́ sí ẹ sì sàmì sí lára ibi tó ti jábọ̀ yùn tó ń ti ń gbé kíní mákàtẹ́ fi kọ́ kíní sí ara ọ̀rá tí ẹ fi ẹ̀jẹ̀ sí ó ti nù dànù ẹ̀jẹ̀ lù pọ̀ tó bẹ́ẹ̀ náà ni mẹ́líkì òun náà máa ń lù pọ̀ ẹlẹ́kẹ̀jì báwo lẹ́ẹ̀sì ti gbé àtọkọ àti ẹyin tìyàwó sínú ìyàwó láì ya ìdí rẹ̀ síta kí wọ́n máa wò ọ̀nà tẹ́ bá mọ̀ pé gbà kẹ́ ṣàlàyé ká gbọ́. lọ́wọ́ akéjì tí hospital wọn ti fẹ́ ṣe sẹ́mọ̀ pé group of medical practitioners and their students ni wọ́n mọ̀ wò rẹ̀ at a time lẹ́rìí abẹ́ẹ̀kọ́ nítorí pé school níbí. tẹ́ bá sọ pé specialist hospital ni èèyàn kan ò ní ṣe specialist yẹn túmọ̀ sí pé onótùú lọ wá àwọn expert bíi méjì kúnra wọ́n jọ sí táwọn ẹni tí wọ́n fẹ́ ṣiṣẹ́ yẹn tí wọ́n jẹ́ obìnrin sóbìnrin ni àbọ́kùnrin náà wà nù wọn. tá a fẹ́ bímọ ó pè fún kásìdì ilẹ̀ fún gbogbo èèyàn bẹ́ẹ̀. ẹ ìgbà kọ́ lọ́mọ aláyé náà nì ń ní kíni. ẹ̀wọ̀n kọ́ lọ́n sọ pé ọ̀hẹ́ jà ló máa ń yẹ ṣá o àkìlímà ọlọ́run dá àwọn kan lágàn. ṣé alágbára kan tá a fi lè má gàn má jà gàn? àní o àkọọ́lẹ̀ ọlọ́run ọba ti gbẹ̀ ṣe lè ìjẹ̀bù tó ṣe dára ti lè sọ àwọn kọ̀ǹdíṣàn máa fi mùsùkìlà. àìlè máa mú àwọn ga ju tàwọn lọ ẹ lẹ́yìn ojoojúmọ́ là ń sọ náà táì lè máa mú bá ti ga tó ga ju tàwọn máa mú lọ ọ̀tọ̀ màlìkì ìyá wọ́n ní tí ò bá ti ju ṣíbùrù lọ ṣíbùrù ọ náà àtẹ́lẹwọ́ ìtẹ́ bá báyìí àti bí ìsìbìṣù tí ó bá ti ga jù báyìí lọ wọ́n ní kò bá sọ láti jẹ tó bá ti wá jù báyìí lọ sọ láti máàmù bàjẹ́ táwọn máàmù náà bàjẹ́. ìtawà wa mú ni pé kò tiẹ̀ gbọ́dọ̀ ga rárá ni pé kí ni kí ló fẹ́ ga sí ganan kí ló ń pera ẹ̀ kó ti ń ṣe máàmù kí ló ń pera ẹ̀ tí máa mú kọ́ máa ṣàṣìṣe kọ́ máa pé òun ìmáàmù ìmáàmù Kurtubi náà ìmáàmù ẹ̀ gbọ́ ṣé ńgbà pé kúrútùbí ní ìmọ̀ rírù ti ẹni tó lè dá fátíà kì í rọ́ lásán olódo. àwọn èyí ohun tó ń pè ní ìmọ̀ mi tó máa ní olùmọ̀ àgbà ìwọ ńkọ́ olódo àgbà. torí pé odidi ilẹ̀ máàmù tó ẹnu ké fátíà tọ́pa kásán. ó tún gbá Kùránì ló tún fẹ́ ké ilẹ̀ ilẹ̀ ilẹ̀ òó mẹ́rin yẹ́rẹ́gẹ́rẹ́ ilẹ̀ àdáwò àdánwò rọ̀lẹ́ ayé pẹ̀lú àìlọ́ àkórú ẹ̀wù kẹ̀kẹ́ ẹ̀wù kẹ̀kẹ́ ara róńdó yóò máa pé òun ìmáàmù ìmáàmù àbólódò torí ẹ̀ ẹ̀rì ké gbèrágà ni máa fún wa bá ti dúró láàyè wọn pé táwọn bí dánú tó lè dúró ń bì kò ní sọ ọ àmọ́ tí ọmọ tí ọmọ rò lẹ́mìí rẹ̀ níta ìmáàmù ẹ̀ ṣe pò kékeré ẹ̀rí bí táà ń dúró ní mo rò pé gbogbo ẹ náà pé kini kí ló ń pè alákòóbá ti sálámù sọ láti ọ tí ó tún bàjẹ́ kọ́lọ̀ àwọn sẹ̀rí àtúnṣọ wípé ọtọ́ káyè tí ga ju ti lè máàmù lọ. ìmáàmù lè wà ní downstair káà wà ní upstair. àmọ́ tí ọba fi lè mú wa dún ní upstair yẹn kò náà bá bí lè sọláàtì tiwa náà kọ́ ọbàdì gbogbo orú nǹkan ṣẹlẹ ọ̀fẹ́ fún wa torí à ń sẹ̀sìn kó lè já tẹ̀wọ́ gbà ní àṣẹ kó lè bàa jẹun tí wọ́n dàlù wá ní àyà. wọ́n ló ní àwọn méjì kí ni wọ́n ní ọmọ ẹgbẹ́ bisikíìtì twenty one torí tọ́ wọ́n ní bisikíìtì twenty five wọ́n tún wá ń sa analysis ọ̀kan lọ́mọ mẹ́rin ọ̀kan ní kíni irọ́ lásán ṣé bisikíìtì lẹ́yìn pélé yìí. àbí wọ́n ní gbogbo ẹ̀ wọ́n máa béèrè lọ́wọ́ túbọ̀ sí ká máa ṣe béèrè bisikíìtì and chocolate. so gbogbo irú àwọn nǹkan wọ̀nyẹn tí wọ́n sọ pé kó o ṣe dọ́gba nínú rẹ̀ láàrin àwọn ìyàwó rẹ̀ ọjọ́ ẹ̀sìn ọjọ́ ilé ọjọ́ kan ilé ọjọ́ kan pé tí wọ́n máa fowó rà wọ́n fẹ́ nìkan láìfẹ́ nìkan tó ní bùkátà sí oúnjẹ ibùgbé aṣọ tí wọ́n máa lò wọ́n ṣàlàyé fún oníkálukú jẹ oníkálukú pẹ̀lú tó bá béèrè nísìnyí ọ̀kan gínídàmọ́s ló wù ó sì wí fún ọ ọ̀kan ní kàmpálà ló ń fẹ́ ọ̀láì kò sí wàhálà a lọ sí ọjà ara Kampala ni two five guinea mosque eléyìí ń fẹ́ ara ní seven five ó fi guinea mosque lé ó ní guinea mosque lọ ó Kampala ló Kampala lọ́wọ́ lábẹ́ òfin ọlọ́run ọ̀sàbòsí torí ní tí kálukú béèrè fún ló fún ọ̀kan fẹ́ràn kó wọn máa jẹ àmàlà ọ̀kan sì gba ti ẹ̀bà islam ò ní béèrè pé ló lè ra èlùbọ́ èló lẹ ra gàrí ní islam ó béèrè ní pé kí ló dé tó ń febi pẹ̀lẹ́ yìí sọ̀rọ̀ ń jẹ irú ìtọ́ bá láàmú fún so gbogbo eléyìí ní islam fẹ́ kẹ̀sì àmọ́rọ̀ biskit eré máa dé ni gbàtí oní bisikíìtì ọba ní thirty ọba ní twenty one ìyàwó méjì ló ní fún àwọn ọmọ bisikíìtì tó fẹ́ fún wọn méjì méjì lọ fẹ́ fọ́mọ ọ̀kọ̀ọ̀kan lọ fẹ́ fọ́mọ mẹ́ta mẹ́ta lọ fẹ́ fọ́mọ fọ́mọ ní tiwọn àwọn ìyàwó èyí tó bá kárí wọn bàbà àbọ̀ ni wọ́n bá gbà ọkọ̀ kan lọ́ba fún wọn kò sí wàhálà nu gbogbo eléyìí kò sí wàhálà nu gbogbo eléyìí kì í ṣe bisikíìtì wọn fi wọ̀n so àwọn nǹkan tó ní láti ṣe ló ti gbọ́ yẹn tó bá sì níyàwó gbìyànjú lọ́nà tí òfin jẹ́ pé ìyàwó ni ń bọ̀ torí pé ìyàwó ń bọ̀ tí ò bá dọ̀ràn dẹjọ́ lónìí wọ́lá yóò di lọ́la obìnrin akọ́kọ́ kọ́kọ́ ta kò fi ọlọ́ọ̀nà ṣebí wọ́n lọ́kọ́ yàtọ̀ sílẹ̀ yẹn tíyàwó náà bá ń gbìyànjú tí ń tiraka tí ń ṣe ẹjọ́ tó gbọ́ lórí rẹ̀ ó bẹ́ẹ̀ lọ pé irú rẹ̀ bá ti ṣẹlẹ̀ ẹ̀tọ́ rẹ̀ ẹ̀tọ́ rẹ̀ náà sì ní kí ló dé tó fi jẹ́ pé òun lọ fẹ́ yàwó ní ọ̀mà bọ̀wọ̀ àmọ́ ní tá bá ní má ṣe jù bẹ́ẹ̀ lọ kóbìnrin ó sì jọ tí òun lọ́rùn nítọ́kọ rẹ̀ bá ní jọ́jọ́ lójú eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù ilé àti ọ̀nà kálukú ọlọ́run ọba kọ́ má dàrú nítorí kálukú fi máa tọ́jú ilé rẹ̀ ọlọ́run kó máa fi wọ́n à ọlọ́run kó dá àwọn ọmọ wa sí kó sọ wọn lọ́mọ alálùbáríkà àwọn òbí náà ọlọ́run bá kó sọ wọn lálùbáríkà àwùjọ wa ọlọ́run bá kó tún bàbá wa tún ṣe islam ọlọ́run tún bọ́ fàyè gbà subhanakallahu wa bihamdik ashhadu an wa atubu